ìbàdàn lẹ́mọ̀ ṣẹmọ láìgò agbowó lẹ́mọ̀ ṣẹmọ agbowó pa ìbàdàn lẹ́mọ̀ ṣẹmọ láìgò agbowó lẹ́mọ̀ ṣẹmọ agbowó pa. kálágbó bá ti tún gbọ́ngbọ́n kálágbé bá fọ̀hún gbọ́ngbọ́n kálágbó bá ti tún gbọ́ngbọ́n kálágbé bá fọ̀hún gbọ́ngbọ́n kálágbó bá ti tún gbọ́ngbọ́n kálágbé bá fọ̀hún gbọ́ngbọ́n kágó bá ti dún kágé fọ̀hún kágó bá ti dún kágé fọ̀hún agbowó pa tó fẹ́ gbowó wọn di àgbòwò pa àgbòwò eh, pa wọn di àgbòwò pa ẹ bá mi pé o àgbòwò pa wọn di àgbòwò pa wọn di àgbòwò pa ẹ bá mi pé kémi gbà ẹ ti dé báyìí o. bá ti dún àgbé fọ̀hún àgò bá ti dún àgbé fọ̀hún àgòwò pa ló fẹ́ gbowó mọ́dí. àgòwò pa àgòwò pa mọ́dí. àgòwò pa ẹ bá mi pé o àgòwò pa mọ́dí. àgòwò pa mọ́dí. àgòwò pa ẹ bá mi pé kéwì pa. àgòwò pa àgòwò pa mọ́dí. àgòwò pa ẹ bá mi pé o. nílé sọ́jú lé làmàdé ètò sílé ètò lámàyà òwe gbọ̀ngàn sọ lálá olo tó bá fẹ́ gbowó gbọ̀ngàn sọ mọ̀lí lálá olo àtùkù àwò lójú bá mọ̀lí lójú bá àgò bá ti dún àgbé fọ́ọ̀rùn ti dún ọyọ ọyọ ọyọ ilẹ̀ pẹ̀pẹ̀ ìyá àgbà ó yá ilẹ̀ ó yá ilẹ̀ pẹ̀pẹ̀ ẹ kí ni mo sọ fún yín kí ni mo sọ fún yín ó ti tó ó ti tó ó ti tó ẹsẹ̀ ń pẹ̀kẹ̀ mẹ́lò ẹ ti ya wèrè ṣé kó lórí burúkú nìyí wọ́n ní kẹ́má wọ́n ní kẹ́má ti rí mi kẹ́má pa sí kí ni lórí burúkú yín ẹ̀yà aláyé bàjẹ́ ṣé màá ti yá yín wà ní ẹgbẹ́ yìí ṣé màá ti yá yín wà ní ẹgbẹ́ yìí àbí màá ti yá láyà yín wà ní ẹgbẹ́ látòní lọ tí bá tún gbọ́mọ́ dì tí bá tún gbọ́mọ́ dì ẹ ti jẹ́ tán láyé yín nìyẹn ẹgbẹ́ rẹ̀ dàmú náà ẹ ti jẹ́ tán láyé yín nìyẹn nǹkan tí màá ṣe fún yín nítorí kíní ẹ máa ṣe fún yín màá ṣe kíní àbúlórí burúkú ni yín wèrè wọn ló ń pè mọ̀ dì á wọn ló ń pè mọ̀ dì bá mọ̀ dì ah, á ni mo pẹ́ yín ni bá mọ̀ ààyè yìí ti bàjẹ́ mọ́dí tá a bẹ̀rù ló ti lọ yẹn. èmi ò dúpẹ́ ti ya wèrè wèrè ló yà wọ̀ wọ́n. ṣé ẹ fún mi ọjà wọn ló ti bàjẹ́ ṣé ẹ fún wọn ṣé ẹ fún wọn ṣé ẹ jà wèrè wèrè ló ti bàjẹ́. òpònú kí ló ń bá kaná. àmọ́ àmọ́ kékeré ayẹyẹyẹ kò ní gbọ́ tí ò ti rà àbúrò ẹ̀ ní olórí pé kó ń gbómi lọ́kàn sókè rèé àwa wíta ìwí ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ ìyá rẹ̀ kúnlẹ̀ ni wọ́n máa gbọ̀ láǹtì bí wọ́n ti ń ṣerú ẹ̀ èmi náà tún á pè ọ́ fún ara mi o tún ní wèrè wo ní pé òun wèrè ilé ìyá láyà ẹ̀ wò ni màá pè ọ́ wọ́n tó pè mí ń wèrè tó o bá rí bàbá tó bí mi gan kí lọ́ọ́ bá pè o bàbá wèrè àbí. bàbá mi ẹni máa wọ ọmọ kéékèèké hùn wọn á pè mọ̀dìmọ̀dì ṣé màá ti wọ́n bẹ ẹni ẹgbẹ́ ni ẹ máa ti yá wọn lẹ́gbẹ́. Ah, ìyá máa ń jí ọ kí Eh, eh, eh. ṣé àyàn òjò ọ̀rọ̀ lọ́jọ́ orí ni. ẹ tẹ ẹ wo ẹ sẹ́rí sẹ́rí nǹkan tẹ́ ẹ sọ fọmọ yìí kó ṣòfò tó dáa ẹni bá ti lọ ilé ìkọ́ ti ní mọ̀ wípé ìyá yín ni ìyá yín ìyá yàyín ló jọ. lóde. mẹ́wàá dé mẹ́wàá dé etí ẹ̀ nìkan mo rò pé nínú ọ̀nì ìmọ̀ pọ́pọ́lọ́ ẹ̀gá tó ti dàrú ṣé etí mò ń sọnù ọmọdé ẹgbẹ́ rẹ kúnlẹ̀ ó ní wọ́n máa pè láǹtì níbo láyé ti ṣerú nǹkan báwọn. kọ́sẹ́ ń tọ́ mọ̀ pé ẹ̀yin ni mo bí ọmọ yìí fún pé eléyìí ò ṣọmọ ní ẹ bá bèrè pẹ̀lú tó ti yẹ yín nísìnyí ẹni bá ti bèrè lọ́wọ́ ẹ̀ níta pé ta ló jọ kó sọ pé ìyá bàbá ẹ̀ ìyá bàbá ẹ̀ ló jọ ah kí ló jẹ́ kí ni inú yẹn kí ló jẹ́ kí ni inú yẹn ẹ má sọ̀rọ̀ ta sọ̀rọ̀ ẹ má sọ pé kí ni. ìyá màdì tí n bá lo one hundred and fifty naira láyé tí mo yẹ kú mo pè three hundred lọ́nà kan mọ́ mi wọ́n lo one fifty dànù bẹ́ẹ̀ níbi ìfòrò tó ń fún mi. ilé ti pọ̀ wọ wèrè kí ló dé wọ́n ká fún lẹ́yìn ká fún lẹ́yìn. ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún yìí. pé kí ni pé máa fún lẹ́yìn tẹ́lú kí ni wàá wèrè tó ń wé náà ah, ọmọ ọmọ àbúrú gan o ah, òde rọmọ bá wí ah, kí wàá ti ẹ̀dẹ́ náà dẹ́gbà rẹ̀ yìí wèrè mọ́ wá wà eléyìí ní ìsìn bóun di àti ìmọ̀tò náà yà bá tó náà bá ní bọ́ọ̀dì ní ìsìn bí ó ti nínú ìyá di tí ìwọ tó ya wèrè kàgbóró. bàbá mi ẹ bímọ alágbára ó yẹ kẹ́ ẹ mọ yìí ni èmi mọ̀ di ẹ fọkàn balẹ̀. alábàárà wọn wọn bí mo rò pé orí ẹ dàrú so o fún nǹkan gidi lọ ṣe o àbí kí mo ti àṣẹ fọlọ nǹkan tó kó gbogbo ẹ tì mí báyìí mo rádi tí mo tún lọ máa lágídí. akérò níbi ẹni tá yàn ni o ǹjẹ́ lè tọ́ lódìdí tó padà wà lẹ́yìn bá tó pààtì ta ni. nígbà òdìdí bẹ̀rẹ̀ tó ti lo tí lọ́nà mẹ́ta láyé mo ti sọ fún ọ. sọmọ ẹ kéré ni mí ẹ bá rò kú lọmọ lọmọ kò tí kò ṣe ẹ̀yin náà lẹbi nǹkan yín ní kíni ẹ̀yin lẹbi. kí mò ń sọ ọ fún ọ̀pá mi nìwọ ọmọbìnrin ah, ah. ló sọ bẹ́ẹ̀. ní kíni. ìwọ ló sọ bẹ́ẹ̀ ìwọ ló ní kí bàbá ẹ máa. mami yẹ oyi yẹ oyi. bọ́lá ti pọ̀rọ̀ tèmi nu torí bọ́lá ti ń bọ̀rọ̀ lọ dídì kéèyàn jẹ́ kéèyàn fẹ́ yàwó kan kó ní stroke gan ọ̀sán ju tiẹ̀ lọ. ọba ti dàbọ̀ ilé ìfẹ́ ìyàwó kan fẹ́ kó ní mental problem kan ó sàn ju ti ẹyin lọ. ọjọ́ ẹgbẹ́ pọ̀tọ́ ti sọ ọ́ bàbá onílé lẹ́wọ̀n jáde. bàbá onílé wo ló lé. yàmọ̀jì ẹ eh, bàbá onílé yàmọ̀jì eh, ẹ ìjàmọ̀ eh, yàmọ̀jì rè é yìí ẹ yàmọ̀jì rè ẹ̀wẹ̀ máa wọ̀ rí ṣé bàbá àmọ̀jọ́ ń bẹ́ẹ̀ ni kékeré ni ẹ ṣàmù wọ́n ti mú sáyìn ọ̀bù wọ́n ti mú wọlé eléke màtí náà lọlé. ó ló sọ pé mo gbowó lọ́wọ́ o. yàmọ̀jì ó ti yé mi gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó ti yé mi kí wàá lọ gbowó. ẹ ẹ já máa wọnú ilé. àwọn tá ló gbowó. ẹ má wọrí gbogbo ẹ ó ti yé mi. ó bẹ fún mi. Mm, ẹ má bọ̀. Ah, ó dé pé bàbá lọ́dún tó léwu tàdé ló rọ̀ burúkú ẹ. ẹ fọkàn báyìí. mo rò bá ibẹ̀ bàjẹ́ mo rò bá ibẹ̀ bàjẹ́ kí ló ṣe ọ. Ah! Agbowo ah! pa mọ́dí, agbowo pa ṣe yìí irú rádaràda wo nu ìgbà tó yẹ kó dán owó padà ó dán owó padà tí ọ̀sẹ̀ méjì tó fi gorí ẹ̀ pẹ̀lẹ́ ọmọ tó mọ gbèsè jẹ ó gbélé ó gbé ta ọwọ́ bẹ̀rẹ̀ sí sá káàkiri fún tọ́sẹ̀ ọjìyà torí pé àwọn ò ní tọ́lẹ̀tì ta fẹ́ ti ọmọ ilé gáàsì la máa ti ọmọ àbí ká dá sídìí sí ọ lórí kọ́ ọmọ dẹ̀gbẹ́ báyìí ọmọ ìdásò tó kiri ni owó dà. ṣe ṣáájú ẹ̀ ò dá mọ́ ni kílẹ̀ ṣáájú ẹ̀ ṣáàfù ẹ̀ làfẹ́ ni tó wá fẹ́ fíṣbọ́ọ̀lù ṣé ìgbà tó wá gbé owó mi ṣáájú ẹ̀ skipu olóṣì alẹ ìwádìí kò fẹ́ sanwó abẹ́rẹ́ sí ní skip bísí ni tó da mo tàbí la fọ́ọ̀sì fún ẹlẹ́lẹ̀ tí fọ́ọ̀sì la sọ́ọ̀lù àwọn tó bá lámọ́ ẹsẹ̀ rẹ̀. ìwọ filẹ àbọ ọdẹ fún tọ́sẹ̀ yìí dọ̀bálẹ̀ ọkọ̀ọ̀kọ̀ jẹ ẹgbẹ́ ẹyọ kan náà ọwọ́ àti bàbá mu ẹdẹ station náà ṣé ẹni tó fẹ́ kọ̀wé gan ọjọ́ òní ti lọ́kọ́ tó rojọ́ ẹyọ kan tán. ẹ wò ẹ wá o Òkèlè ṣẹ́rí gbogbo rádaràda tẹ̀ ń ṣe kò bá mi lé o ah. bí owó tèmi ṣe máa jáde òun lèmi fẹ́ gbogbo eléyìí ò bá mi lé o. olùbájú ṣe kó láyà jẹ yìí. irọ́ owó ti já ẹ ṣe yí ó yà tọ́wọ́ bá kó tọ́wọ́ bá kó kó mú owó wá àti owó fáìní. Mm, ẹ ẹ jẹ́ kí n sáré lọ lé kí n lọ kówó yín wá. o ò ní délé láyọ̀ ah, ajá ni ó jẹ ọlọ́nà kí wọ́n lọ lé àbórí ẹ̀ burú ni ìwọ ìwọ tó jẹ́ pé ó mọ̀ gbàtà tí wọ́n ni àtúwárí ọ ní kí wọ́n sáré lọ lé ṣebí ìmọ̀ wà owó wà ní kí n sáré lọ. ilé lówó àbúrò ẹ̀ burú ìwọ wá jókòó sọ ibi tó kówó sílé lábẹ́bẹ́ ìwọ lọ mú wá lé kó fún mi ní kí. lámẹ́ ò lè mọ ibi tó wo tèmi wà o. ṣé sàlẹ̀ mi ló wà ní. kí ló dé ọ̀dọ̀ àwọn yemọja lówó ẹ̀ wà ní. àwọn àfáà tó ń kó sábẹ́ awọ gan wọ́n mú owó ń bẹ̀ tí wọ́n ń lo kíni atm wọ́n wá sọ pé tó bá jẹ́ pé kíni ibi abẹ́ ẹ̀fà ló kó sí lọ ìwà àrùn ni òfin sọ gbólóhùn ṣebí kó pé pàtẹ́wọ́ fáwọn ìyá yìí pé ìbá o kó sì mú owó tó fẹ́ mú. báwa sọ gbogbo owó tó wà bẹ́ẹ̀ ni ó kò ní. ẹ ẹ tó bá jẹ́ pé yẹn ló fẹ́ sí lámẹ́bí ìwọ tẹ̀lé lọ náà délé káwọn yẹn lè mọ̀ pé kọ́ọ̀fì sẹ̀sẹ̀ ó mọ àwọn máa ná lọ bẹ́ẹ̀ yẹn àwọn kọ́múlé láńtà bọ́n ṣe ẹ máa ná lọ ẹ fọkàn yín balẹ̀. Okele hmm? ṣé bí lámẹ́bí ṣe ń tẹ̀lé lọ yẹn ṣé kí èkó máa gbàbọ̀dé wá fún mi bíbá. àbọ̀dé kọ́ la ní kó lọ gbà wá owó ló lọ gbà wá. ó gbọ́dọ̀ jáde. àlọ́ ajé o ajé o ẹ eh! ṣé ìwọ nìkan ló ń jẹ́jẹ́ ìyá mi wà àtìyàwó rẹ̀ ìwọ nìkan lọ sí adúrò oúnjẹ mọ́ wájú kò sì sáwọn ọmọ ńlẹ̀ àmúdáràn ah, owó gbèsè adúrò oúnjẹ yìí àti irú irú ẹran yìí ah, ah. ìwọ nìkan tó ń gbèsè ni ọ ni. ẹ̀wọ̀n mẹ́fà péré ló wà bẹ́ẹ̀. tó o bá wá náà ọmọ onígbèsè tó fẹ́ jẹ lẹ́hun. yọmọ. Ah, àwí ìdọ́ ọyìn máa ń pọ̀jù ṣe báwọn bàbá yín náà yá ń lé. ká dà fún bàbá ìgbésẹ̀ mi. ó pọ̀jù bó sí yíyẹ yá lẹ́mu. ó sí yíyẹ. mi ìdẹ̀ ní jẹ́ èrè. mi ní jẹ́ èrè. ó gba gbogbo orí burúkú yẹn. ẹjọ. ṣé ó ní bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀dọ́kọ̀ máa sọ̀rọ̀ sí mi kọ́ orí ò pé ni. ẹ wò tẹ́fẹ́ súnmọ́ mi máa wá fún yín. Ah! nísàsìn yín. Ah! ẹ má bọ̀. ẹ yẹ súnmọ́ mi. mi sùúrù mo jẹ wá tẹ́lẹ̀ fún mi. oúnjẹ yà pa yín lórí olóúnjẹ ìyà ó tó ń tọ́ tẹ́bà tẹ́bà tó tẹ́bà tẹ́bà tẹ́bà rí tánìkan wọ́n ń dìyìn ni ẹ ṣé wọ́n bá mi dìyìn ni ọlọ́run jẹ́ tó gbọ́ kankan lẹ́nu ẹnìkan kan máa ń nu yín orí burúkú kí máa jẹun mi lọ gbọ́ bá ṣọ̀ṣì. bí oúnjẹ o gbọ́njẹ kó wájú rẹ̀ gbọ́njẹ kó wájú rẹ̀ ọ̀yà gbèsò gbèsò gbèsò gbèsò rádaràda tí ọ̀bá rówó tí ó fi jẹ yóò lòun dáyẹ̀tì lòsì bó ṣe rí orí àbí bí ẹ̀kọ́ ẹ̀wà ó dàbí àpò ẹ̀wà bí àpè ìlúbọ a sì lé ilé ilé kò lọ lé wọn ilé bàbá ń kókó ló fẹ́ kú sí bímbá bẹ́ẹ̀ ni rubbish. ṣe sẹ́yìn ni o sẹ́yìn ni o wọ́n lé ilé lọ́kọ̀ lọ ilé ìbò máa fẹ́ lọ ń sìn ẹ́ nígbà tó lóye tí wàá di tó tó tó tó di ní kiri kalẹ̀ ọ̀fẹ́ lẹ́ lọ ẹ̀ wá dúró oúnjẹ tó lóye fẹ́ jẹ ẹ̀ wọ́n jẹ kó lóye gbà. àgbo pàtì dòó. nǹkan tó gbọ́ yẹn tó ẹ lè sọ fún bàá ah nǹkan tí màá fojú ẹ rí. mi ò ṣe ní sọ mi ò ní sọ ṣe ẹjọkùnrin ni ẹ dúró náà ṣọkùnrin ni ni ẹ máa máa fàpá tákàkiri ẹ máa pariwo àdúgbò kí ló ń ṣe yín kí ni. ẹ ó fẹ́ sọ̀rọ̀ ẹ di sálọ àbí ẹlẹ́nu gbọ́rọ̀ àbí. ẹ wọ ẹ fi mí lẹ̀ àti bẹ́ẹ̀ fi mí lẹ̀. wò farabalẹ̀ tó bá sọ tó bá yẹn lè sọ ìkòkò lè gbomi kó gbẹ̀yìn kó ti gbà ṣoṣo nù ẹ wò aṣojú ìmàtẹnu lè wò wá gbà wò. mọ́ọ́dí mọ́dí. farabalẹ̀ rẹ̀ kí ló ń ṣe ẹ lọ́dọ̀ à ń gbọ̀. mọ́dí. má sáré dọ́dọ̀ tèmi mọ̀ rìn nọ́mà rìn nọ́mà. mọ́dí tèmi bá mi mọ́dí gbà mí mo ti lọ yáwó níbi tí èkì ti yáwó mọ́dí gbà mí. ẹ eh, ẹ eh, farabalẹ̀ ṣàlàyé fún mi ṣé ọmọ tó bá ti rí mọ́dí ó mọ mí náà ó mọ mi tó bá ti rí mi ṣáà máa fọkàn balẹ̀ mú wa fún un. ọ̀rẹ́ mi mo lọ yẹ́wò lóòyè àmọ̀ pé mo fi ṣòwò mi ìrójú owó mi ìrèrè wọ́n dẹ̀ ti lọ fẹjọ́ mi sùn ràúfù ó dẹ̀ mo rí èèyàn tí ràúfù jẹ́ nínú àbáwá yìí hmm. nǹkan tí mo fẹ́ nísìn ọ̀rẹ́ mi hmm. wọnú lílọ kó ló bá mi kówó jáde. èsì hmm. sórí kí n wọlé kí n jáde yẹn eh. kékeré ni ìwọ náà wọn pé mọ di mọ di ó yẹ kó mọ náà eh, mo á fẹ́ béèrè nǹkan o ṣé nígbà tó fẹ́ yá owó ṣé tipátipá ló fi yáwó lọ́wọ́ wọn. mi fi tipátipá yáwó mi fi tipátipá fún mi báyìí wàá fi ṣe nǹkan rẹ ni o. Hmm. wọ́n tún fi àdúrà lé. bẹ́ẹ̀ ni mo di. kò wá burú mo ń bọ̀. mo ah! sọ ah! tí bá dòdò mọ̀ọ́dí àwọn èèyàn ròyìn mọ̀ọ́dí dáadáa nínú àbáwá ah! mọ̀ọ́dí káre. yàrá ọgbà ọmọ àmàjẹ kò yé wọn. mo fẹ́ gbowó tèmi hàn ẹ jọ tu ọdọ ẹ kí ni àjọkẹ́ tó tó dá wa dúró láti ẹ̀kan nìsín tó ní ká fún ni ẹ ẹ ọgbọ̀n ṣẹ́jú ṣé ọgbọ̀n ṣẹ́jú àbí ìṣẹ́jú mẹ́rin ló dá kò tí fẹ́ pé ni. òkèlè má dẹ̀ lámùjú tẹ́kí ọkọ̀ ìṣẹ́jú yẹn kó pé báyìí kí má rí àjẹ mo yóò yà á mọ̀ pé òun wálé ayé yìí. fún un tó sì ṣe yóò tún sanwó tán ra mọ́. báwa yóò jẹ ṣége ẹgbàá níbi lẹ́nu tó bá dé. Rauf Rauf Okele Lambebe. èmi ò fẹ́ Ewo ni Rauf Rauf ẹ̀ ń pe Okele. tẹ́bà pé Okele ẹ̀ pé Okele ni ká máa pè mí ní súná mi ṣé lórí pé èèyàn bá yín gbowó èwo ni Rauf Rauf Rauf ṣe ẹ nígbà tó sọ túnlẹ̀ ṣe ẹ fún aláàfà lówó ni. ó ti pọ̀jọ́ inú mi lọ ni. ó pọ̀jù lọ ó pọ̀ ẹ fún nínú àwọn ọ̀hún gangan. ẹ fẹ́ lè pè mí rúfù lè. ẹ yẹ mi sí. àjọ kẹkẹ ìwọ ní gbogbo rẹ dẹdẹ ìwọ ló kí ló dé tó fojú kàn rí rẹ dẹdẹ báyìí nìyí. kí mọ̀ bínú báwo báwo yà bá ń kówó jà sọrí fún tọ́sẹ̀ ọ̀tún sanwó tanran o. báwa ọ̀tún late comer ní kọ́pẹ́ kan tó di ìwọ́mọ̀ wò. àdújẹgbà méjìlá lé lórí. owó dáa. ẹ wo yá mọ̀ pé èmi ní ìbéèrè tí máa bí yín o. jọ jọ jọ jọ mọdí. ẹ o màgbà tó wáyà o kése pé o fẹ́ bẹ̀bẹ̀ tó bá bẹ̀bẹ̀ o ní a nígbà o o jẹ́ láti máa dájú. ẹ wẹ́ẹ́dà padà kí ló ṣe yín. Ah, ah. ẹ wo ṣé gbàtà jọkẹ́ wa yà wo ṣágídí ló fi yà wo. ṣágídí bò ẹ nígbà tó ti fagídí yà wo kò lè fagídí dà padà. mọ̀dì ó máa tẹ ah. mọ̀dì ó máa tẹ o mo máa ẹ eh, mo di ẹ eh, a máa fẹ́ràn yín lẹ o ṣé gbàgbé wá yáwó mi sórúkọ lọ́wọ́ àdùn fọ́ọ̀mù. yàmi lẹnu tí wọn náà bá fẹ́ mọ fọ́ọ̀mù bá yáwó ni o oh! àbí ó kí ọjà torí pé àbáwí. ó kẹlẹ ó yà kúlẹ̀. lie down lie down lie down lie down lie down lie down ọba àlùgán ṣeré mo gara sí lọ́nbẹ ní parakún mi ni kí ló mú yín ẹ ní bẹ́ẹ̀ lọ́hùn èmi o tí kò kí n bẹ́ èèyàn tẹ́ lọ bí pé orí yín wà ń bẹ̀ ẹ máa kọ́ńtrol bọ́ lọ́wọ́ òkú máa fi yín fara yé o. àdó ẹ̀ka ẹ kí ni tó ṣe ẹ pọ́n mi ẹ ọ̀gẹ̀lẹ̀ ọ̀gẹ̀lẹ̀ ọ̀gẹ̀lẹ̀ ọ̀gẹ̀lẹ̀ àgbòwò pa àgbòwò pa àgbòwò pa. ìyá mo ti ìyá mo ti gbà mí mo ti mo ti ọbẹ ọbẹ ọbẹ ọbẹ Yeah. tí a ò já tàn ah, wèrè kọlọ rẹ náà wò ládàn mi ní ìjọba. bàbá mo di bàbá mo di mo di ọ̀bẹ ọ̀bẹ ó fẹ́ pa mí mo di mo di ọ̀bẹ ọ̀bẹ ọ̀bẹ. wọ́n lè yàn fẹ́ gbọ́ àwọn lọ́bẹ̀ oní ọ̀bẹ bá kí ni màá ṣe ọ́ ná. wọn ò ní amúnádégbé ọ̀bẹ gígùn pé fẹ́ gún ọ lọ́bẹ pé màdìbẹ́ gùn lọ́bẹ lọ́sọ. ẹ̀yin gbọ́dọ̀ yàtọ̀ kọ́ ìwà ń jà kílẹ̀ wá ṣe mí ẹ bá ah. kí ló ń ṣẹlẹ̀ fóbìnrin. ìyá mọ̀ pé ẹ ṣé mo ti rí ilé rẹ. Ah, ti rí mi ilé mi ló ti ń bọ̀. mo jẹ́ alábòjú òun. bàbá mo jí òye mi. ó lóun bọ̀ bẹ̀ wá kà mọ́lé wọ́n fẹ́ kún àlọ́ bẹ̀ pa. ó bá mo di mi ìfẹ́ bá mo di mi ìfẹ́ ẹ bèrè ṣé ah, ah, ẹ jọ bá mo di bá mo dára pàtà tó ń pààyàn. òye mi. ẹ má yà mí wẹ̀rẹ̀ jàre kí ni. ẹ wo ẹni kọ́ bá kúrò ọmọ mi o ṣé ti lè yíbo ṣe wáyé kó ń gbọ́kọ̀ lọ́kọ̀ yìí ah! ṣe sọ pé. owó tí ẹ dọ́kọ̀. ẹ ṣe sùúrù ẹ ṣe mi gbogbo tó lọ ń dà sí mi lágbára nù mo rò borí ẹ burú tọkọ wọn sọ fún ọ ni ọ lọ fẹ́ pa ọ fẹ́ pa ọ yọ pa ọ fẹ́ dùn lọ́rùn ọ fẹ́ gun lọbẹ pa. kí ẹ máa kú ọmọ mi pa ọyọ mi àwọn. lóko kalẹ̀ lóko kalẹ̀ má dà sọ̀rọ̀ mọ́ a ṣẹbẹ dídí dùn ọ sọ pọlọ ẹ tún dàrú ni. wá wá mi torí jẹ́ kórìí ẹ pé má bà mí ló kọjẹ́ ó kọ mi mọ̀ mánéjì ẹ̀ ni má bà mí ló kọjẹ́ jẹ́yẹ̀ mi mọ̀ máa ń lọ láàrin ìlú yìí o kí ló dé náà ń bá mọ̀ jẹ́ ṣe máa ń ah, ah, tọ́mọ aláta bá ti kẹjọ wa kàkẹ́ máa gbè lẹ́yìn mi ọmọ yín ọmọ aláta ni máa gbè lẹ́yìn bá mọ̀ jẹ́ mi ò fẹ́ o bá mọ̀ jẹ́ mi ò fẹ́ o. kí ló tún mí sí má mi kankan má mi má má ṣe. jẹ́rìí pé ara ni mo dá bí mo ṣe jókòó. ara wèrè wo lọ dá. kéèyàn kúrò kọ èèyàn gbà ọkọ òwò tó kọ̀ wù jẹ́ kí ẹ má jẹ́ kí kí sọ̀rọ̀. pẹ̀lú bó ṣe ṣe eh? Eh, ń jọ̀kan èjì ah. nìkan kọ́ nínú odi ní mẹ́ńtà. bàbá eh, mọ̀dí eh. bàbá mọ̀dí eh. ẹ wo ẹ bá mi sọ fún mọ̀dí ìjọ tí àjọkẹ́ ọ̀rẹ́ ẹ̀ ló jẹ mí lówó àjọkẹ́ ló jẹ mí lówó owó tó jẹ́ tó dẹ̀ fẹ́ sọ owó ti kọjá nǹkan tí mo máa rí ni ó mú mọ̀dí tó ń fi ọ̀bẹ gbogbo wa rà fún un gbogbo àti sáko ọ̀lẹ. ọ̀bọ ṣé àjọkẹ́ jẹ́ lówó àbí ọ̀jẹ́ lówó. èmi ò mọ̀ ń pa yẹn bá mo di kí ló tẹ̀lé pé. tó mú ọ̀bẹ lọ bá bó ọ̀bẹ lọ bá. bá mo báwo nígbà tí mi kì í ṣára pàtà bá mo di. bá mo mo di abẹ́ di kankan mi kà lẹ́nu lé o àbí ṣé mo di apẹ́lẹ́ ayé mi ti à ń rí ibi báyìí ní bàbá mọ̀dí ẹjọ́ ẹ bá mi bẹ mọ̀dí ìjọ tájọ kẹba ti rówó kó wá san kí mọ̀dí lé fi ọ̀bẹ lé mi kiri ẹ bá mi bẹ ọ mọ̀dí mo rí ẹ ìjọ tó bá ti tájọ kẹba ti rówó kó wá ọ. sẹ́ni pé mò ń dára bí ní sàn kankan mi báyìí. bá mọ̀dí ẹ máa ń ṣe é mi sẹ́ni pé mò ń dára báyìí. ara wèrè wo ah, ọ̀dà dìde dìde. bámọ̀dé máa ń ṣe mi o bámọ̀dé máa ń ṣe mi o ẹni tó yẹ kẹ́yẹ kí n kó fún kí n kó fún yàmọ̀ pé ah bámọ̀dé máa ń ṣe mi máa ń ṣe mi. dúró kí ni tiẹ̀ màtí èèyàn jẹ́ èèyàn lówó ó bọ́ bẹ̀ lọ́ọ́ bá ń lé ọdún àwọn sọ pé nìkan kò tí ẹ̀ yé mi gan náà ni. o bá ti sọ ẹ mọ bàbá mọ̀dì ẹ bá ti sọ ẹ mọ ọlọ́run jẹ́ kébi báwọn bímọ burúkú ṣọ́ọ́ ti yẹ yín nísìnyí ẹ bá sọ bábà mi ò lọ́ọ́ ní wọn lọ́kọ́ bẹ̀ kọ́kọ́ bẹ̀ kẹ́. ọbẹ̀ kọ́ àní ọbẹ̀ pé yẹn gún yẹn lọ́bẹ̀ ọbẹ̀ ọbẹ̀ tí wọ́n fi ń rẹ́ lá. ẹ ọ nǹkan tó mọ̀ sọ́kàn ni mo ṣe sọ pé kò rí bẹ́ẹ̀ mo sọ pé ọlọ́kọ̀ ẹ mo tẹ́ fẹ́ ṣe ni mo ṣe ẹsẹ báyìí. tí ẹdùn náà ṣé ń gbà wọn bí wọ ẹgàn ṣẹṣẹ kó mọ rẹ. ẹyin ṣẹṣẹ kó mọ rẹ ẹran tí ẹ pa gánjọ súnà rẹ kẹjọ máa ṣe pé pé pa àwọn fẹràn ọkọ ẹgbẹ òun. ẹ o tọrọ ni kẹ o tọrọ dẹ sọ o ah, tọrọ ni mo sọ ẹ ti bí kẹtọ fẹ mi o tọrọ dẹ sọ. ṣé mo pé yóò lè tó báyìí èmi mọ̀ pé yóò máa pọ̀ sí. àgbòwò ah ah ah kí ni yóò mi rọgbọ ẹ dẹ́kun tó gbé pọ̀ mi ní àyìn. tó tó bá gbé tó bá gbé ara ó sàn án ṣé wọn ló ní ni. ṣé wọn ló gbé pò síbẹ̀. ṣé pò tiẹ̀ ni. ṣáàyè tiẹ̀ rè. àyè ti tè. ìyá fíkì sọ̀rọ̀ ẹ̀. ṣé wọn ló ní pò. ṣé wọn ló gbé pò wáyìn. àyè tèmi ni o ayé ṣe ni kò sẹ́ni tó báyìí wá sígbà ṣáyè tiẹ̀ ni. Ah, ah, ah, kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ á má dá fún yín á dá fún yín o pọ́ọ̀ tí mo gbé síbi tí mo fi ń ṣu ni mi ò mẹ́ni tó gbé pò mí bíbí o ṣé màá màá tú ara ni. mo gbé pò síbi mi ò mẹ́ni tó gbé o wá sọ mi pé mi ò gbé pò sílẹ̀ yìí mi ò lẹ́jẹ̀ jáfíkì ṣọ́ra ẹ̀ jáfíkì ṣọ́ra ẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹni sùn rẹ farabalẹ̀ ẹ kò pariwo ni kí ló ṣẹlẹ̀ gangan. Mm. yóò dáa fún ìyá yẹmi ṣebí èmi mo bòde mo fẹ́ su ìgbẹ́ ń gbọ́n mi kí n sì gbé pò kí n mọ lọ láti ni pò bá ní rọra mọ gbé òun lólówó pò bá ní pẹ́pẹ́sẹ́ kémi ọmọ fọwọ́ kan pò òun bàbí pẹ́sẹ́ yà ní gbé pò ẹ̀ síta. ṣé òun ló ní ni òun ló ní pò tó fẹ́ gbé pò mi nígbà tó fẹ́ lọ ṣe gá kò wá mọ̀nà lé gá tó jẹ́ pípò tèmi ló fẹ́ fi lọ ṣe gá ṣé mo gbélé lórí ni. Eh. ibi tó bá dẹ̀ wù mí ni mo lè gbé pò mi sí mhm. lálọ́ọ̀dù gan o ní ibi táwọn náà ń gbé tiwọn sí. ẹ ẹ yàfíìkì oh. fara rẹ balẹ̀ kí ni ìsìyẹ́ tó kọ̀ mọ́ ń ṣe làwùlàwùlàwù rẹ gan pọ̀ nulẹ̀ yìí dákun sáyé rẹ rè. ẹ ah, o kò fọwọ́ tó sọ yẹn. ẹbí sùúrù ẹbí sùúrù ẹgbẹ́ kò ní kò bí ọwà ẹgbẹ́ kò ẹgbẹ́ kò kí ló ṣẹlẹ̀. ariwo yín náà ní ládùúgbò ní gbogbo ọjọ́ ayé ẹ̀fọ́ àdúgbò ìpín ìsìn. ẹ bá a bí wọn wọ́n ní kí ló ṣẹlẹ̀ ẹ lè sọ̀rọ̀ ni. bàbá bàbá bàbá torí pé ẹjẹ àgbàlagbà ni mo fẹ́ sọ̀rọ̀ ìfún yín o èmi mo ní pé mi mo dẹ̀ gbé sí bíbá ìgbà tí gáàmù délẹ̀ ṣé ó yẹ kó wá gbé pọ̀ mi tí mo gbé sí ni. ṣé tọ́lọ̀ pò rẹ ni wọ́n fẹ́ gbé mu ah, ah, bàbá èwo la mo ran bí ní Ọ̀yọ́ ṣé mo lè mọ gbẹpọ síbi kí n wá bòde kí ni mo fẹ́ gbẹpọ. ṣé wọ́n ní wọ́n ní pé. ẹ bá mi pé sáàjì rẹ ni ayin. ẹ ìgbà tí o ṣàyè mi. alákojú bọ̀ bọ̀ nílé gan-an ó níbi táwọn máa ń gbé tiwọn sí tó bá wá síbi báyìí. ẹ dákun ta ni yafik nù yín yóò kúkú dáa fún yín ìyá fìkìrè ìyá káyọ̀dé rè ẹni sì ní ipò òun rè. ẹ dákun kí ló kọ ọmọ tí. ìyá yẹmí ni o. ìyá yẹmí hmm. nínú ilé onílé ní ti ń yẹyìn ó ti yẹ dáálẹ̀ àti ẹ̀gbọ́n táwọn ìyá fíìkì àfi fíìkì ni ó kọ wọn tí wọ́n fi ń mú. ẹ pè mí sọ̀rọ̀ àbí ah. mo ti ń kọjá lọ èmi kàn ní pé àlàáfíà àdúgbò ẹ ti ẹjọ onísinmi ẹjọ onísinmi ẹ lè quiz ẹ lè quiz ẹ jẹ́ n sọ fún yín ẹ ń tó pò sẹ́sẹ́ ìgànnà inú yín ń dùn ẹni tí láńlọ́ọ̀dù bá dé ó níbi tí ń gbé tiẹ̀ sí àbí ẹbẹ́ nìkan lọ́kọ́ lè. èyí tó dàgbà gé eléyìí lọ dáńjọ ń jà sípò ẹjọ́ ń jà sípò sọ́kàlùkù àdàkọ́lọ́ ọ̀pọ̀ òtí ẹ̀ mọ́ ni àwọn yíbò tó wo wọ́n ṣèké lóríṣiríṣi ni torí ń gbà tí mo ti délé ayé n ò rí yorùbá méèdì rí n ò rà haúsá méèdì rí yíbọ méèdì lọ́wà so ti yẹ yín wọ́n ṣe kébúlù wọ́n ṣe wáìtì wọ́n sì ṣe green kí lẹ́ẹ̀dẹ́ tó kálukú ọ̀rẹ́ mọ̀ bí ọgbẹ́ pòsì ẹ mọ̀ pé ẹ̀yin jẹ́ pilẹ̀ kọ́lé fún kọ́lẹ́rà èyí máa kọ̀ọ̀kan tó ti yé yín ebi lẹ́gbẹ̀ oníbo ni kọ́lẹ́rà ti ń bọ̀ ara pò ní ọgbà jáde. ẹ torí ẹ náà mo fi di kẹ́rin kankan má fọ ọkọ̀ pò mi. n ò bá yàn pé fọ́ ọ àbí ni. ìyá fíìkì ló dùn mí fún jù kò yẹ wọ́n bọ̀ ọ́rù bí ìgbà tó yẹ ọbọ̀ kọ̀ rẹ plow bẹ́ẹ̀ ṣe lọ kọ́ lẹ́kì rírì kan à ń já sípò tó yẹ kó ọwọ́ ìyàgbẹ́ sára ẹ̀gà aláwo. ẹ dákun ṣé ẹ̀yin ojú ọ̀rọ̀ tó wà yìí ni abẹ́ ẹ̀ dákun. ẹ ń dákun náà ni torí kí la wà ládùúgbò sí adébẹ̀tọ́ mi. mọ̀ ń mẹ́tọ́ ara mi káàkiri ni <laughs> tó ti yé yín ẹ̀tọ́ ti yín ẹ̀ mọ̀ lójú ẹ̀ mọ̀ jà lébi rẹ́ǹtì ẹ dàpọ̀ ẹ̀tọ́ kọ́ léyìí tó ti yé yín aláàárù ní ká jẹ́ wo ṣe pa kí ni kẹ́lẹ́rù wo ṣe bí mo sì ṣe wo bàkásì yìí àwọn àgbọ̀nsẹ̀ tí yóò jáde ń bẹ̀ yóò kọjá wèrè ẹ̀rí mọ́ sẹ́lẹ̀ kìíní ẹ̀yà ìgbé ó ṣì káàkiri ẹ̀ ń sọ̀kò òpó ẹ̀ sọ̀kò òpó ẹ̀ bọ̀kọ̀ yìí sọ̀rọ̀ bí ó ṣe tó ń dé sí olójúlé mẹ́jọ lẹ ń já sí un. ẹwọ ẹwọ ẹwọ bàbá ẹ wá gbèsè ọ̀rọ̀ yín tẹ ẹ bá mọ ọ̀rọ̀ sọńjọ mi ẹ mọ mọ ti ẹnu yín yẹn bọ ọ̀rọ̀ ẹjọ́ torí Ọlọ́run àgbà tí ò tó lé ní ẹ fi ti ṣe tí yín o tẹ kọrí sílé yín bàbá ẹ kí ló dé. ọjọ́ ṣọ́ra rẹ kí n ṣọ́ra mi fún kí ni. ó ti jókòó kí n ṣọ́ra rẹ làbá ẹ ṣe ṣẹjọ wọlé wọlé mi tẹ ẹ bá mọ ọ̀rọ̀ já síjọ mi

ọkọ̀ yìí ò fọlé ọkọ̀ yìí ò fọlé lẹ́jẹ̀ bí tí ó tẹ̀tẹ̀ bí nẹ̀bí náà. bẹ́ẹ̀ kọ́ lọ́sẹ̀ wọ́n ṣe dá kí ni ó pa ló fẹ́ gbowó mọ́dí àgbòho pa àgbòho eh, pa mọ́dí àgbòho pa ẹ bá mi pé o àgbòho pa mọ́dí àgbòho pa mọ́dí àgbòho pa ẹ bá mi pé o. ọmọdé mọdí rẹ mọdí rẹ lágbẹ́mọ̀ mọdí rẹ ọwọ́ pàdé yẹn lè gbọ́ ṣé ìgbà tó pàdé wa ní ìsìn sáwọn ìsìn yẹn ni a sì ń kí ọwọ́ tí ọ sì gbẹgbẹ wa kọjá lọ. ẹ kí ni mo fẹ́ da yín lóhùn ṣé màá sí wà nù sàwáwù. ẹ ó dáa a lè mọ̀ sí nù sàwáwù àmọ́ ọlọ́run ṣe ìwọ náà máa wà dáadáa àwa tí òun wò yìí tá a jẹ mẹ́ta yìí àrùn mẹ́ta yìí dọbẹ nù àwọn tí wọn bá jẹ ń gbèsè àwọn bá wọn gbowó ni àwọn bá wọn gbowó ni kò sí ní bílù ìṣe tóbi tóbi kò sẹ́ni tí ò mọ̀ mọ̀dí mọ̀dí mm, mọ̀dí mọ̀dí o ọmọ tó tẹ̀lé wa nígbà tí àwa fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ eh. ẹ̀ àjọkẹ́ àbí kí lorúkọ ọmọ òǹtọ́jọ wa ń gbèsè bọ́ tí wàá yọ ọ̀bẹ wa tọ́fẹ́ ọ rí i pé àwa náà japa ìṣe la sáré gbé bọ́ọ̀dì wa àwa ò pé kọ́mọ wulẹ̀ wé sí tálẹ́ǹtì ẹ̀ irú mẹ́gábáìtì ẹ̀ kọ́mọ wulẹ̀ tá dànù mm. bóyá ká máa ra mẹ́gábáìtì lọ́wọ́ ẹ̀ eh. àbí kí wọ́n máa ra lọ́wọ́ wa a lè jọ sí papọ̀ o àjọmọ ah, ọkùnrin làwọn mẹ́ẹ̀ta tóbìnrin bá tún wà nù wa a oh. yóò fi ṣe kọ̀jọ́ wọ́n níbi tọkùnrin wà tí ò sóbìnrin kò lè dùn <laughs> kò lè dùn àkìlódé ah, ọ̀fà tábà ni ẹ sórí ní àfikún ọ̀rọ̀ tí òkèlè sọ ní ojúmọ́ ẹnìkọ̀ọ̀kan àárín ẹgbẹ̀rún mẹ́ta mẹ́ta lẹ́yìn tó sì jẹ́ pé ní ọ̀sẹ̀ àárín tó jù bẹ́ẹ̀ lọ tó bá wà lè wá darapọ̀ mọ́ wa ìwọ náà mọ rí jù bẹ́ẹ̀ lọ ìwọ náà wo gbára bí bó ṣe ń dán kì í mọ̀ ṣojú lásán owó ni o. nǹkan tẹ́ ń sọ lẹ́sìn ni pé ìwọ ìwọ <laughs> ìwọ kémi darapọ̀ mọ́ yín. bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀ ká ṣe conduction pọ̀. ẹ wo a dẹ̀ máa ṣí sọ̀pù kí ni mo wí fún yín a máa sí. ẹ ọmọdé wa wa wa ah. wa wa mọ̀dé o mọ̀dé o àwọn náà kéré inú ayé sẹ́mi kẹ́sẹ̀ làwa náà mọ̀dé wa gbọ́ sórí àwọn táwa bẹ́ẹ̀ yìí kò í oníkó wa bá wa ṣùgbọ́n wa gbé tiwa bá yẹ torí pé ọjọ́ ogo tó wá ní káàdì ọ̀hánjẹ́ fi gbé bọ́dì hmm. kúgbẹ kójú wà ní conjunction. a máa sí sọ fún un. gbéraga yìí náà. Ah, irú gbéraga ní àbùkù ní àbùkù sọ fún yín ká tó kú ọ lé o ṣé ẹ ẹ ọ sì ṣe hàn láì ṣe small doctor ẹ ṣé ara nǹkan tí mo sọ fún yín ẹ máa ń tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká mọ̀ sí tiwa lọ́tọ̀ kí mọ̀dìmọ̀ sí tiẹ̀ lọ́tọ̀ ní ọba tí àlìsíbẹ̀ àlìsíbẹ̀ òkèlè wa. kíni. wàá gbọ́ ṣé orí ọ̀rọ̀ mọ́mọ́dì yìí hmm. ohun tó ń ṣe yìí tèmi yé mi kíni ọkọ gbà ṣùgbọ́n kì í jẹ́ gbádùn lóbìnrin gbà fún sọ́ọ́rí inú ẹ̀gbìn la ń gbé o. ẹ eh, eh, kí ni ẹ̀gbin kí ni ọlá náà wá lọ sínú ẹ̀gbin èmi ò bá ṣe kó máa lọ tiẹ̀ lọ́tọ̀ tí ẹ bá ṣe ìtẹ̀wọ́ mi kó lè mo ti ní ká máa ṣiṣẹ́ wa lọ́tọ̀. iná lílọ mi ẹranko rè ó yà afárá yẹgbin lẹgbẹrẹ la ń gbé. bẹ́ẹ̀ ni. ẹmi ẹmi ẹ tí o bá wà wọ tí wàhálà ọ̀la bá fẹ́ pọ̀ kọ́lá dó sáyẹ kíjà àdúrà dé dúró síbẹ̀ àti di méjì èmi ò máa ti wà lọ ń wà jọ ìwà ọlá wà kàkà. jẹ́ ẹ mọ̀ pé kò ní fẹ́ sáré gbàgbà. tẹ́bá fẹ́ gbà tẹ́bá fẹ́ gbọ̀wọ́ ẹ̀ ẹ̀ tẹ̀mí bàbá. mọ̀dí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo ti dẹ́kun ìsanwó rẹ̀ àá sanwó àá sanwó. ọjà gbọ́ ẹ síbẹ̀ mo ní kó gbọ́ ẹ síbẹ̀. ó lè gbọ́ ọ síbẹ̀. ọjà gbọ́ síbẹ̀. ẹ lọ ẹ ẹ ẹ ọjà gbọ́ síbẹ̀. ọjà gbọ́ síbẹ̀ ọmọ èèyàn láìsí ẹran torí Ọlọ́run. ọmọ èèyàn láìsí ẹran lórí kọjá gbèsè. wọ́n ní máa kówó lẹ̀. kí ló tẹ̀sí ẹ̀yìn kí ló ṣe yìí. wọ́n filẹ̀ kí ni ó dọ̀rọ̀ gbàdá sọ̀wọ́n nípa owó wò ni. ó lọ sí. ṣé olùwà sọ́yà kí ló ẹ máa jẹ gbèsè. twenty five thousand. bẹ́ẹ̀ni sọ̀hún wa mọ̀. ó ti tó ah. ó ti tó. kí ni mọ òbí ṣe ń mí olùsìsó eh. ń gbèsè máa ń mí <laughs> ó dàbí ẹja àbùkù tán ẹ̀yin méjèèjì ẹ tẹ ríra yín mú lọ́rẹ̀ẹ́ tí ẹ bá ṣe pé mo ro tọ́lọ́ ni tí bá nọ́ọ̀dì àyà rẹ̀ yìí. ah etí lẹ́jọ́. o pe o ti pe o ti pe ẹ o ti pe. ẹ fún lókùnkùn máa gbé lọlé. o ti pe ẹ ẹ tún olóòsì. yẹ́n tó bó ti ẹ mọ ọ bó ti rí mọ bí ṣe ń yí lọ olóòsì. yóò bàrà já wa lókun. àti pé sátì lọ mọ̀dí. Ah, ọwọ́ tó gbé ẹ̀rú bà mí mo kàn lọ kankan ni o nígbà tó bá gé lọ́wọ́ nìsín níbo ni kó mọ̀ wọ́wọ́ kiri ẹ̀rú ti bẹ̀ mí o. òkèlè hmm? òkèlè ayé ò ní agbára ju bí yóò bá lé kó mọ́ ọmọ iye yàn báyìí alátakọ̀ ní ọ̀sà ṣé tó bá ṣe ohun tó ṣe yìí ṣé máa kó wa. ẹ wo kò sí ìgbà tó burú bí mọ̀dé ṣe gba owó bàbá ní kàkà mí ní méjì ní ìsìn mọ̀dé ti gba owó bí ọ̀nà bíi mẹ́ta báyìí o tó bá ń bá wa fipá gba owó báyìí ó dáa ju wípé ká má di gbà lọ o tèmi sáà ni pé kó sàmọ́ ti pa wọ́n. ẹ wò ẹ wò ṣé mi gan lè gé ni Ah. èmi gan halẹ̀ ni èmi mọ̀dì ìyá mọ̀dì lè di létí o kí bàbá mọ̀dì náà gidi kí mọ̀dì gan san lórí ẹ mọ̀dì ò ràn yàn. Ah. èmi ò mọ̀dì sàkárà ni òun. ẹ mọ̀ mi ní èmi mọ̀dì. pẹ̀lẹ́ sàkárà ìdè. owó mọ̀dì. owó rẹ owó ti dé báyìí o. ẹ kú fún ọkọ pin ká pín owó olówó ayọ ten percent tí wọn sì ní ká pín. ẹ o yà yọ yọ kó ah. àgbà. mo ń o ọmọ tó bá ti dọ̀rọ̀ mọ́ sọ ti ṣe káfíńtà ní sẹ́mi mo jẹ gbèsè ni. ẹ o yà kó owó eh, rẹ. ó dà pé kò lábò. à ń pọ̀wọ̀ yìí ló wì ó máa ná ronú ṣé àìṣe ń gba owó ni fún ìpàdé bá gbowó àsìngbà kọ́tọ́ ọjọ́ tó pé a ti sanwó yìí bó ti àsìkò yìí ó wá dojú sóhun yìí o ṣé kò ń ṣe pé wọ́n ń fi ìkan fún wa lówó. Ah, kò yé o sọ tí ẹ wá ríbi tọrọ dé dúró yìí ṣebí ń gbà ayé òkèèrè bó ṣe kó làhánu bí ọ̀rẹ́ eégún yóò wulẹ̀ mọ́ kọ́rẹ́bò wọn kí ni ìran bàbá rẹ̀ ò tó kọ́rẹ́bò mi àbó kọ́rẹ́bò ọ̀rí ọ̀rẹ́ mi ni mọ̀dí bá dé lóde ní gúngò gọ́bẹ. èmi tí mọ̀dí bẹ́ẹ̀ mi máa ń họ ni o mọ̀dí alọ́gún mi ń gòyìn lára tí ń lè gbà gò sí i. ọlọ́run ṣe dáadáa fún wa bọ́rọ̀ ṣe rí lèmi ṣe sọ. tí mo rówó wọn sọ èmi ò tún dáwọ́ bẹ̀rẹ̀. mi wọ̀ ní ẹgbọ̀gbọ̀gbọ̀ ìṣòro rọ́ọ̀kì rẹ̀ wọ̀ sọ. ṣùgbọ́n ká yẹ́wò ká má dà padà ni. ó sún mi Ah, bá mọ̀ di ẹ kálẹ̀ o. ẹ pẹ̀lẹ́ o. ẹ ǹlẹ́ o. ẹ ǹlẹ́ o. kí wọ́n ká alẹ́ wèrè wo ah, ah, kí wọ́n ká alẹ́ wèrè wo. sani kí wọn ni. ẹ kí hàn. àní kí wọn. ilé èṣù. òun kò yí. èṣù ẹni ní tọwọ́ ẹni bọ̀ pé o èṣù ẹni ní tọwọ́ ẹni bọ̀ pé o. ara tá a sọ ara tá a sọ nù o àìkó falẹ̀ fatisẹ̀ o bámọ́dé àìkó falẹ̀ wọ àwọn olórí ibú o láwọn olórí ibú ọmọ wọn tí wọ́n péjọ tí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ òfò ẹjọ́ orí ibú tí ò ní gbé wọn lọ bí tí wọ́n fẹ́ o ẹ̀yin àgbà lẹ́sìn bọ ẹ̀yin àgbà irọ́ ni o ẹni àgbà tí ọ̀kẹ́ sọ̀rọ̀ yọ ọ̀kẹ́ tán sáré o ọ̀rọ̀ ni wọ́n ti ń pín ni wọ́n ti ń pín yìí o àbí kíla kíla sọ nínú ilé. ò ń kò yìí ságà ah, ah. máa sọ̀rọ̀ bí èwe ni. Ah.

mọ̀dí mọ̀dí òun ni bàbá rẹ eléyìí bú yẹn ti gbọ́n yìí tó bá dé lọ sọ fọmọ ẹ lẹ́sìn kí lẹ́rù kó lè ṣẹlẹ̀. ṣe mọ́tọ̀ kò sí bá ṣe mọ́ sọ̀rọ̀ rẹ̀ tá à ní dákọ́ rẹ̀ bàbá rẹ̀ mọ̀ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ eré rí igbó lójú dúdú bíi nànà àmú rẹ̀ tó ṣe fìlà gọ̀bìgọ̀bì aláṣọ yíyà ń àtẹnujẹ òjò gbádùn òní ọ̀lọ́ sọ fún mọ̀dínà bí mọ̀dínà bẹ́ẹ̀ ṣe fún láhẹ́ kan ló bá tán. ọ̀rẹ́ mi kò lè gbádùn ṣé èèmọ̀ pé ẹrú owó ni wo àmọ́ ẹ ti fi ti ń kó bá tèmi léyìn yìí lẹ ti ń ṣèpàdé mọ̀dínà tó bá ya wá bá mi lé agún jágbàjàgbà sí mi lára ó dàbọ̀ mo gbé nǹkan kan ná. ọ̀hún wọlé lọ ọ̀rẹ́ mi wọlé tó tiẹ̀ wá ní gbogbo mi tó bá wá di pé ilé ń pòwe fífà parí ìsun àlejò òwe ló tó lọ àmọ́ ríra lọ́jọ́ rẹ̀ ọ̀ ní sẹ́rí. alágbó bá ti dún gbọ́ngbọ́n alágbé bá fọ́hún tálágò bá ti dún gbọ̀ngbọ̀n tálágò bá fọhùn gbọ̀ngbọ̀n go bá ti dún tágè fọhùn go bá ti dún. madina má jẹ ṣépè fún ọ o má jẹ ṣépè fún ọ bí mo ti ń sọ yìí o ah ah mo ń protect okọ tiẹ òun gbìyànjú láti bó kọ mi jẹ kí ló dé kí mo gbé ń gbẹ náà eh, ṣé wọ́n bímọ mo bímọ ni. Ah, bámojì kí ló ṣẹlẹ̀. Ah. nígbà máa ń sọ nu o téèyàn ní máa tọ́lọ́ ṣe fún yàrá wáyé pé ọlọ́run ṣe lẹ́pẹ́ yẹn rí ìdádúró téèyàn ò tètè rọ́mọ bí èèyàn ní máa pé ń dọ́wà lẹ́yìn lọ́nà ọ̀fẹ́ tí wàá dó èèyàn náà ni ó ti yé mi inú ẹ máa pé inú kòkò dúdú lẹ̀kọ́ kún mo ti jáde kí ló yẹ pé ìkòkò dúdú ẹ̀kọ́ dúdú náà ló tún ṣe fún mi ìkò rárá àdá òsì ah, ah, Madina àti ẹ̀gbọ́n gbà tó ṣe jàgídíjàgàn káàkiri kí wọ́n tún lé dénì tó tún aṣọ àìdàgbò owó pa tó ń tẹ̀lé òkèlè òkèlè wèrè wo ni tí òkèlè lélẹ̀ gan náà ni tí òkèlè lélẹ̀ àbẹ́ ènì dẹ́pẹ́ mo lè lọ́ mi láì fi òrí rárá. yẹ́sà eh, eh, wèrè wo ni ẹ má bínú sà nǹkan tó ṣẹlẹ̀ gan-an ni pé. Eh, eh, eh, ẹ jọ tọdọ Ọlọ́run ẹ jọ ṣó ti yẹyin ìjọba alẹ kó ra kẹ̀kẹ́ ebi kó máa ra ọ̀kadà ṣó ti yẹyin nìyí sìn tẹ ẹ bá mọ̀ pé òun máa fẹ́ ọmọ tèmi ara ẹ̀kọ́ méje òkètè méje epo pupa àti kòkó. kó o ya wèrè. ẹ jẹ sà ẹ bá mi sọ fún wọn mi ìwà sẹfà lọ́dọ̀ yín máa o ẹ òrìṣà fẹmi gudugudu méje yàrá mẹ́fà kí ni gbogbo orí burúkú tó ń sọ lẹ́nu iná tó bá tètè pé uh, ọkọ̀ náà lọ wálé náà tó fẹ́ mọ́ tó òkèdè lọ́mọ pọ̀ fẹ́ fọmọ tèmi pààrọ̀ òkèdè lẹ́gbẹ́ tó bá ti jí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ní mo gbóni. àwọn kan wà tó máa ń dó lọ́wọ́ òrùsà tó máa rẹ̀ rù. ṣé o ya wèrè mo rò fúrijẹ náà dàrú mo rò bí iye náà ṣe rí ni ó tọ́ lọ́kọ́ mi sọ ọkọ rẹ̀ tó bá wà kó fẹ́ fọmọ lọ́wọ́ wa nǹkan tó kọ́ mi sọ ni ẹ má bínú ẹ bá wọn wáyé sí ọ̀dọ̀ àwọn Tọ́pẹ́ Àlàbí torí mo ti wo fìlà orí wọn dàbí àwọn kwaya tán kọ́ ni. orí ẹ burú lọ́rùn ẹ tí ì bá sùn tí o yẹ pé ntọ́ yóò fi ṣe ẹ̀yà ọpọlọ gbogbo etí ti di. ṣé wọ́n kọ́ tọkọ mi sọ kó tó ní kó ṣe yẹn òun ni kó ṣe gbọ́n pé. kí wọ́n ní o ṣe mo rò pọ̀ yàwé kí mo ní o ṣe. wọ́n ní kí n kọ́lé ẹ̀wọ̀n fún yín ni. ọkọ fún bàbá rẹ mo rò pé bí ìyẹn náà ṣe rí lọ́sẹ̀ wa ó jiná títí àárọ̀ ọ̀la sá máa ń lọ. ṣé kò ní ewédú nínú àti gbẹ̀gìrì. ewédú àti gbẹ̀gìrì. ẹ jọ ẹni kan bá wà ní ọ̀rọ̀ ìyá ọ̀la fún bàbá ẹ̀ ìyá sẹ́wọ̀dì sẹ́wọ̀dì sẹ́wọ̀dì. bàbá òbí tó wà ní pòlì lọ mọ́. àmàlà àmàlà àti gbẹ̀gìrì amala ti bẹ. ṣé ṣe mọ di àwọn di ẹ. amala ti bẹ gidi. yàwọn di àwọn di yàwọn di ẹ má wọ gẹ. Ah, mo ṣe láyé mi o àtìgbà eh. mo ti fẹ́ ya rẹ àtìgbà mo ti fẹ́ yẹ kò sígbà mo jẹun tó ah. darí mo ní yóò ṣe ráìsì yóò lọ ra kárọ̀tì. Eh, ẹ jọ sá kẹ tó jẹ eh, àgbálùmọ̀ mo fẹ́ sọ kankan fún yín sá sẹ́rí èmi ò ní lè dóje ẹ̀wà woro tẹnìkan sí láìsí ìbejì èmi máa tètè gbé sóòlù mi kó tó di pọ́nmọ́dé. ọ̀rọ̀ fún ní ọ̀fẹ́ jèrè ẹ̀ torí ọ̀dàrú lọ́rùn ẹ̀ ṣebí nítorí pé kádìtì ọlọ́kọ̀ lè jẹ́ aráyè sọ náà sọmọ fífowó lé lọ ní wọn pé kò ní í ṣe nǹkan kan tọ́dún yìí parí. bàbá ah, wa ẹ kú kalẹ̀ o. Ah, dáadáa. Ah, bá ah àlejò ti wà láàrin wa. àlejò kí ló wà láàrin ni ní bá ọmọ tèmi sọ tọrọ ní bá ọmọ tèmi sọ tọrọ ìmọ̀ tó kélé lára ilé tẹ̀ ń pọ́ kélé òkè kí ni ó kélé eh. wọn bá kú lálẹ́ wọn mọ̀ pẹ̀lẹ́ ni ẹni ah, bá ah, ah. wo mi á á wo yẹsà ẹni máa ń pè ẹlòmíì ju kó ra ojú olówó lọ́wọ́. wọ́n wọ́n lọ́jà gbọ́ wọn kí ló ṣẹlẹ̀. ọmọdé ọjà tí mo bọ́ ń lé. wo ẹni bá ṣàdéhùn tí ọmọ àdéhùn ṣẹ ìbínú ọlọ́run lonítọ̀hún wá tí mo bá ìbínú ọlọ́run ò ní mo ṣe ní àdéhùn tá a jọ ṣe kí n síkà rẹ̀. kẹ́ni owó owó èwo ni. ẹ ẹ bàbá mo yáwó lọ. Hmm. Eh. ṣé ẹni mo ní ọmọ sì máa ń nà Ah. tí mo ní ọba ọyá máa kó lọ tẹ máa kó lọ. Ah, ah, eh, báwo ni àwọn náà mọ eh, bó bá lọ pàṣẹ o máa lọ àwa jẹ parabọ ọyà wo wàá jẹ alátayé lọ́jọ́ ọ̀hún ni. ẹ dákun torí kí n má bàa jí ìyá náà ni ó di eyín ẹ jẹ́ kí n sanwó mọ̀ọ́dí kémi mọ̀ lọ ẹ dákun. tí mọ̀ọ́dí bá lóyàn díẹ̀ yọ yọ kó lọ́jọ́ orí rẹ ìmọ̀ọ́dí lè réyàn lẹ́yìn owó òǹgbà mo ti ti rí kí n dá padà náà ló kù ẹ dákun òkèlè òun rèé ẹ ti gbọ́ ẹ mọ̀ bó ti rí náà nù tí n bá lọ lóòótọ́ sí ìpàṣẹ mi lọ ni ẹ dákun bàbá ẹ ṣe wo. ẹ a máa ríra wọn máa rí yín bá. ẹ pẹ̀lẹ́ ẹ báwọ̀ di ẹ báwọ̀ ìjọ tún wọlé wa. ẹ dákun ẹ dákun ìyá máa ń jẹ yín o ẹ mà níròlò o ṣé ayé lẹ rò pé ẹ ṣe yìí ẹ ló ẹ ti sìn owó dẹ̀ ń gbà lọ rẹ̀ ní ti sanwó fún yín lójúmọ́ gan ẹ ní tẹ́lò gan. ẹ máa wo bá a mọ̀ di sẹ́ẹ̀rì ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún yín gangan nù sẹ́ẹ̀rì báwa ti wà yín nìsín sẹ́ẹ̀rì mọ̀dí òun lè jẹ́ alágídí àmọ́ àwa ti máa ń jà gbalẹ̀ tipẹ́ àwa náà wá rí i pé ẹ condition tiẹ̀ ó máa help wa lórí hundred percent àwa máa gba ten fifteen percent báṣiwáì lójúmọ́ àrí rárá a sì máa rí five thousand. bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún márùn-ún tọ́jú bá yára ni ṣé ẹni tọ́jà bá yá bá mọ̀ dì àgọ́bọ̀yé ah, ah, yìí ah, wọ́n máa ti bá a ilẹ̀ lẹ́tọ́ mọ̀ ṣàlàyé fún wọn gbẹ́sẹ̀ má sùn má jẹ́ kẹ́kẹ́ kádùn sí ẹlẹ́sìn ee ọmọ òbí ilẹ̀. wọn náà jókòó jókòó sẹ́mi mo wà bí mo yẹ dúró yìí jókòó máa dìyàn náà ẹ súnmọ́. ẹ mi máa pèsè ìrẹ̀lẹ̀ fẹ́ ya mo rò pé wáìdì ni kí n dúró sórí tripod mi. báwo ẹ wò. káwọn gbé bá fọrùn gbọ̀ngàn tálágbó bá ti dún gbọ́ngbọ́n eh, tálágbé bá fọ̀hún gbọ́ngbọ́n tágò bá ti dún tágé fọ̀hún tágò bá ti dún tágé fọ̀hún àgò wọn. ẹ wo ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ nìyí kò ségun tí ń bẹ lára àwọn burúkú tí ò sí lára wa. bẹ́ẹ̀ àbá ṣígun bá ó jò nìkan lọ o àbá tẹ̀mí ò bá mú wá ni pé káre ṣígun bá mọ̀dí ká kọ̀yà ìyá tó fi ń jẹ wá ti pọ̀jù lórí gba ìyàwó. Ah. Hmm. ẹ̀yin ìyá wa àmọ̀ràn tí màá mú wa ni pé ṣiṣẹ́ mùkúmọ̀dì ló ń yá wa lọ́wọ́ nínú àbàwá yìí òun ló fún ọ ló ta fi ń ṣòwò ìmọ̀ràn tí màá mú wa ni pé ẹjẹ́ lọ bẹ mọ̀dí kẹjẹ́ ká tù ú ẹgbàá wo ò gbé o agbára wo ò gbé mọ̀dí nínú àbàwá yìí o ẹ mọ̀ pé mi lọ rẹ mọ̀dí ẹ mọ̀ tẹ̀ ṣe o. ẹ má dà lóhùn ta ni mọ̀ pọ̀ rẹ mọ̀dí ni ta ni ò mọ̀gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà ó ti rọ́dẹ̀ láàrin wa. ẹ wo ẹ̀yin èèyàn mi ṣé rí gbogbo ìtàǹgbàbẹ̀ ní gbàgbọ́ ti kò tó báwọn ah ṣé rí àmọ̀ràn tèmi ìbá mú wa ni pé ẹ jẹ́ àkókò máa lọ yáwó lọ́dọ̀ bàbá oníkòkò ah, káàbà nísìnyí. Ah, òótọ́ ọ̀rọ̀ ta ni o mọ̀ pé bàbá oníkòkò lábàá wa yìí kò lápọn àtọmọdé àtàgbà ló ń bá ṣe gbogbo àwọn èèyàn ló ń yọ̀ mọ̀ àrídùnú ah. èèyàn ni ẹja àfibọ̀dì ilẹ̀ tí mọ̀dì pọ̀ wálẹ̀ pọ̀ jù. sẹ́ẹ̀rì bó bá jẹ báwọn ọ̀rọ̀ yóò tí tòun tá à ń gbà tá à ń gbàgbà ọtí ẹ jẹ́ gbogbo ọmọ ọlọ́dọ̀ bàbá oníkòkò. Ah. Ah. àjọ òtú o yóò kúkú yá wa lọ́wọ́ ọgbẹ́ gbèsè. Ah. irú ọ̀rọ̀ wo ni olùkíkí ó sì wá ní olùkíkí rádaràda wo ni ẹbí gbogbo ẹgbẹ́ náà ló ní mẹ́tẹ́ẹ̀nì ní ibi sọ rere o ẹgbẹ́ oṣù wọ́n ní tiẹ̀ ẹgbẹ́ aláta wọ́n ní tiẹ̀ ẹgbẹ́ yìí ó gbèsè náà rí ilẹ̀ pàpéjọ yìí bí bàbá wa ń jẹ kí kí a máa pè wá lé mi òní. irọ́ mo fi éèlì yìí ni. gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ mọ̀ tó ah. ti yé ah, ẹ ní àjàgbára kankan tẹ́ ẹ bá gbowó owó tẹ́ ń yá wọn ẹ máa kó owó ẹ̀jẹ̀ ni ẹ lè rí san ah, bẹ́ẹ̀ ni ó ní tí wọ́n ń lù pọ́npọ́ mọ́ yín ẹ̀ ń bá ti ń yáwó ẹ mọ̀ pé wọ́n fi nǹkan pínlẹ̀ owó yíyá ni wọ́n lù yàn pọ́npọ́ yàn wọ́n wọ́ gbọ́n gbọ́n béèyàn bá fi ṣiṣẹ́ láàárọ̀ nígbà tí ìbá ìdìrọ̀lẹ̀ ó ti ń jò ẹ ti gbé tán tó dé tó ti yé yín ṣùgbọ́n tẹ́ ń sọ yìí mo ti dúró bẹ́ẹ̀ ti pẹ́ tí mò ń gbọ́ gbogbo tẹ́ ń sọ ẹ wò tẹ́ ẹ bá fẹ́ gbára yín lẹ̀ ajaja gbára àlù ìlẹ̀kẹ́ ẹ jẹ́ bóun ó sì máa ya yín lówó ẹ fi sùúrù gbowó ẹ máa fi ìbànújẹ́ ẹ máa fi san ẹnìkan sọ láàrin ibi ó ní ẹjẹ́ ká jàjàgbara <laughs> ẹ jàjàgbara sẹ́rí <laughs> hmm. mọ̀díhùn tẹ́ ẹ bá tẹjú ẹ̀ mọ́lẹ̀ tẹ́ ẹ yọ tẹ́ ẹ kàn sọ́lẹ̀ tẹ́ ṣe pò tó ti kì í bá ṣe mọ̀dí nìkan. ẹ̀yin ẹ̀yin lámbébé ẹ mú òkèlè ẹ bàbá olówó wọn gangan tó ti yẹ yín tí ń yá wọn ló ti ń yá yín lówó táwọn fi ń ṣe rán dandan tí ń ṣeun tẹ́ ẹ bá mọ́rù bàbá náà tẹ́ ẹ jẹ igbó ẹ̀ ẹ wo mi tẹ́ ń wo yìí mo bẹ lẹ́yìn ibi ike burúkú ike tí òṣèlú gbé wọkọ̀ tí èèyàn bá pa ìjì náà jì tẹ́ ẹ pàdé yẹn jì ìjì mẹ́rẹ̀ bá bọ̀ ọ̀bọ ẹ̀rù ò ní bàjẹ́ o tó ti yẹ yín ẹ jẹ́ kí wọ́n mọ̀. ẹ wo ẹ̀yin èèyàn mi ṣé ẹ wá rí wípé òótọ́ ọ̀rọ̀ ni adémẹ̀tàn sọ ni. Ah, ah ó tọrọ ni. sẹfẹ gbọ́ sẹrẹ ohun tí adémẹtọ sọ àti ẹnìkejì mi yìí òun là á ṣe a gbọ́dọ̀ ọmọdé bọlẹ̀ nínú àbàtà wa yìí. bá wa rí bẹ́ẹ̀ ìjọ wo ni ká fi síta lò. sẹ́rin tí ó ṣẹlẹ̀ nísìnyí pé gbogbo wa tá a jókòó yìí òun là á ṣiṣẹ́ náà gbogbo àwọn tí wọn ò wá sípàdé yìí ẹ bá mi yálé wọn ní kọ̀ọ̀kan ká ẹ sọ fún wọn pé níwòyí ọ̀la. ká ṣe jù báwọn. ẹ wá wẹnu ara yín o àwọn sọ̀sọ̀ sọ̀pọ̀. ọ̀dà wọn mọ̀ wo tẹ́nìkan bá jáde láàrin wa tó lọ ń ṣe ṣọṣọṣọ tó lọ ń ṣe gbébòrò kiri a máa nà án bí ìbàdàn àti ọmọ olóògùn yìí bẹ̀rẹ̀ àwọn. bí kòkò bá sí lórí ẹnìkan ẹ ń jìyà dọjọ́ kù èmi kàn ní ìjà ìlú. ẹgbẹ́ o tẹ́nìkan bá kọ̀ ẹnìkan bá lọ ọ̀tá tó lọ tutukutu a máa nà án nítorí mo dákun mọ́ láàrin wa. gèlè ẹ lọ gbọgbẹ́ iná kárí gbọgbẹ́ ìwù ẹ̀jẹ̀ ògúnlùtù ọ lọ gbọgbẹ́ iná kárí gbọgbẹ́ ìwù ẹ̀jẹ̀ mọ́tò mọ́tò yín lọ́jọ́ ìṣáájú yìí ẹni ẹ bá múnú àmẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yìn yá àní àní mọ̀dínà ọ̀lọ́ wọ́pẹ́ lọ́kàrí wọ́pẹ́ wù ẹ̀jẹ̀ wọ́pẹ́ lùtú ọ̀lọ́ wọ́pẹ́ lọ́kàrí wọ́pẹ́ wù ẹ̀jẹ̀ ẹ̀lì ọ̀lọ́ wọ́pẹ́ lọ́kàrí wọ́pẹ́ wù lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ lọ́ra lórí gádà. láúláú láúláú mọ̀dínà ó lọ. láwùláwù. ó gbé lọ́kàrí. láwùláwù. ó wẹ̀ wù ẹ̀jẹ̀. láwùláwù. òkèlè ó lọ. láwùláwù. ó gbé lọ́kàrí. láwùláwù. ó wẹ̀ wù ẹ̀jẹ̀. láwùláwù. òkúlùtù ó lọ. láwùláwù. ó gbé lọ́kàrí. láwùláwù. ó wẹ̀ wù ẹ̀jẹ̀. láwùláwù. ó gbé lọ́kàrí. láwùláwù. mọ̀dínà ó lọ. láwùláwù. òkèlè ó lọ. láwùláwù. òkúlùtù ó lọ. láwùláwù. gbàgbé lọ́kàrí. láwùláwù. ó wẹ̀ wù ẹ̀jẹ̀. láwùláwù. mọ̀dínà ó lọ. láwùláwù. ó gbé lọ́kàrí. láwùláwù. ó wẹ̀ gbẹgẹ. láúláú. kúlù dúró lọ. láúláú. gbogbo ẹlọgàn yìí. láúláú. ọmọ ẹwù ẹgẹ. láúláú. kúlù dúró lọ. láúláú. òkèlè ọlọ. láúláú. màdínà ọlọ. láúláú. gbogbo ẹlọgàn yìí. láúláú. ọmọ ẹwù ẹgẹ. láúláú. màdínà ọlọ. láúláú. gbogbo ẹlọgàn yìí. láúláú. ọmọ ẹwù ẹgẹ. láúláú. òkèlè ọlọ. láúláú. gbogbo ẹlọgàn yìí. Loud, loud, ewu ẹ̀jẹ̀. Loud, loud, ọ̀lọ́. láúláú. gbogbo Loud, loud, ewu ẹ̀jẹ̀. Loud, loud, ọ̀lọ́. láúláú. gbogbo Loud, loud, gbogbo ewu ẹ̀jẹ̀. láúláú. kúlùkù ọ̀lọ́. láúláú. òkèlè ọ̀lọ́. láúláú. màdínà ọ̀lọ́. láúláú. ẹlẹ́kàrí. láúláú. màdínà ọ̀lọ́. láúláú. òkèlè ọ̀lọ́. láúláú. ògúlùkù ọ̀lọ́. láúláú. gbogbo ẹlẹ́kàrí. láúláú. gbogbo ewu ẹ̀jẹ̀. láúláú. màdínà ọ̀l lọ. láúláú. gbogbo iná kárí. láúláú. gbogbo ẹ̀wù ẹ̀jẹ̀. láúláú. kúlùkù ọlọ. láúláú. gbogbo iná kárí. láúláú. gbogbo ẹ̀wù ẹ̀jẹ̀. láúláú. kúlùkù ọlọ. láúláú. òkèlè ọlọ. láúláú. kàdínà ọlọ. láúláú. gbogbo iná kárí. láúláú. gbogbo ẹ̀wù ẹ̀jẹ̀. láúláú láúláú láúláú láúláú òkèlè á lọ láúláú gbogbo ẹlẹ́kàrí láúláú gbogbo ẹ̀wù ẹ̀jẹ̀ láúláú màdínà á lọ láúláú gbogbo ẹlẹ́kàrí gbogbo ẹ̀wù ẹ̀jẹ̀ láúláú kúlùtúwọ̀ lọ láúláú gbogbo ẹlẹ́kàrí láúláú gbogbo ẹ̀wù ẹ̀jẹ̀ láúláú kúlùtúwọ̀ lọ láúláú òkèlè á lọ láúláú màdínà á lọ láúláú gbogbo ẹlẹ́kàrí láúláú gbogbo ẹ̀wù ẹ̀jẹ̀ láúláú láúláú láúláú láúláú láúláú òkèlè á lọ láúláú gbogbo ẹlẹ́kàrí láúláú gbogbo ẹ̀wù ẹ̀jẹ̀ láúláú màdínà á lọ gbogbo ẹ̀rọ gàrí. owó ẹ̀wù ẹ̀jẹ̀. láwùláwù. òkèlè ọ̀lọ́. láwùláwù. gbogbo ẹ̀rọ gàrí. láwùláwù. owó ẹ̀wù ẹ̀jẹ̀. láwùláwù. òkúlùtù ọ̀lọ́. láwùláwù. gbogbo ẹ̀rọ gàrí. láwùláwù. gbogbo ẹ̀rọ gàrí. láwùláwù. màdínà ọ̀lọ́. láwùláwù. òkèlè ọ̀lọ́. láwùláwù. gbogbo ẹ̀rọ gàrí. láwùláwù. owó ẹ̀wù ẹ̀jẹ̀. láwùláwù. màdínà ọ̀lọ́. láwùláwù. gbogbo ẹ̀rọ gàrí. láwùláwù. owó ẹ̀wù ẹ̀jẹ̀. láwùláwù. òkúlùtù ọ̀lọ́. láwùláwù láúláú. wọ́n gbé lọ́gàrí. láúláú. wọ́n wẹ̀ wù ẹ̀dẹ̀. láúláú. wọ́n gbé lọ́gàrí. láú. wọ́n wẹ̀ wù ẹ̀dẹ̀. láú. òní lábẹ́ bí ọ̀lọ́. láú. wọ́n gbé lọ́gàrí. láú. wọ́n wẹ̀ wù ẹ̀dẹ̀. láú. òkèlè ọ̀lọ́. láú. màdínà ọ̀lọ́. láú. wọ́n gbé lọ́gàrí. láú. wọ́n wẹ̀ wù ẹ̀dẹ̀. láú. wọ́n gbé lọ́gàrí. láú. bẹ́ẹ̀ Mútò mútò mútò. Mútò. Ibi tá a wí ìlàdé. Ibi tá a wí ìlàdé. Kábẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀. Kábẹ́ gbọ́dọ̀ sẹ́nu wúyẹ́. Ibi tá a wí ìlàdé. Ibi tá a wí ìlàdé. Kábẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀. Kábẹ́ gbọ́dọ̀ sẹ́nu wúyẹ́. Ibi tá a wí ìlàdé. Ibi tá a wí ìlàdé. Ẹ wo ẹ wo. Ó ta ti wọlé lẹ́kọ̀ọ́ ààrẹ gbọ̀ngàn. Ó dà yẹ báyẹn pé nígbà ìgbò sínú ilé. Ó dà gbogbo orí ilé ìwẹ̀ wọn náà ti tó gbọ́ lágbára tó bá mọ̀ jà tó bá mọ̀ ta irú máa ń bójú lọ. ẹ wo ẹ wo ẹ wo kò síbikíbi tí wọ́n lè lọ kódà bọ́ lọ sókun bọ́ lọ sọ́sà wọ́n padà bọ̀ wá sí ibi la máa dúró dé o. ẹni tí nígbà tá a lọ ọ̀tọ̀ tá a lọ hmm. táwa bá rẹ ẹ dàgbọ́ kí ni sí báyìí. Ah, ah, ṣé kí ṣe ẹni tí. Hmm ẹ ẹni máa di yàrá yà. ìyá mi ìyá mi ẹmí mo jì ẹmí mo jágbó ló pa ẹmí àgbàbọ ló kọ tó lẹni bọ nílé ayé wo o ti ká tó lẹni. ọmọlẹ́gbọ̀n rẹ̀ mo fẹ́ lẹ́kì wo ṣé kí n jẹ́ ọ̀rọ̀. ṣé bàbá ṣé bàbá lẹ́ẹ̀kan súnmọ́yà tí wọ́n pàṣọ ọdún ẹ bá pàmì bẹ̀rẹ̀ ọdún. ọ̀dọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ò ní kú la. ẹgbẹ́ wèrè gbẹ́bọ́ọ̀dì gbẹ́bọ́ọ̀dì kúsàbù àtúgbẹ́ àgbẹ̀sí kúsàbù ọdúnyẹ. mo bẹ yà sẹ mo bẹ kàrà ní yà ẹ tún gbé ẹ tún gbé ẹ gbé ẹ tún gbé ẹ tún gbé. yóò máa padà dáadúró ní ọdọ kìí ọdọ kìí. wọn ló máa ní sùúrù sùúrù la máa fi bá a sọ o máa à èèyà ẹ pẹ̀lẹ́ ẹ rọra èèyà abẹ́ ẹ̀rọ lọ́hùn kódà mo délé mo gbọ́rọ̀ yìí níṣẹ́ lára mi bù mọ́ sọ. kódà ara tiẹ̀ kọ́ ló bù máa sọ tèmi gan bù máa rà tó o bá yí tán sí ń jùmọ̀ sókè rà náà ń gbé wọn láì bẹ́ẹ̀ tó ti bá gbọ́ fèpò mọ́tò láì sọ ọmọ tuntun bára ayé bá mú máa sọ tí ń kọ́ lápọ̀ọ́kọ́ àwọn múbà kan ti lọ sí àkànrán tó ti yé tí ń lọ jagun àwọn àgbẹ̀ kọ́ọ̀yà gbogbo ara wọn ní bù máa sọ wọ́n sì ẹ́ tasọ̀tasọ̀ ni wọ́n sì ẹ́ tasọ̀tasọ̀ wọ́n sì ẹ́ tasọ̀tasọ̀ orí yín bu ah! ẹyẹ wèrè ọ̀dà kò burú orí yín ó pè wọ́n na wèrè o tó jẹ rí ló ti yé yín. ìyá bọ́ọ̀sì sí i la ó gbọ́ pọ̀ jù ó gbóná. Ah. èmi lẹ́yìn fi ṣe èyí. wọ́n ti máa sọ irọ́ ọmọ rẹ̀ mi ń pa ni pé to serve Nigeria is not by force ah. to serve my family is compulsory eh, by my people tó ti yé yìí tí n bá mọ̀ pé ègbìjà yìí ni ta ni ó gbìjà yìí wọ́n lẹ́dùn kẹ̀kẹ́lẹ̀ o. gbèjàrá ẹ wọ́n na wèrè o tó jẹun ni eh. orí iye burú ẹ̀yin wèrè. ẹ pẹ̀lẹ́. <laughs> àtòrí bẹ̀rù èyà ah, ẹ̀pẹ̀lẹ́ ẹsẹ̀ ẹkú kẹdùn mi. àtòrí ah. bẹ̀rù tó tó báyìí ni. kò tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. èyà a àní rírú ẹ̀ mọ́ ah, àsopọ̀ tó yìí. kò tiẹ̀ tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ṣé ọsibítù lẹ ti wá ń bọ̀. ọsibítù kọ́ ilé ìwòsàn ni eh, tó ti yé yín sọ́sà ti fún yín lóògùn. dàbẹ́stíìkì ni ṣe mi ah. ló fi ní ọtún mi lóògùn. ẹjẹ́ máa jẹ́ tọ́ ṣúgà òkun ti. ẹjẹ́ sọ fún yín ebi kú yín lèmi kú lọ oh, oh. ebi ṣẹ́jú òun yóò fi ń nà mí. ẹ eh, ṣé bí gbogbo wa náà sá lọ kí ló dé tẹ̀yin náà sá lọ. Eh, ebi gbà tí ẹ sá lọ eh. ebi ni ẹ gbé mi tí ẹ mì mí jàǹgìrọ́fà epo mọ́tò jàǹgìrọ́fà àfi gbẹ̀ mọ́kànlẹ́yìn bí ẹ bá ṣe pẹ́ tó nílé ayé tọ́tọ́jú irú wa yìí wọ́n na wèrè o tó jẹun ni. ìpàdé tá ṣe ń lé lọ́jọ́ mo sọ fún ọ mo ní tí ìpàdé ọba fìdí múlẹ̀ ẹ méjì àkórá yọ̀ọ̀tì jáde ebi kì í sọ̀pọ̀tì táìmù yín ebi ni mo bá kì í ìlógo pé o ìlógo pé ẹ ìlókò pé mo gbé wọlé ìmọ̀ pé yàmọ̀ bá bẹ̀ wọ́n rún mi gan. Ah, ah. adémẹ̀tọ́ adémẹ̀tọ́ ni gbogbo èèyàn mọ̀ ọ́ sí téèyàn bá sì ń jorúkọ tí ò bá gbé ó máa ń padà ni nígbà tóun dá adémẹ̀tọ́ sádémẹ̀tọ́ lè lè bá àbá adémẹ̀yà nígbà tí gbogbo wa wà ń bẹ̀ wọ́n tó ń dé tán kó bọ̀ǹdé tán kàdà dé gbogbo wa kúrò ń bẹ̀ ajapa ìwọ dúró síbẹ̀ ojú torí pé o mẹ̀tọ́ o nì nísìnyí àwọn adúpẹ́ lọ́wọ́ àwọn tó mẹ̀tọ́ jù ọ lọ wo ẹ̀san rèé wọ́n mẹ́tọ́ ju mi lọ hmm. wọ́n mẹ́tọ́ ju mi lọ ah, ìyá mọ̀ jẹ rẹ o hmm. ebi mo ní rescue yín ni kí n rescue yín. ṣé wọ́n mọ ìyàwó ni ṣebí wọ̀ ìyàwó ọ̀sẹ̀ fàwọn onígbèsè lẹ̀. ṣùgbọ́n tẹ́ ẹ bá yáwó ìrọ̀rùn lẹ fi yáwó èlé lẹ fi ń san hmm. ìdí náà tí mo fi ní kí n sọpọ́ọ̀tì yín èèmọ̀ pé mọ̀dí ti kọ́ gáàngì jọ. ìwọ sọpọ́ọ̀tì mọ́ṣọ̀nù o. ẹ wo bí ẹ ṣe rún mi wọ́n ná mi tẹ́mi fẹ́ wọ́n lọ́ọ̀rẹ́ sẹ́mi gbàgbé gbogbo oògùn tán kọ fún ọ. ṣé n bá a mọ̀ ni. wọ́n mú yín wọ́n mú yín wá. mátorí bẹ́ẹ̀ wù. Hmm? Ah! ẹ̀yin ẹgbẹ́ tí wàá tó yìí kẹ́lọ́ fagbára yín kẹ́lọ́ fún máa ṣe kàmpẹ́ẹ̀nì ẹ kò dáa. irọ́ kà pé kọ̀ kà fáàsì ni. ẹ ṣé ẹgbẹ́ onípakí ni àbónígbàlẹ̀ abẹ́lẹ́ ni. sẹ́gbẹ́ tí mò ń ṣe ẹgbẹ́ ó ká pẹ́ẹ̀tì ni tọ́gbọ́ ẹgbẹ́ ó ká pẹ́ẹ̀tì mọ̀dí agbowó pọ́ ìlọsẹ̀ ló tẹ̀tẹ̀ àwọn èèyàn sí mi. ẹ kí ni mo bá lọ síbi tó ti lọ kàmpẹ́ẹ̀nì tó fi di pé wọ́n ṣe léṣe báyìí wọ́n ń wẹ̀ báyìí. màámi màámi àwọn ẹ̀gbọ́n mi ló ná wọn àǹtí mọ̀dí àwọn ló ná wọn kiri àwọn ló ṣe wọn báyìí. ìyá yóò lè gbọ́ ìgbòrán àti kékeré ní í ṣe èló ló gbà. ìgbóná. tó fi wá sí ẹ báyìí. ta ni. tó wà nínú ẹ tó ga para gbígbà tẹ pé ṣe lójó lọ. wọ́n padà nà ọ́. wọ́n nà ọ́. ṣé wọ kí ló wá lọ síbẹ̀ ọba tí wọ́n lọ kàmpéènì kì í ṣẹ́rù ẹ̀ kí ló wà lọ wó jábà lọ tiwa. ọpọ́n nù láyà bí ètí ẹ fi fọ sọ̀hún irú ròǹbòrò wọ́n na wèrè o tó jẹun ni ẹ̀ ní sóríire ẹ̀ bá ṣe pólúwa rẹ̀ lónìí kí tèmi bí èyí á wọ́ iṣẹ́ kankan kí tèmi mọ mẹ̀tọ́ lóòótọ́ ẹ̀yìn ẹ̀ lè tó yàn sí ẹ̀ mẹ̀tọ́ ẹ̀yìn olórí burúkú ọlọ́wọ́ máa jẹ torí ibú mo mọ̀ ń lọ gan ọpọlọ mi gan ti pò pọ̀ wọ́n fi ń sẹ̀sìn ẹ̀yìn olórí ibú ẹ̀ sì jìyà rẹ̀ èmi náà bá ń pàmò ẹ̀ pamọ́ yìí ọ̀pá àwòyá ayé pamọ́. alágbó bá ti dún gbọ́ngbọ́n alágbó bá fọ̀hún gbọ́ngbọ́n alágbó bá ti dún gbọ́ngbọ́n alágbó bá fọ̀hún gbọ́ngbọ́n alágbó bá ti dún gbọ́ngbọ́n alágbó bá fọ̀hún gbọ́ngbọ́n agbó bá ti dún agbé fọ̀hún agbó bá ti dún agbé fọ̀hún agbó owó pa ló fẹ́ gbowó mọ́dí agbó owó pa. five thousand owó ó pé. owó mọ́níjà dà. mo fẹ́ sórí o láì tí yín rí kòkòrò tó bí. dáhùn kó tó máa dùn. ẹ ní sùúrù o náà ni mo fẹ́ fún yín. tó tún ọ̀rẹ́ náà ló pèlè náà nìsín. orí ọ̀nà Balikiri Alabi ṣé wọ́n ni owó ẹ̀dá kò lọ́wọ́ wọn kò dání ná wọn dàwó pọ̀ fún mi. olùmọ̀dọ́ fa bóòlù yẹn ṣe tún ga tó báyìí máa jẹ gbèsè. sẹ́ni tó bá kúrú nìkan ló ń jẹ gbèsè.

ẹ̀tọ́ yín ni owó máníjà. kí ló ṣẹlẹ̀. kò tí ì sí nǹkan kan kankan ọ̀dọ̀ yín ń dà ah, ẹ wò níbo ló ti mú owó nínú bra bí o bá ti rí o mú mo sì tún tẹ̀ mo tẹ̀ tó o mú mo fọkàn sí pé bí o ti mú mo ti ń tẹ̀ ibẹ̀ mo ń tẹ̀ ó lọ sí àpò kan náà ní bínú kínní ọmú ti mú mú ọ̀gàn kọjá àlàjì súnmọ́ bí èwo ló wá ta kété sí. Si

wọ́n ti na owó mọ́ wa bẹ̀rẹ̀ wá bí owó mọ́nẹ́jà dà. owó mọ́nẹ́jà. dáńjọ ọdún máa wò bí òwì mo lè fi bó a ẹ kò tó ọrùn a ah! sáàmù wa sáàmù wa sáàmù wa má kì í bọ bẹ̀ mọ́ àmọ́ bí yún ọ náà èrò gbọ́dọ̀ ẹ̀ náà bẹ̀ èlò private ní lo kíní ọ̀hún olùdóyè farasi commercial sí mi sẹ́yìn ah! ni adélẹ́yẹ sọ́ra. So èwo ń jà wà ní ṣé ó ń gbèsè àmọ̀pọ̀n rẹ̀ lé dáhùn kẹ́ ẹ tó ṣàyà gíga bí òkè mọ̀ pọ̀. onígbèsè tó bá ń rówó ẹ̀san déédéé ó yẹ kó pọ́nra ẹ̀ lé. ìgbéraga òsì kí ló ń fún pọ̀ mọ́ máa fún ọmọ méjì pa fún wẹrẹ dàwúrú owó máníjà dà. nǹkan tó máa rí yín sí náà. èwo ni wọn bá rí bàbá ńlá kú ẹ sí olòsì wọn lẹwọ mọ olòsì orí bí ṣe ń gbọn olòsì bí ṣe ń gbọn bí ṣe ń gbọn di lọ lè ronú kí ní bọ́ọ̀lù ẹ̀ ń di yẹ ọlọ́mọdé sí ò sí. èwo ni wọ́n sẹ̀ porúkọ yín gbẹ̀mọ̀ pé nìkan ló kún lẹ́sìn mọ̀ pé ẹ jẹ́ gbèsè èwo wọ́n sẹ̀ máa porúkọ yín sẹ́ ń porúkọ yín sẹ́ ọ jẹ́ ẹ́mbáàsì lẹ́wà ẹjọ́ ni wọ́n porúkọ yín ẹ sojú bí kankan àtẹ̀mẹ́rẹ́. tọwọ́ kan lẹ́ẹ̀kọ́ owó fún mi wo bí ṣe ń gbọ̀n bí ẹyẹ ilé ìtura náà bá ń kówó má fi owó má fi owó ṣe mí léṣe. ọmọ tí ń gbóyin jìgàjìgà mi mo bí ògún ojú mi lọmọ òun mi mo bí.

obìnrin tó lọ́kọ tí ò tún lálẹ́ o kò lè ò lè pèsè ah, ọmọ ọmọ bọ́dí o abẹ́rẹ́ rẹ̀ yín ọmọ ìbọn ṣe plọ́mù tó tún á jẹ gbèsè. Ah, eh, ẹ dákun ẹ̀yin èèyàn mi bí àwọn pípì ṣe ń sanwó yìí mo rí i pé ojú wọn ọ̀rẹ́ ni o kó má ṣe pé wọn ò ní wá yáwó mi mọ̀ kó má ṣe pé a fẹ́ bí bísínẹ́sì wò báyìí o. ṣé ìró yẹn mọ látàárọ̀ táwọn wá sanwó ń bí olùtẹ̀mí rò ohun tí mo rò lẹ́yìn náà rò pé owó tó bá sọ nílẹ̀ wọ́n rọ̀ sẹ́yìn sí kò dìbíyà pé company wa máa break down nìyẹn bọ́lá ìṣọ́ máa jẹun sí kò dìbíyà pé àtàwọn máa jẹun wa máa ní ẹ́ kó lọ bá wọn sọ̀rọ̀ ṣé o tọ́ bá sọ ní lọ́wọ́ rẹ̀ ṣe ọba sọ bẹ́ẹ̀ rì ni ṣé o lè sọ̀rọ̀ ni. wọ́n lè má sọ lọ́wọ́ rẹ̀ ṣe wọ́n lè sọ ní ìrọ̀wọ́ rẹ̀ rí. ìrọ̀wọ́ rẹ̀ rí o ta máa ń gbà pẹ̀lú palọ́wọ́ wọn tó bá sọ ní fún wa nísìnyí. kẹ́ni ẹgbẹ́ owó ni òkèlè ń pọ̀ fọ́ ni èmi ò pọ̀ fọ o ẹ mo ti wà mo ti sun bí gan ẹ kàn jókòó bí kánsẹ́lọ̀ gbígbà tó fẹ́ wo ta ló fẹ́ dìbò fún wa látàárọ̀ ah. ẹni tí mo pọ̀ fọ ni lọ́ba dájẹ́ sọ̀rọ̀ èmi ò mọ mánítà ah. kiri tá a gbà. ẹ wo bá mo di ọ̀n tẹ̀lé fẹ́ kú ọ̀tọ́jà máa jẹ èṣù máa ṣe é. Ah. ọmọ mi náà lọ̀gá yín ọmọ àlùmọ́nìkà ọmọ mi náà lẹ̀ ń jẹ bàbá yín ò lè ṣe iṣẹ́ tí mo ṣe. olùgbé mo lajé mo lajé. ẹ má wò ẹ lábẹ́bẹ́ agbọ́ṣẹ́ wò káwó. ṣé kì í jẹ́ ìrẹ̀. èrè tẹ́ jẹ́ gan-an àwa tá a jẹ́ kínní mọ́níjà owó two hundred àwọn tán mu lọ́yọ̀ ní bank wa àwọn tán mu ní abẹ́nit bank wa àwọn tán mu ní orí. àgbòwò pa àgbòwò pa mọ́dí àgbòwò pa ẹ bá mi pé o àgbòwò pa mọ́dí. ọ̀dà bẹ́ẹ̀ ẹ jẹ́ wọn dúró ń bẹ̀ náà ẹ jẹ́ wọn dúró ń bẹ̀ náà ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹni ọlọ́pàá mú tó lóun ọgbà oro lóun ọgbà kọ̀rọ̀ èbí kọ́sà ti dé station ni àbí kẹ̀sẹ̀ pé kó ti wọnú station ni tí wọ́n bá wá yín délé láàárọ̀ wọ́n làwọn ọba yín lé bí mo rán yàn sí yín lọ́sàn-án wọ́n lẹ̀ ti jáde ọ̀tàn bí ọ̀tàn sọ parí àbí ọ̀parí lálẹ́ ní ìsìn èmi ọ̀mọ̀ pẹ́ wà lé wá sùn ńgbẹ wálé wá sọ ní ti wọn òhun jáde bígbà tí wọn ti náà bó sa òkété ṣé wọn òhun bọ̀tà owó mi dà o owó mi dà. ẹ sẹ́ẹ̀rì bàbá olóyè kíkú ṣe pé àfẹ́ sanwó yín ṣùgbọ́n gbogbo àwọn tí mo kó wá yáwó gbogbo wọn tí ì dá padà ni ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé kété táwa ti dáwọ́ yín padà yín kò wá. Hmm. ẹ wò bàbá olóyè ibi tá a ti ń sin gbèsè káàkiri tó hmm. ó di wàhálà tó yẹ pé àwọn ará àdúgbò bá a dá sí wọn tí fún wa lówó tá a wá yá ni. àwọn ará àdúgbò bá yín dá sí i ẹ mọ tẹ́ ń ṣe rárá bíi ti wulẹ̀ kọ́ mọ́ ẹ jọ́ torí ọlọ́run gbà tẹ́ wà bí wàá yáwó èèyàn mélòó lẹ kó lẹ́yìn èèyàn mélòó lẹ jọ wá yáwó lọ́wọ́ mi ẹ lọ́wọ́ mi tán ẹ bẹ̀rẹ̀ sí yáwó káàkiri káàkiri kí ni tèmi bí eléyìí o látàsìkò tó yẹ kọ́ ẹ sanwó ẹ mọ́ wá mọ́ kí ni tèmi bí ẹ káwọn èèyàn jọ ẹ ń fún ọ lówó ẹ ẹ kí lẹ fẹ́ wí. èmi ń dàjọ Mhm. oṣù mẹ́rin tó ọ ó ṣe jẹ́ kó jẹ́ bíi oṣù mẹ́jọ. Ah, ẹ ṣeun babolóye èyí babolóye yóò fi pè. ọpọlọ yín ti lọ. Ah, babolóye ẹ wo gbogbo káàtì kàti ọ̀rọ̀ táwọn ènìyàn sọ bẹ́ẹ̀ bá lè fún aláyè táwọn fi wájú ọwọ́ àtẹ̀yẹ ọwọ́ ta fi ń gbà wọn lójú bá a bá lè lù wọn ojú wọn á já. Eh, eh, eh, mi ò fẹ́ babolóye ìrọ̀lẹ́ pa tọ́ba lọ báńkì tọ́ba yáwó ṣé bọ́ọ̀tì wọn máa bẹ̀rẹ̀ sí. ẹ wo bí ah, ìran yín débẹ̀ ń wo kí ni nǹkan tó ń bá a fà èmi ìkàmú yín débìbà lẹ́ máa gba ogbó yẹn lọ́wọ́ yín. kí ni ṣe yìí kí ni mo ní ìmọ̀ràn yín débẹ̀ ah bí ṣe wà yìí ìyàwó oníyàwó ni o ìyàwó ẹnìkan ni wọn o ètò sì lóyún nínú àwọn méjèèjì tó dúró yìí kò sẹ́ni tó o bẹ́ẹ̀ bá ná yàn nínú wọn bẹ́ẹ̀ bá ṣe wẹ́kẹ́ ẹ dáràn nù o ọkàn mi o ẹ má ní bàbá olóyè kan lóní kẹsẹ̀ nìkan lè ṣe o ẹ wọ́n fún wa lówó ẹ̀yẹn wọlé wá kẹ́ wá jẹun ẹ wọlé wá. ìkan abúlé kan ìjọ̀gbọ̀n kan fúrúùtù kan mọ̀lì agbowó pàtì lé ṣíṣe wọ́n jọ léèbò tàbí sọ ẹ̀. làbólówó kòkó bòòlì làbólówó kòkó bòòlì òní burúkú òní òní sírìn láyé rẹ ọmọ ọmọ sí ni àmọ́ ń gbúrò rẹ àmọ́ ń gbúrò rẹ ẹ̀ẹ́ ṣé o bínú pé mo dọ̀ ọ́ láàmú báyìí. Ah, ṣé tálíkà máa ń bínú sólówó ni. Ah, ọ̀rọ̀ olówó kọ́ lè ti bẹ́lẹ̀ yìí ìwọ náà ń ṣe dáadáa ìròyìn rẹ̀ ń kàn mí bíi gbogbo bó ṣe ń ṣe gbogbo ẹ̀ takuntakun tó ń ṣe gbogbo ẹ̀ lákíkanjú lákíkanjú gbogbo ẹ̀ ni mò ń gbọ́ mo wá wò pé ọ wà lára àwọn tó dórí mi òun pẹ̀lú iṣẹ́ wa iṣẹ́ káyánilówó káyánilówó ọ̀ ọ̀ ọ̀ ń gbé lárugẹ kódà nǹkan tí n bá ní fi yọ̀ sí fún ọ star nù sẹ́ wa ló yẹ ń pè ọ́ ọmọ náà star ọmọ náà star <laughs> sórí <clears throat> ìdí tó jẹ́ pé ọ̀rẹ́ ṣé wọn pèsè wa yìí ayé ò fẹ́ni fọ́rọ̀ bí ò sórí ẹni níta yé bá sì sọ yẹn dà òun náà ni wọ́n fi bú yàn bó dọ́là. ẹ pẹ̀lẹ́ o. Ah, ẹ lẹ́ bàbá lóye lọ́wọ́. ẹ lẹ́ ilé ńkọ́ ṣé kò le o. bàbá kó má bàa sí nǹkan ni ẹ ẹ má tún bínú pa àfàlẹ́rìn ẹ n tó ṣẹlẹ̀ ni pé sẹ́ẹ̀rí gbogbo wa bá ṣe dúró yìí oníṣòwò ni wá nítorí pé kò sì sówó púpọ̀ lọ́wọ́ wa la ṣe máa ń yá owó tá a fi ń ṣe òwò ṣùgbọ́n ibi tá a ti ń yáwó mọ̀dí náà ń lò ìpàdé ni mọ̀dí fi ń gbowó lọ́wọ́ wa bí kò yọ jígà bí kò yọ ọ̀bẹ ni la ṣe wá pẹnu pọ̀ èmi àtàwọn oníṣòwò ẹgbẹ́ mi wípé àfẹ́ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni tó bá ti ń lo mọ̀dí fi gbowó mọ́ nítorí ipá ló fi ń gbowó lọ́wọ́ wa ẹ bàbá ń tá a fẹ́ ni pé kẹ́ ẹ mọ̀ yá wa lówó ká sì mọ̀ san padà. ẹ bàbá ohun tó ń gbìyànjú àti sọ ni wípé àfẹ́ máa lo mọ̀dí mọ́ ọwọ́ yín báyìí láti fẹ́ máa gba owó torí owó tí mọ̀dí ń fún wa ẹ̀pìn nìna là ń gbà lọ́wọ́ wọn ogún náà fi ń gbà padà lọ́wọ́ wa. ẹ ẹ mẹ bá ní kò wù yín láti mọ gbowó káàkiri káàkiri ebi àwọn ọmọ dá yín láàmú tẹ bá ti ń fi àdéhùn ibi tá a bá ti jọba àdéhùn sí tẹ bá ti ń jẹ́ kí àdéhùn wà bẹ́ẹ̀ kò sí ṣòro kankan kí ló wà ń bẹ̀ ibi kémi ọ̀yá yín lówó kẹ́yìn òtítọ́ padà ní ńlọ bá tán òjú bẹ́ẹ̀ lọ ẹ ti yáwó ẹ ti yáwó ẹ ti ẹ pàdé mi bí ìrọ̀lẹ́ ọ̀la ah, ẹ ti yáwó ẹ ti yáwó ọ̀dà ájíire o ájíire o ire o ire o. tó jẹ́ ìpè ọ́nù o ò lóko gidi nígboro lọ títí orúkọ rere tó wà nígboro òun orúkọ tó tó tó tó yóò jẹ́ pé kò ní jẹ́ kó orú wa mọ̀ wọgbó ni ìdí nù tó jẹ́ kí n pè ọ́ pé kí n fi irú rẹ kúnra tí màá fi irú rẹ kúnra kò sóńtọ̀hún nínú ìlú yìí tí ó gbìyàwó lọ́wọ́ mi tí ò ní fẹ́ dá padà wọ́n fẹ́ kú ni sọ fẹ́ kú ni. Hmm. Eh, babaláwo kòkó eh, ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ó dáa gan bọ̀sí bí tẹ́ ẹ sí yẹn ah ó kù díẹ̀ káàtó àmọ́ bí táwọn lọ́kọ́ nìyẹn o ẹ̀ tó bá yẹ ká máa bá yín gbowó kékeré nìyẹn tá bá ti ń gbà tá bá ti ń fún wa lídà mẹ́wàá ó ti tàn. Ah, eh, ah, tó bá ti jẹ́ pé ó ti ṣeé ṣe ó ti lọ ó ti lọ náà nù ah. ṣebí ìdá mẹ́wàá ni tọ̀dọ̀ ẹ̀ ẹ̀ẹ́n eh, tó mi bá ti ń pè àti yọ̀dá mẹ́wàá àti kò lè kò lè bọ́ sí nira. àmọ́ kò kankan o tẹ́ bá ti lè ṣe nǹkan yẹn fún wa. àkọ́kọ́ eh, èmi mo fẹ́ máa lo ọlọ́pàá nù tó dẹ̀ jẹ́ iná ẹ̀ máa bá mi sanwó fún wọn. ọlọ́pàá nù bí ibo kò yẹ. ẹ̀ẹ́n nǹkan tá a fi ní ìdí ọlọ́pàá nù ni pé tó bá ti jẹ wá lówó tọ́jọ́ tó dá fún wa bá ti kọjá a máa tẹ àwọn ọlọ́pàá yẹn síwájú àwọn ọlọ́pàá inú máa lọ bá a gba owó tàbí káwọn kọ́ ti ọlọ́pàá síwájú káwọn gọ́gọ́ fúnra wa káwa tẹ̀lé wọn tó bá ti rí ọlọ́pàá wọn máa bẹ̀rù wọn máa kówó wa jáde ẹ gbọ́ ọ́fíìsì fún wa ọ́fíìsì yẹn dẹ̀ máa ní sẹ́ẹ̀lì nítorí ẹni tó bá ti jẹ wá lówó tásìkò ẹ̀ ti kọjá a máa tì wọ́n mọ́ sẹ́ẹ̀lì yẹn mhm gẹ́gẹ́ bí ẹ ṣe mi mọ̀ dì èmi mọ̀ dì agbowó pa ẹwọ ẹ fọkàn balẹ̀ iṣẹ́ ti ṣe tó bá ti ṣe wọn kí ni yẹn wa. pé tá a bá ti gbọ́ bíìsì òun yóò jẹ́ bí igun méjì ìkan mọ̀ jẹ́ tolówó yíyá ìkan mọ̀ jẹ́ pé ẹni tó bá ṣàìgbọràn tí òun wá wá ẹ mọ̀ tì mọ́ sẹ́ẹ̀lì ẹni tó bá ti ṣàìgbọràn lórí àtimú wá wá kò bàjẹ́ kò sì burú àmọ́ ìwọ lọ́ọ́ wà á kíní lọ àbí mi. ẹ wà wá ná máa wà o nítorí tẹ bá wà fún ó lè má tẹ̀ wá lọ́rùn but àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa kó síta a máa lọ wá nǹkan tá a fẹ́ ẹ máa tán yòókù mi a máa bọ́ síta máa lọ wá àtàbà ti rí a máa gbó lọ́wọ́ sí. ẹni ọkàn fẹ́yìn lówó ni lọ́ba tán lọ́ba tán sọ gbọ́n pa ọjọ́ bíi mi ah òkìkí tí kan bá jẹ ah òkìkí kan gbòòrò aago ti retí pé kíjọ ẹgọ dé. sórí ẹ̀hẹ́ ọ̀rẹ́ mi kan wà ọ̀jẹ̀ ní owó owó tó wá jẹ mí o yóò wà ní ọjọ́ bíi mi ibi tó bá ti jókòó tán bá ti fún jíjẹ tán fún mímu ibẹ̀ lèmi ò ti nàka rẹ̀ sí pé ẹ lọ bá sípsà lakọ ẹ gbowó mi lọ́wọ́. ababuso. <laughs> ẹ gbowó mi lọ́wọ́ rẹ wọ́n jẹ́rìí ẹ ṣé wo lè bọ́wọ́ ṣòkòtò ni. ẹ wò ẹ rí pé designer ni hmm. ẹ wò nǹkan tó ń lò latest ní ìsinmi. ẹ omi kẹ́ńbẹ́ ni eh, ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ kò sí wàhálà kí ló fẹ́ fẹ́ lálejò ìjọba. ìyá tájù. bẹ o bọ́láńlé ń tọ́ ṣe ò dáa bọ́láńlé ń tọ́ ṣe ò dáa iṣẹ́ tá a rán ìwà àti àwọn ọkọ̀ rẹ kọ́ ló lẹ́jọ́ fún bàbá oníkòkó o ń tà wí ẹ nípa ẹwí ká ọkọ rẹ wí o ọ̀tọ̀ ní tá a wí ọ̀tọ̀ ní tẹ́ ẹ débẹ̀ tẹ́ ẹ lọ sọ o áwù kí ló dé. wo sórí bọ́láńlé ìwíkúwì ló lọ wí fún bàbá oníkòkó ah. ìwíkúwì gbáà gidi gan ni ẹ dákun ṣáà fi ṣe ẹran sí bàbá òun gan ni ńgbà pé ẹ bá a ti gbara wálẹ̀ lọ́wọ́ bàbá oníkòkò tá ìmọ̀nà tá a fi san gbèsè tá a jẹ lọ́kọ̀ọ̀kan tí wọ́n wá sí kán tó lọ bọ́ bàbá tó lọ bẹ̀rẹ̀ sí sọ gbogbo tá a sọ fún bàbá oníkòkò tó bẹ̀rẹ̀ sí ní sọ fún. n ta wí rárá. ẹ kí ni ìwúrí ẹlẹ́wọ̀n ẹ ti fa go owó ìwà burúkú gbà ló wo ìwà burúkú ni ó burú jáì. Hmm. àǹtí wa mọ́ wa bọ́lá ń lé mọ̀mọ́ wa bọ́lá ń lé olórí wa bọ́lá ń lé aṣíwájú wa Bọ́láńlé ṣé ẹ mọ̀ pé tí àlè ìyá ẹni tó bá ti ju bàbá ẹni lọ bàbá là á mọ̀ pé ah, òun lọ̀rọ̀ Bọ́láńlé àtàwọn ọkọ rẹ̀ tá a rán lọ ọ̀dọ̀ bàbá òǹkòkò ah, ẹ̀yin ará abíyẹ̀ ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ẹ̀ kò wò wá sá ẹ̀ ẹ̀ dákunná ngbẹ̀yìn wá gbéra ń sìn tẹ́ ẹ̀ rèé sọ fún bàbá oníkòkò pé àwa kan la kọ̀ tá a sanwó ẹ̀ dákun sẹ́yìn ti san. kò yé mi tó. Ah, nǹkan tó dé náà ni tàbí ro bàbá oníkòkò sọ náà nù. ẹ wẹ wẹ wẹ wẹ wẹ jọ kí ló ṣẹlẹ̀ gan kí ló dé ṣé èmi nìkan ni mo lọ ni ẹ sì wá mú gbogbo ẹbí ẹ sì wá dàlẹ́ lórí kí ló dé gan náà ẹbí ọlọ́yẹ gbogbo sí tẹ̀sẹ̀ ìsìláyè gbogbo rẹ̀ dáadáa yìí o ọ̀sán ayíjọ lórí kàfíńtì. tani jòjì wọ́ọ́ má sọ̀rọ̀ ayọ̀dọ̀mọ́lá lọ́wọ́ fẹ́sì wa má padà bọ̀ ń bí ìwọ kan bí ẹni tó dògbé lọ yìí. bọ́láńlé. lára rẹ ń bẹ lára rẹ. tí bọ́láńlé ò bá tẹ̀ wá wọ ọjọ́ orí ṣé hmm. gọlọ̀tọ̀ gọlọ̀tọ̀ àwa tá a dúró lórí ìdúró èkó tó bá lẹ́rù hmm. ọmọ kékeré ni o kó má torí kékeré kó má torí kékeré rẹ kó fi gbẹ́rù tí ò ṣe tiẹ̀. ibùdó ayé iná sọ̀rọ̀ sí ẹni sọ̀rọ̀ síbẹ̀ jáde ibùdó <laughs> ayé sọ̀rọ̀ sí ẹni sọ̀rọ̀ síbẹ̀ ẹ ẹ àtọ̀ bá gbogbo yóò tó bá bọ́láńlé sọ̀rọ̀. ó dáa ẹ dákun ń gbèsè èmi e, e, e, mo yọ ara tèmi kúrò nù. sọ ti san gbèsè mi hmm? ẹ wò yìí tèmi tiẹ̀ fẹ́ wí rè é mọ̀dí ò mà mọ́jọ́ orí. ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ téèyàn bá débi iṣẹ́ ṣíṣe lèèyàn ṣe ìwé tẹ̀ ń wò lọ́ọ̀ mi orúkọ àwọn onígbèsè tí wọ́n yáwó lọ́wọ́ mi tí wọ́n ti fún mi lówó mi hmm, ibẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀nà orúkọ àtàdírẹ́sì wọn wà ń bẹ̀ ó mọ̀dì ó kà wá náà ó dà orúkọ tí mo rí mo rí. Rafael Akínwùmí. àdírẹ́sì rẹ̀ wà ń bẹ̀. mo ti rí <laughs> mo rí Wàsíù Adédọ́yìn. ó kọ tiẹ̀ àdírẹ́sì tiẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mo ti rí. Hmm. <laughs> Jayinfa let's praise oracle. <laughs> Jayinfa wa ẹ àdírẹ́sì rẹ̀ wà ń bẹ̀ ẹ rí ní. ẹ̀mọ olóhùn náà mo ti rí. mo rí yínká ọdún ewu ní báyìí. sẹ́ẹ̀rì ibi tí mò ń lọ gangan la ẹ̀sẹ̀ dé hùn yínká ọdún ewu hùn bàbá olórí burúkú gidi ni ó ya wèrè gan ni o ó lè sọ̀yàn dẹ́gbẹ́ arinlẹ̀ o níjọ́ tó ti wá yá owó lọ́wọ́ mi báyìí tó ti gba owó tán báyìí tó ti tìbá kò báyìí ìyẹn rí mọ́. dé nínú ìlú wa iná ló sì ń gbé. èmi ò tiẹ̀ fẹ́ mọ ibi tó wà ń sákiri ni ń sákiri ni àmọ́ ọlọ́run ti bá mi mú un sọ̀rọ̀ mi yé yín mo ti sọ fún un ipe mi tí mo fún un lówó èmi náà níran yàn tí ó fọlù rẹ̀ fún mi ẹ̀yin lẹ́ fọlù rẹ̀ fún mi ọ̀la ni kó mọ wèrè ọ̀la ni kó mọ yín ká sọ̀rọ̀ mi yé yín sẹ́mọ̀ kórè èèyàn ò sì ní burúburú láéláé kọ́mọ jókòó sọ́dọ̀ àwọn aláfa o lè mọ̀ rò ra mínírà àmọ́ yóò jókòó sọ́dọ̀ àwọn afa ṣé ibi tó bá ti lọ jókòó sọ́dọ̀ àwọn afa ìbẹ̀lẹ̀ ti bá ń sọ mú. <laughs> ṣíkún. tẹ́lá ti bá ń sọ mú kó sà fún mi lówó tèmi ṣùgbọ́n àdúrà ti wà bẹ́ẹ̀ yẹn. èdè dẹ. àwọn yorùbá bọ̀ wọ́n ní tíṣẹ́ ò bá pẹ́ ni ẹnì kò kí n pẹ́ṣẹ̀ ẹ ó ti yá nìyẹn àbí báwo. ẹ ọmọdé i'm coming my chairman very signature yín ẹ sáì pé ẹ gbọ́dọ̀. sẹ́mi tí mo fún yín ní ìwé sẹ́yìn mọ tí mò ń ṣe mọ́ ni. alábẹ́bẹ́ sẹ́mọ̀ pé nínú ìlú wa yìí àpọ̀ tá à ṣiṣẹ́ abánigbówó yìí àmọ́ èmi fẹ́ fi pákéjì sí ẹ mọ̀ pé tèmi yàtọ̀ o bẹ́ẹ̀ ni kí sí ẹ̀mí kó lè ní pákéjì kó lè ní pákéjì kó lè mọ̀ pé ó ń gbá lórí ẹ̀mẹ́ nítorí ẹ̀ mo ṣe ní èmi o mo fẹ́ ọlọ́pàá ọmọ ọlọ́pàá mi kí sí ẹ̀mí lè dúró déédéé bí a bá ṣe ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ ni ẹ ṣe gbowó sí o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ tẹ́ ẹ ṣe kárakára ni o ẹ gbowó lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ àmọ́ ṣe é san ogun báyìí bẹ́ẹ̀ ó dúró re ó dúró re ṣé wọ́n ní yóò ṣiṣẹ́. màá ṣiṣẹ́ ṣé nítorí mo kàn tó jí àbádé mo sọ ogun. wọ́n tó yẹ ẹ sọ̀rọ̀ fún ọtí. n kò ṣe bẹ́ẹ̀ ni kì í ṣe lójúṣe. ó ṣiṣẹ́ má ṣe bàjẹ́. dágùdágù. ọkùnrin san àfi bí san kù. Eh, tó bá rí bẹ́ẹ̀ bí sọ́ọ̀bà pẹ́ yìí. ẹnì kò pẹ́ iṣẹ́. mo fẹ́ kó lọ pé ẹni mọ̀ di agbowó pa ó yẹ parí ẹ wọ́n di agbowó pa wọ́n di agbowó pa. Eh, ní báyìí èmi olóòní ni sọ́wọ́ abẹ́rẹ́ iṣẹ́ àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe ó yẹ sọ́wọ́ mi. Subhanallah. Subhanallah. Alhamdulillah. Walhamdulillah. La ilaha illallah. Wala ilaha illallah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar bilal alilazim. Bilal, bilal alilazim. alhamdulilah. alhamdulilah. alhamdulilah. alhamdulilah. alhamdulilah Bilal, alamin. alhamdulilah Bilal, alamin. sọlá la nabi yẹrẹ kẹrin. sallam sallallahu alayhi wa sallam. ọjọ́ kan ní ìsìn yìí. ọjọ́ kan ní ìsìn yìí. àwọn bàbá wa ni ọjọ́ kan ní ìsìn yìí àlùbáríkà fún ọmọdé yìí. gbogbo àwa ọ̀rọ̀ àlùbáríkà fún ọmọ wa. nítorí pé ojú gbogbo wa ló gún régé yìí. nítorí pé ojú gbogbo wa báyìí ló gún kí ni ń jẹ báwọn. bàbá wa ní kí ni ń jẹ báwọn. àlùbáríkà ni. ọ̀nà àlùbáríkà ní ìsàmúlò wa. àlùbáríkà ti ń bẹ lára ẹnì kankan wa. àlùbáríkà ti ń bẹ lára ẹnì kankan wa. àwa fi tọrọ fọmọdé yìí. àwa fi tọrọ fọmọdé yìí. ẹni tó bá mọ̀ pé òun fẹ́ kọmọdé Eh, ṣẹdọ eh, alára kẹrẹ yìí. sallallahu alaihi wasallam. Eh, afa ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ̀yin ẹ má wulẹ̀ ṣe wàhálà púpọ̀ torí ẹ̀yin lẹ gbọ́ ọmọ dání ẹ sọ gbọ́ nǹkan tẹ́ ẹ bá fẹ́ sọ lórí ìjókòó. a dà fún mi tí yóò fún mi báyìí. àmín àmín ọjọ́ ayọ̀ yóò ní ìjọjẹ́ àmín. o àmín ọlọ́run àmín ọlọ́run. sẹ́rí tí wọ́n bá yí pé ọlọ́pẹ́ mi gangan lọ́lọ́pẹ́ lọ́jọ́ òní. bẹ́ẹ̀ni èmi lọ́pẹ́ mi kún inú mi dùn yìí pé mo rí ọmọ ọmọ mi lọ́jọ́ tèmi. alihamudulilayi. mo rákọ̀rí ọlá tèmi. alihamudulilayi. ṣé rí ọdún kẹsàn-án rẹ̀ hmm. àtọkọ àtìyàwó tí wọ́n ti ṣe ìyàwó tán tí wọ́n ti ń wọ́ mu. Allahu Akbar. wọn ò wá lóyún láàárọ̀ kó bàjẹ́ lálẹ́ rí. kò wá sóko tí wọn ò pè wọ́n tán. Hmm. ó kọ́ tá a sọ wọ́n ń jọ mẹ́jọ òní wọ́n ṣe ń pọkọ ní ń pè yàwó wọn pọkàn ní akọ ọbẹpẹ wọn ń yàwó ní akọ ajá. ẹ bá wa gbọ́ lóhun tó bí. iye bọ́ọ̀ ló bí. ẹyẹ wá wò lọ́jọ́ tòní àṣẹ wọn wàá rí ọmọ ọmọ mi ṣé wàá rí ibi tínú mi dùn dé ó kọ mẹ́sàn-án ni wọn sọ ọmọ yìí. ẹ gbọ́dọ̀ tó o wà lùmọ̀sí. àwọn ìyá wa lọ́lọ́pẹ́. Eh àwọn tí wàá fowó àlùbáríkà lẹ̀. àwọn ìyá wa ti wá fowó àlùbáríkà lẹ̀. ẹni tó bá fẹ́ ra àlùbáríkà fọmọdé yìí. ẹni tó bá wá kù ọwọ́ ẹni tó bá wá fẹ́ máa sọ́pọ́ọ̀tì ìyá wa kí a máa dìde ká máa fowó àlùbáríkà lẹ̀. ló lábẹ́ bẹ́ẹ̀. lábẹ́ bẹ́ẹ̀. a máa sọ pé kó la àlùbáríkà kó tẹ́gbẹ́ o. kó la àlùbáríkà kó tẹ́gbẹ́. kódà kó o jù lọ. kó la àlùbáríkà ah, ah, kó tẹ́gbẹ́ àrùgbẹ̀gbẹ̀. àfa ara la kìí change mu nìkan bẹ́ẹ̀. lọ ẹbí sọ ẹsẹ̀ mu yẹ la. lọ́dà ẹsẹ̀ ẹgbẹ́ wọn lọ́nà. Thank you. so much. wọ́n ti fóònù ẹgbà. Lórí bàbá ẹ̀gbọ́n. Ìlànà ìsà wọlé bàbá lójú màá. Asalaamu aleykum. Ẹ máa wọlé ẹ máa rọra. Kẹ́sì parí ẹ̀. Ẹni kan máa wọlé. Àwọn èèyàn wa tún ti dé. Ẹ jẹ́ àwọ̀. Ìyá yín wo ló dé? Ọkì ìtakùrẹ̀ tí máa gbé fún ẹ báyìí. Kí ló ṣe wọ? Orí kókó bò rí àwo ẹ̀ ń lọ àforíjì pèsè. Àbá wa ṣé ẹ̀yà wèrè tabarẹ ti fẹsẹ̀ màláyé gi lójú orin ṣáà balẹ̀ lè ní. bàbá ọkọ mi sí ọmọ ní bàjẹ́. ẹ wo ẹja àkọrí ọlá àtẹmí la mọ pé yàrá ọlá ìjì máa ṣe jáde ló gbọ́dọ̀ sóhun. ẹ pẹ̀lẹ́ pàwọlì kò mọ̀ ó ṣàlọ owó ṣe kò mọ̀ owó tó jà wá nǹkan ó yà máa san owó gbèsè. owó olówó dà padà ẹnì yẹ wèrè olówó ra lẹ́sì. tí yóò mọ̀ ní bàjẹ́ àkọrí ọlá àtẹmí mọ̀ ní ẹ má mọ̀ bàjẹ́. ó ti bàjẹ́ akọ́láyé ti bàjẹ́ ẹ wọ́n wọ́n wọlé sí i nígbà kádò tó gbára yín. twenty twenty ti bàjẹ́. bá a wà <laughs> ọmọdé lẹ́wọ̀. ẹ ṣe sùúrù ẹ ti máa bọ̀wọ̀ fáwọn àfa ẹ̀rí wa ẹ bọ̀wọ̀ fáwọn bàbá wa. <laughs> pẹ̀lẹ́ àwọn tó ti bá a. buhari ọmọ musa. Oh, mm alifilani àti pé kura nìyẹn rárá yín bá a wà ó bàjẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin àfọwọ́ ní jùpìtì lẹ́nu ẹ̀ ká gbégbá àti fún yín ni. Ah. ẹ ta ni yàrá àyà àti ẹ ó ṣàn pé yàrá ẹ ẹ ọmọ tó fa yìí. lọ́dí rẹ ọmọdé o bábọ̀dé ẹ̀dẹ̀ ẹ̀dá ń kó àfọ àlè. irú àwọn wo rẹ̀. ẹ̀yàn ni wà ẹ̀yà àfọ ah. àkọ́kùnrin àlè ni o gbogbo Ìlọrin gbogbo àgbáyé àkọkùnrin àná rẹ ọmọ ìlú ọyà. Ìbàdàn lẹ́mọ̀ lẹ́mọ̀ láìbò agbowó lẹ́mọ̀ jẹ̀mọ̀ agbowó pa. Ìbàdàn lẹ́mọ̀ lẹ́mọ̀ láìbò agbowó lẹ́mọ̀ jẹ̀mọ̀ agbowó pa. Alágbó bá ti tún gbọ́ngbọ́n. Alágbó bá fọ̀hún gbọ́ngbọ́n. Alágbó bá ti tún gbọ́ngbọ́n. Alágbó bá fọ̀hún gbọ́ngbọ́n tálágò bá ti dún gbọ̀ngàn tálágò bá fọ̀hún gbọ̀ngàn tágò bá ti dún àgbé fọ̀hún tágò bá ti dún àgbé fọ̀hún àgòwò pa mo fẹ́ gbowó mọ̀dí àgòwò pa eh, àgòwò pa mọ̀dí àgòwò pa ẹ bá mi pé o àgòwò pa mọ̀dí àgòwò pa mọ̀dí àgòwò pa ẹ bá mi pé kémi gbà eh, mọ̀dí ti dé báyìí o. bẹ́ẹ̀ mọ́. kò ṣẹlẹ̀ rí. bàbá ó kọjá òye wa. láti ìjọ́ tá a ti ń lo òde àfàǹlẹ̀ irun tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ rí. wàláì wàláì. àmì ni tó ṣẹlẹ̀ àmì ló jẹ́. Hmm. Ah, ah. àfa Mukaila. anukun la bàbá. O tún gbàgbọ́ owó dání ni. mo ní kí n gbé ní ká sàṣàrà fẹ́ mi wá owó àlùbáríkà ni. ẹ ah. ẹ eh, eh, bó ti. naam. ẹ wo afa owó òkòwò ọmọ yẹn náà ni afá yìí nítorí burúkú ẹ ràn mí lọ́wọ́ owó àlùbáríkà yẹn gan ni mo fẹ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi afá ràn mí lọ́wọ́ àwọn tó gbé mo lọ wọ́n sọ pé tí n bá mú owó àwọn òní fún mi lọ́mọ ọkọ mi ló lọ yáwó ẹ dákun ẹ ṣàánú mi mo fi ànábì wa wọn mọ mo fi bẹ̀ yín dákun ẹ ràn mí lọ́wọ́. Ah, ẹ ah, ẹ ṣé o afá ẹ ṣé o ẹ ṣé o. Eh, eh ẹ já lọ. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله o jẹ mọwọ kù lẹrọ ìrònú òkájọ o bá ti máa wò lélẹyìí olórí ìbú làwọn èèyàn yìí o wọ́n sì wọlé wá bí wọ́n gbé ọ̀dà ogbó bí wọ́n gbé ọmọ gbọ́mọ lọ dàgùn n tó tiẹ̀ ń dùn mí jù ni pé tọmọ tọmọ tuntun tó ṣẹ̀ jìnjìnjì ayé ẹ̀ tí o mọ nǹkan kan ṣé bá ti mọ ìwòran rẹ̀ àbí káyà mọ bá ṣe máa lọ gba ọmọ yẹn kúrò lọ́wọ́ wọn o. a máa lọ gbá ni o. gbogbo ọ̀la máa fi gbà á ah, lẹ́yìn ìjọba ti ń wá ọmọ òní ojú ẹ̀yẹ mi. Ah, ah. olúwa jẹ́ kí la wá ṣe. ẹ jẹ́ ká dáwó ká fún bàbá ọlọ́mọ ká lè lọ gbọ́mọ jáde ẹ̀jẹ̀ ọ̀run. ṣọ́nà ká dáwó fún bàbá ọlọ́mọ ni gbogbo ilé tó wà lẹ̀ ẹni tí ò tí kú lọ́rọ̀ wa ò kò tí mo rú kú tí ó pa o. ikú tí ó pọ̀ ń kálukú ń bẹ láàrẹ̀ ṣé ti yé yín gbogbo owó tó wòrò tẹ̀ ń wí hun ikú tí ó pilẹ̀ pa ẹyọ kọ̀ọ̀kan ni kò ní í jọra wọn. ǹlẹ́ o ìwọ tó jẹ gbèsè tó tó ń yọgẹ̀ ọ jẹ gbèsè ọ ń yọgẹ̀ tá a lọ fẹ́ bá jà tá a lọ bá jà ó ń gbèsè o ìyá àmọ̀dí ti ń yí igi ẹ yí ẹ wá sọ gbèsè ẹ sọ yá fọwọ́ ẹ mọ̀ pé tí ọmọ ńlá lẹ̀ ń jẹun ṣé ẹ rí kú tí ọ̀pọ̀ ẹ̀yìn nígbà ti ẹ̀yìn ikú tí pẹ̀ ẹ̀yìn ti ọkọ̀ yẹn ọgbà yín nígbà ẹ bá ti o kátó ọwọ́ ọwọ́ bí òbò yóò fèèlì ẹ fi gbèsè ẹ fi ń sẹ̀sọ̀ ẹ wá fi tì í ẹ kó ẹ fi kó tẹni ẹlẹ́ni. bàbá ọlọ́mọ you are cooking yourself on the fire ó ṣeré lórí iná sítóòfù ni ṣó ti yé ọ ìwọ náà ó fi gbèsè ọrùn ọmọ pẹ́jọ́ gbèsè dánmọ́ tó tún ní sọmọ ní ọ̀bọ̀ ọ̀sán gbèsè nísìn ọmọ ọlọ́mọ ẹlẹ́jẹ̀ tútù kí lọ́mọ tí wọ́n fojú rẹ̀ rí bí ọ̀wà nísìn wọn ó so kọ́ ni tí ọmọ mi di o. kí tí yín màmá rẹ̀ yá wọ́n sọ̀rọ̀ tèmi ẹ̀yẹ burúkú ni ìyá dáa ni ẹ̀yẹ burúkú ni ìyá yẹn ibi tí kò wà lọ́wọ́ rẹ̀ ẹ̀yẹ burúkú ni ìyá yẹn ibi tí kò wà lọ́wọ́ rẹ̀. gbọ̀ngàn sọ lálá olú tó bá fẹ́ gbowó gbọ̀ngàn sọ mọ̀lí lálá olú kí ni gbogbo jáwọ́ yẹn. gbogbo gbòròdò gbogbo gbòròdò bọ́mọ sunkún ìyá la owó tó ọmọ olójú ní gbére ẹ̀ ẹ ẹ jẹ́ sọ ti gbọ́ nìsín sórí kìlò kí ọmọ táwọn èèyàn bọ́dọ̀ mọ̀ gbọ́ gbọ́ sọ pé lẹ́ẹ̀kẹ́wáǹdì bọ́mọ bá sunkún ìyá la ké sí nísìnyí àríkẹ́ lọ gbówó àwọn ọmọ ní sunkún ya fún lọ́yàn fún lọ́yàn. dá padà kí n fún lọ́yàn ṣé mi mo bì í aṣọ mi wà náà yàn mí lóore ní fún lọ́yàn. kò sómi bẹ́ẹ̀ lọ́rùn mi sì. mọ̀dìní fẹ́ ẹyọ tẹyọ wa ti tẹ̀lé yín lọ bìkan báyìí ẹ dojú gbogbo ẹrú ni. ṣèkó bá yẹ gbọ́mọ ah. yìí òun ni ìyẹn máa ṣe wá bàbá gbọ́mọ yìí ó kò ní yọjú bá a ṣe gbọ́mọ ìwà bí wàá rẹ̀wọ̀n bí ẹ̀. owó tètè yọ. Ah! káwá níbẹ̀ tí ń bẹ̀ bọ̀ ọlọ́mọ jẹ́ kí kankan sọmọ ṣé àwa fúnra wa ò ní sẹ́wọ̀n. Ah! ọmọ mélòó ló fẹ́ sáré bí ọlọ́mọ jàrí laburu kálọ́mọ bá ti wẹ́ kẹ́mọ yín lọ́wọ́ ṣé ẹ ti ní ọmọ mi. ọmọ mi kíni. ọmọ mi o ọmọ mi o ọmọ mi dákun mo ní dákun dákun òní sórí ibù mo ní dákun onírun gbé sọnù mi ò ṣe bí ọmọ dákun <laughs> ẹjọ́. ẹjọ́ ẹjọ́ ibi ìbàyè ìsílẹ̀ kún sẹ́ẹ̀rì kò síbi tó gbọ́ ọmọ yín lọ ọmọ yín rè é kíni ẹ fẹ́ gbọ́ ọmọ ṣé ó rẹ̀ yín ìwọ ńgbà tẹ wá gbowó bíbà yìí sọ yẹ kí wọ́n rówó ra léèsì ṣe jalami àlọ́wọ̀ ni àbí bùbá ẹ mọ̀ gbà mí torí ọlọ́run ṣé àwa san owó bàbá àgbà máa ní sìn báwo la ṣe fẹ́ sanwó tí wọ́n lu òsínlẹ̀ ṣe láìsáyìn lọ́mọ wúrà àwọn ṣe kó wa padà lóye. ẹ̀wẹ̀ dàkú sẹ́ni olórí búlọ̀kọ̀ mi kò sọ fún mi pé òun fẹ́ wá yáwó. o ti mọ̀ nìyẹn o ti wá yáwó báyìí owó dà o ti wá yáwó báyìí owó dà. èmi kọ́ wá gbọ́mọ mi ní ọ̀rọ̀. ọ̀rọ̀ ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀. Ah. owó tí mo kúnlẹ̀ ní ẹjọ́ ẹ má bínú kánú kánú street náà ti ṣe kọ́ ọmọ ọmọ yìí ni. ẹ wo wọn náà bá lọ fìbọn ńlá sí i. Ah, mo dáràn owó àwọn alábàlẹ̀ tún kọ́ wa tálíkà níyìn o tó fi sọmọ lọ́kọ̀ rẹ̀ kò sí one thousand kò sí five hundred nínú ẹ̀. owó tí wàá kọ́ lélẹ̀ yìí o owó gbọmọ sílẹ̀ lélẹ̀ yìí. owó gbọmọ sílẹ̀ ni mo á gbọmọ mi ni nǹkan tó bá ti wù yín ní kẹ́bí bàbá ọmọ ṣe o. ẹ gbọ́dọ̀ dáadáa o bá ọmọ dáadáa ọmọ dáadáa o akọ̀bẹ̀ dáadáa o ó ti gbọ́dọ̀ kó ọ̀nà náà ẹ̀nà náà wọ́n sì kó ọmọ lẹ́nu ọmọ nìkan lẹ́gbẹ́ wa kò sẹ́ni tó wọ́n fọwọ́ kọ́ ọ̀sẹ̀ mọ́ wá nù yín bẹ́ẹ̀ bóyá wọ́n sọ àbíkò bẹ́ẹ̀ dáa fún yín sàlọ́ sẹ́ẹ̀sì délé láyọ̀ sẹ́ẹ̀sì délé láyọ̀ ṣé ẹ̀yìn owó ṣe ẹ̀rọ owó ṣe kó mọ nígbà tó wá yá owó bíbá yìí ọ̀sán owó ọjọ́ mẹ́ta la fún ọ lẹ́yìn ọjọ́ mẹ́ta tí sọ́ọ̀tì ká tó àbá ti rí àṣìṣe ọmọ pátápátá ni o ẹ̀yẹ ẹjọ́ jùlọ akàyọ̀dá yín pẹ́kẹ́ lè fi rí kọmọ yín tẹ̀ ṣe ìyá ti jẹ bàbá ọlọ́mọ yìí bó ṣe rí bọ̀m̀bọ̀ mọ wo sólùbàtẹ̀ olùsí náà máa ń gbé bọ́dì. wo kele o lè gbà lọ́wọ́ yìí o nígbà tá a débi tá a gbọ́ ọmọdé lè sọ wọn jú wọn mú o. ẹ ẹ wo torí pẹ́ lọ ní ọ̀rọ̀ dá yàrá ara wa o ọgbà tó gbọ́mọ wá nísìn ọmọ bẹ̀rẹ̀ sí ké fọmọ lọ́yàn oníkòso mi mẹ́ láì jẹ́ pàwọ́ lásìkò ọ̀gbẹ́lẹ̀ kátẹ̀ nínú òjòló lọ́gbẹ́ nísìn ọmọ orí nǹkan mu. Ah! Eh, lálá olo tó bá fẹ́ gbowó gbọ̀ngàn sọ mọ̀lí lálá olo àtùkù àwò you see ṣé nígbà tí àwọn ń ṣe gbogbo wàhálà tí wọ́n ń ṣe yẹn wọ́n ò mọ̀ pé bí ọlọ́run ṣe dá àwa tí àwa reasonable eh. lọ́lọ́run dẹ̀ dá àwọn kan náà with some measure of criminal tendency. <laughs> dictionary kárí eh, eh, ẹ lọ yọ ní dictionary ẹ òun nìyẹn ó ìpàtà yẹn pọ̀ jù ohun tó ju wárí ká tó gbà owó yìí <laughs> ajagun mọ̀dí wò sí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ níbí báyìí ń sè yẹn mo ka owó yẹn fifty thousand naira ni mo ní idiot yẹn jẹ mí ṣùgbọ́n gbà tí èmi máa kà ń sìn forty five thousand naira ló wà bẹ́ẹ̀ ó rò bẹ́ẹ̀ ṣe gbé fún mi náà mo ti discover pé ó slim you see ó yẹ kó robust kó dẹ̀ lanky ìṣe ló slim. kò lanky. kò lanky. agbára clinic. ladies and gentlemen mm-hmm. mọ̀dí. Mm -hmm àti mánéjà forty five thousand naira mo rí níbi. ẹ pẹ̀lẹ́ ọmọ tó mọwọ́ kà ọmọ tó lè kàwó ṣé ọmọ kojú ẹ̀jẹ̀ làwọn fi lọ gbowó yìí àmọ́ yìí sì ni wọ́n lè lọ gbà á yìí ṣáàsọ fẹ́ pé dàmẹ́wò owó tiwa ah. àṣẹ pé dàmẹ́wò owó tiwa eh. ṣáàsọ fẹ́ láti lè. Eh, eh, Mr. Lekisin Mr. Lekisin you are welcome tẹ́ẹ̀dẹ̀ ìgbògbó lẹ̀ bí ọ̀pẹ rẹ̀ tẹ́ẹ̀ sún wájú rí kí ló ṣe jáyé báyìí lámù ni ṣé oyin sì ẹ̀ òṣèlú ẹgbẹ́ òtí jẹ́mọ̀ tójú wa rí ni ẹ wá o as from today don't speak parakuda with me don't speak correct na with me you understand èlò ni ten percent owó tó wà lọ́wọ́ èlò ten zero on top one in the middle zero at the back. Ah, sikina èlò ni. no kò sígbà tẹ fi bá mi sọ̀rọ̀ pé ten percent lẹ fẹ́ yọ now i was thinking pé you see like out of fifty thousand naira tẹ bá tẹ̀ sí yọ bíi six hundred naira five hundred naira. fọ́ọ̀ta ni fọ́ọ̀n tà ń dé ọbẹ̀ sí ń dé ìbò lẹ̀ bí ọ̀pẹ rẹ̀. ẹ ẹ ṣé kò tó ti wà lẹ́yìn àbíkó níyàwó yìí. ẹ yẹ mi sí. oṣù kọ́ fámìlì ẹgbẹ́ wọn. ẹ ẹ bá a lọ dùn lọ yòówù dùn dà. no yòówù dùn dà. yòówù dùn dà. yòówù dùn dà. another thing that is quite bad. another thing. ẹ̀kọ́ ṣẹ́gẹ̀ a ti dúpẹ́ lọ Ọlọ́run pé ara àyà ti yá torí gbogbo pé o fi wọn tí ń lo òkè tí ń lọ ọlẹ èmi náà rí kó ti kú dáhùn tó ti yọ ṣé ingo láàpàdé èkó báyìí. ahmed ti lè lọ sẹ́kọ̀ọ́ báyìí o. kí ló dé. mo ní ìdòwò tí n fẹ́ fi gba màmá lọ hospital mo dẹ̀ ti ń pe ẹ̀gbọ́n látàárọ̀ wọn pé kọ́ọ̀lù rárá níwà èmi gan wá ní problem pẹ̀lú bvn mímí ilé gbowó ń báǹkì bọ̀ bí mo ṣe wà sáyé gbogbo ẹ̀ ti sú mi báyìí sí. Ah! bvn nẹ́tíwọ̀kì ìlú ẹ̀ ní máa ṣe rádaràda wo làádọ́rùn-ún láti ìṣòro tí mo ní báyìí sí ni pé ibi tí mo ti lè rówó yá báyìí ọ yàwó. àmà yàwó. ọ̀fẹ́ yàwó. àmà yàwó. ó sori rẹ̀ kọ́mọ́dà bíi èpè bọ́yọ́lúwa rẹ̀ iná kún òsì ọ̀rẹ́ rẹ̀ pé àtòrí bẹ́ẹ̀ fẹ́ mọ̀ tìmí sí gbèsè torí bó ṣe wò mí èmi ètí ìyàn fi rí tòtí ṣùgbọ́n gbà tó tẹnu ẹ jáde ní ìsìn pé tó o bá rí ibi yáwó o ti rówó yá ọ yàwó o ti rówó yá èmi àti ẹni ìsìn àwàjọ lọ́dọ̀ ọmọdì tòtí torí mọ̀dí tó ń wò ó ní mọ̀ ṣèdúró fáwọn tí ẹ mọ̀ yáwó òun mọ bí ṣe é ṣèlú ọmọ bí ó ṣe gbowó jáde ṣùgbọ́n nǹkan kan tó jẹ́ òkúkódùn tiẹ̀ ni pé tó o bá ti yáwó òun ọ̀ dá padà o. àtòrí bẹ̀rù mi ì jẹ gbèsè rí máa yé dá ilé ìpadà tí n bá ti gbà kán ṣàyà mi kí n lè gba ìyá mi kúrò lọ hospital kára ìyá mi yá ni ẹni iye tí n bá tí n bá gbà lọ́wọ́ wọn máa dáwọ́ wọn padà. Mm, ara màmá ọ̀yà tó ti yọ ọ̀rọ̀ òun ya ìwọ̀n ọ̀dọ́dọ̀ ọmọdé kọ́sẹ́ tí èyí á lówó tó ti yọ ìmọ̀ ṣèlú káàkiri àtàwọn ẹlẹ́gẹ̀ àtàwọn oníkòkò àtàwọn ẹlẹ́yìn gbogbo wọn wọn mọlẹ mọlẹ wọn ó tò ní yóò sì gbowó fún ẹlẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n àdéhùnládé Ọlọ́run ìgbàfọn rájí ìgbàfọn gbàdà tó bá ti fún ọ lówó ọ̀ọ́dà padà ni. àtòrí bẹ̀rù hmm? tí n bá ti rí ya máa dá padà ah, ní kíákíá. ó kì í dá padà ìyá yín ọ̀gbọ́dọ̀ kù ìyá ń jìyà lórí yín pọ̀ ah, sórí ìgbà tí mo débẹ̀ tí mo rí pof fún àbíkílẹ̀ mọ́ pé pof ti ń lo òkè ṣé bíbí ni bíbí bíbí wọn tí ń lo òkè tí ń lọ lẹ̀mú ẹ bá fẹ́ kú ilà ayé ẹga tí ń lo òkè báyìí wọ́n tún gbé kinní kan ṣàn bí wọ́n ní èyí ó yà bóyá wọn láti kékeré wọn ti mú fídà kan yìí wọ́n tún mú fídà gbà wọ́n tún dàgbà tán tó ọgbọ́jà jọ lọ́dọ̀ ọmọdé ọ̀yàwó let pass go yá lọ. ara tí a máa sọnù wọ́n ní kò ní burúburú ọmọ kẹnìkan mọ́ ni ẹ tí ó kù láàmú nígbà tẹ́yìn ọjà lè lè mú èyí pàwọ́ sábà ní ìdí ẹ̀rọ kò fẹ́ yà ní ìdí ẹ̀mú ní mọ́tàlẹ́ẹ̀dẹ́gbẹ̀rún. ayédùn ayédùn ọmọ ọláwá ń sìn. mo ń gbádùn yín. yóò ṣe àwọn àgbàlagbà máa ń sọ ọ̀rọ̀ kan bí ẹ̀nà bí òwe àwọn òyìnbó náà láwọn nǹkan tí wọ́n fi support ẹ̀ wọ́n ní ẹni tí ò mọbi tẹ́gbẹ̀ẹ́ ti là onítọ̀hún yẹn kàn máa máa sáré from one point one junction to another. bẹ́ẹ̀ a máa sáré káàkiri. a máa sáré káàkiri ni you see two reasonable heads àwọn yẹn máa ń bẹ́tà ju orí kan tó jẹ́ kòròfo lọ mo rí nǹkan kan lẹ́ni tó surprise mi gan ó ti kọ́kọ́ ń bí mi nínú tẹ́lẹ̀ mo wá rí i pé you see every disappointment. ẹ ṣe glory. Ah, ah. another ignoramus eh? non-entity incorrigible can you imagine ìwọ náà ń sọ̀rọ̀ is a glory ṣé is a glory náà máa ń pè ní. ẹ mo pé every disappointment yeah. is a glory of glory ni. can you imagine bunch of illiterate bunch of illiterate illiteracy is a disease anyway tá a bá tún wà wò náà glory náà ló tún máa tún padà já sí. wọ́n tún sọ náà. now look nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní èmi yìí ó dẹ̀ surprise mi ó dùn mí ó dẹ̀ dùn ẹlẹ́dàá mi. má bínú kí ló ṣẹlẹ̀. thank you very much. mọ̀dí ni o. mọ̀dí wo. mọ̀dí kan náà ni o. agbowópa. agbowópa ayé kan náà nínú ìlú yìí ni o. ọ̀rọ̀ yẹn ti ń gbé mi nú yòó sí. ó ti kú ni àbí báwo. Ah, ọlọ́run ò tí jẹ́ kó kú kì í ṣe pé ó rí lì kú tó bá tiẹ̀ jókú ṣé kò ní bẹ́tà ju kó kàn bẹ̀rẹ̀ sí ní máa exploit kind of exploration kind of cheating you know kind of. ẹ eh, eh, ní sùúrù ẹ má jẹ ẹ má ẹ má ẹ má sọkè ara yín ẹ má hangi kí ló ṣẹlẹ̀ sí màdì gẹ̀gà torí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀sẹ̀lẹ̀ kí ló ṣe. thank you very much àwọn idiot kan ni wọ́n jẹ mí lówó running to like fifty gold thousand naira. àwọn yẹn jẹ mí lówó and they refuse to pay mo bá dẹ̀ ní ókè o ṣíṣe dẹ̀ kú o mo bá lọ bá mọ̀ dín ìyá gbowó pa pé jọ̀ọ́ dẹ̀ wá lọ bá mi gba owó ìwá èmi tiẹ̀ dẹ̀ rò pé kó gba owó dé kí n dẹ̀ ṣe you know kind of appreciation bóyá kí n ra àwọn nǹkan kan pẹ́pẹ́pẹ́ you see kí n rà fún in appreciation of what she has done. Eh, excuse me. ìpọlọpọlọpọ eh, ìbò gan yìí máa ń dàsòrò bẹ́ẹ̀ dání wọ́n tún ti pọ̀ níbo là ń lọ gan ṣé máa di agbowó pa ni ẹ fẹ́ sọ pé ẹ̀ ní àbí kí ni pọ́ǹtì gangan màmí tẹ́yìn ń sọ lágbowó pa yìí eh. àwọn òkú lágbowó pa o oríṣiríṣi ló ní tàn fún ti àǹkà ti fún àǹkà kọ ti à fún. really. yes irú àbá yẹn sìn tẹ bá ń gbọ́ màdí màdí ọmọ òfò kọ́kọ́rọ́ tọ́lẹ́ẹ̀tì ìwọ ló ń si ìwọ ló ń fọ ló ń fọ ló ń sí tọ́lẹ́ẹ̀tì ṣùgbọ́n gbà tó ló ń fẹ́ gbéga díẹ̀ ó dàgbò pa ó dọwọ́ pa ẹ exactly. ó kí ló wá ṣẹlẹ̀ sí ẹsọ́ sì tiẹ̀ náà bóyá ìgbẹ́. níṣẹ́ ló gba fifty thousand naira tí mo ní kó gbà lọ́wọ́ àwọn ignoramus tí wọ́n jẹ mí lówó ó dẹ̀ yọ ten percent which is a whole sum of five thousand naira. alẹ́ wo lẹ́ ń pè ní ten percent. no ìdámẹ́wàá ni ah, ah, ìdámẹ́wàá ni. ó dájọ́ lẹ̀ ni. Ah, kò dájọ́ mi ò dájọ́ fún o tó bá dẹ̀ rí within hours náà ló dẹ̀ fi lọ fi tipátipá gba owó yìí o. bẹ́ẹ̀ wo yẹn gan tiẹ̀ wá kọ́ ní yìí o sórí exploitation tí ọmọ yẹn ṣe fún mi hmm. eh? bó ṣe box mi tó ìkọ́nà tó yọ ten percent nínú owó mi ó kọ́kọ́ dùn mí bẹ́ẹ̀ mo wá rí i pé opportunity ni fún èmi. Ah, àwọn èèyàn ń lo brain náà. ọgbọ́n ọgbọ́n. ọgbọ́n gan-an eh. tí o bá jẹ́ pé bóyá kò mú wọn wà thrifty wọn wà economical tá a bá sọ pé o ti ra gbogbo ipa ní community yìí à ní pọn. sẹ́rí nǹkan tó ń yẹ nínú owó àwọn èèyàn yẹn I think it's enough for her to buy you over ọ̀rọ̀ kò ti ra gbogbo ipa everybody kò ti kọ́ everybody. ra àwọn àwo pa. kò ti ra everybody kò ti ra the whole of the community àti gbogbo ẹ̀yin gan ramos tẹ wà nínú ẹ̀ náà kò ti ra yípa ó ti bú ọ̀dànù. ok kí ló fẹ́ ká ṣe gangan torí mi ò tí máa tó concern fún. lesson tí mo wá lẹ̀ nínú yẹn ni pé business tuntun làwọn ọmọ yẹn fi style kọ́ mi you see tí àwa náà bá bẹ̀rẹ̀ tiwa business tiwa yìí in addition to the teaching tí èmi ń ṣe eh. teaching tí èmi ń ṣe eh. iṣẹ́ teacher tí èmi ń ṣe tá a bá eh. tún mú yẹn mọ́ within a very short while ìgbà mélòó lèèyàn fi ń blow we all we just blow a kò máa blow ni. <laughs> ẹ blow. you don't understand. sẹ́rí ẹ akọ̀wé. mo ń gbọ́ ẹ. ọ̀pọ̀lọpọ̀ ìbò tẹ́ ń sọ gan-an kò ní ká máa fi tẹ́tí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ sì ń tòsí. ìbò tẹ́ ń sọ ọ̀pọ̀lọpọ̀ ìbò máa ń lóore sí yẹn ni o jìnnà orí sí yẹn ni tẹ́ bá fẹ́ gbọ́ lórí padà yẹn tẹ́ bá sì bó mi gbà mí ó lè kọ́ báyìí ẹ jọ kí ni ibo là ń bọ̀rọ̀ gan lọ ṣé máa di ẹfẹ́ sọ ń pẹ́ mi àbẹ́lẹ́ nǹkan kan tẹ́ fẹ́ tó fa àmọ̀dí. o ṣe àdàfẹ́. torí gbogbo ń ṣe tẹ́ ń ṣe bí akọ̀wé fáyọ̀ òye o máa gbọ́ nǹkan tí èmi fẹ́ ká ṣe ń sìn èmi náà fẹ́ ká venture nínú business yẹn ni you see káwa náà àwa àwa modernize tiwa à á sọ ní à á sì wá orúkọ tá a máa sọ thrift and credit society you know like kind of microfinance táwọn èèyàn máa máa kó wá àwa máa gba five percent ten percent tí òun ń gbà yẹn àá máa sweep gbogbo àwọn customers ẹ ni. ẹ fẹ́ ká dá ilé iṣẹ́ lẹ̀. exactly kí a máa jọ ti ṣe papọ̀. èbó náà gan sọ̀rọ̀ ìbò pòwe èbó ní mathematics is husbandry of forecast ìṣirò lọkọ dídó bàbá ti dá owó tiwa lẹ̀ sí tá a gbé síra wọn sí owó sì máa wọlé sí. so mini òyìnbó tí wọ́n sọ nìyẹn. ẹ mathematics. illiteracy is a disease. is what illiteracy is a no disease. no sagacity me when i talk to you no sagacity. Zainabu Zainabu ah károdò àsùn kí náírà lè gan fẹ́ mu ebi dẹ̀ ń pa ayé ń bí o ah dámi lóhùn oje ah. ṣé mo rí mi ò wá mọ́ ni. o ṣe má wà kó o takú ọ̀hún mi mọ̀ ń gbọ̀n. Ah, àǹtí mi kí ló dé tẹ wá ń pariwo mi báyìí ah, ah, ṣebí tí iná mò ń ṣe látàárọ̀. o bá ti máa wà á ń gbé oúnjẹ jọ ìyẹn di tiẹ̀. oúnjẹ òun náà ni oògùn láì ń lọ mi. ṣe táwọn wá lọ sí ṣòkòtò ó wà lápò ṣòkòtò. ìyá owó ní ibi yìí yóò sọ pẹ̀lú ìrọ̀rùn. seriousness is the soul of business. <laughs> mo ṣí èèyàn bá ti. ẹ fara balẹ̀ mi. Ah. Ah. gentleman. ẹ pẹ̀lẹ́ o. bàbá àgbàlagbà. ẹ ǹlẹ́ ah gentleman yes uh, what exactly can we do for you. n tẹ́ fẹ́ ṣe fún mi ò pọ̀ rárá bó ṣe máa jẹ́ gangan ni ò ti yé mi mo kàn ń kọjá nìyí mo wá rí kíní tẹ́ ẹ̀kọ́ síbí yá owó ní ibi yìí kó o san pẹ̀lú ìrọ̀rùn mo wá wò pé n tá à ń wá lọ ṣòkòtò ó wà lápò ṣòkòtò mo ṣe ní kí n dúró pé ṣé lóòótọ́ ni mo lè rò ó yá bí. that is very good of you you see kì í ṣe <clears throat> appearance àwọn òyìnbó máa ń sọ pé appearance can be very deceptive you see ibi ìgbà yìí is a form of thrift and credit society tony status. Yes, yes, yes, yes. Uh -huh. okay. Eh, ẹ dákun jàre ẹyẹn wa ẹ má bínú kí ni ẹ fẹ́ ká ṣe gangan tẹ́ fi. gbogbo ìbò tán sọ yẹn tí wọ́n ní mi ò lè rówó yá. sẹ́yìn pé àwọn èjì ni wa tó bá jẹ́ pé ìbá bá ti owó yíyá tó lóyìnbó débi eh. àwọn náà wà píàsì. Eh, exactly. tábà bá ti yorùbá wá èmi ó àdírẹ́sì. exactly. kí lẹ fẹ́ gangan kẹ́ ẹ sọ fún wa. mo fẹ́ yáwó. titan titan yóò ṣe ní àwọn dimension tí owó tiwa máa ń bá dé yóò bí èlò gangan ni nǹkan tí ẹ ní láti yá yẹn like how much. owó tí mo fẹ́ yá náà ò fi bẹ́ẹ̀ pọ̀ àmọ́ bíi twenty nǹkan. twenty thousand naira twenty thousand naira twenty. twenty thousand. twenty twenty. Ah, ìyẹn ò débi kọ́ tàbí. sọ fún wa lẹ. àwọwọ́ ah, wà nílẹ̀ náà. àṣẹ rí àlàyé tó ẹ pé obìnrin tá a wà ní bá a ṣe wà tí wà yìí tí wọ́n yàtọ̀ sí àwọn tó kù. àwọn tá a jọ ń ṣòwò pààyàn yára ni lówó náà lóyún tí wọ́n ò gara torí àwa náà jìyà. exactly. ẹ má sì kìí ọmọ pé àgbọ̀lọ̀ nira ọ lára ẹ pé àwọn ọkọ nǹkan méjìlá àkọ́kọ́ wo tiwa àwọn tó wà níta jọ ń yá yẹn lówó lu yìí àwọn ń gba ẹ̀dẹ̀ mẹ́wàá. ẹ ten percent ni. márùn tiwa. ten percent làwọn ń gbà àwọn ló jẹ́ pé five percent làwọn ń gbà ń bí báyìí. ẹ jẹ́ kí n ṣàlàyé. all right all right. ẹ tẹ́ ẹ bá jẹ́ mi jù kí n jẹ́ jí ẹ. you say ẹ kọ́ bàbá ta ta cortef ara wọn. corporation corporation kakọ hàn ah, sorry à ń sọ bí owó ṣe máa máa ṣe ni. ẹ pa àtúnkọ aago tí ẹ mọ̀ dá padà fún wa àwọn kọ́ tiwọn báwa ṣe wà ìbẹ́ báwa lóru ẹ̀ yàwó bẹ́ẹ̀ kanlẹ̀kùn àbí. it's round the clock round the clock twenty four seven two four seven. ìdá márùn-ún tiwa táwa ń yáàyàn táwa yáàyàn ní twenty thousand. Hmm. ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ látòrí one thousand out of every ten thousand naira is just five five hundred naira twenty thousand naira one thousand so you see your own twenty twenty thousand naira ni wọ́n fẹ́ just one thousand naira náà lè máa fi kún un. ẹ ti ṣoríire ìdá márùn-ún lè máa máa gbà lórí owó tá a bá ti yá ẹ ní kọ́sítọ́mà rárá máa kó tó five thousand kọ́sítọ́mà wá síbí. Ah, you mean it? Ah! that is an industry. ẹ <laughs> eh, wá ẹ eh, wá òkùn kan ẹ eh, òkùn kan tó ní tábà mú tí ẹjẹ á máa ẹjẹ á máa fẹ táwa fẹ máa fẹ rán yẹn lójú ni owó tẹ fẹ yá gangan ń gbọlẹ fẹ dá padà torí ká máa dunu kọjá owó tá a fẹ yá àwọn tá a máa gba ẹ owó wa gbọlẹ ẹ máa dá padà fún wa. èmi náà ò fẹ́ máa dá àdéhùn tèmi ò ní múṣẹ àmọ́ kó wá sí lábẹ́ bó ṣe kò rí ọ̀sẹ̀ méjì nǹkan ṣe kò pẹ́ jù. just two weeks. yes. two weeks. yes ìṣèdí kó dẹ̀ wọlé padà. ó máa wọlé kò ní wọlé kẹsàn án wọlé kẹsàn án parí. kò ní wọlé kéèyàn ta ẹ̀ka pọ̀. ó ti wọlé ó ti wọlé wọlé wọlé wọlé wọ́n lọ fi fọ́ọ̀m wọ́n lọ fi fọ́ọ̀m wọ́n lọ fi fọ́ọ̀m kò dá owó ẹ̀ ìdílẹ́sì ló tún máa yà. àgbo ti dé agbẹ́fọ́ ọ̀hún àgbòwò pa ló fẹ́ gbowó mọ́dí àgbòwò pa eh, àgbòwò pa mọ́dí. ó bí wèrè má fi tọ́ wa jẹ́ o wo bí wa sórí. So wàá ìṣẹ́kẹ́ ni wàá rán báyìí yóò tẹ̀ mọ́ra wọn gba ilé iná. wẹlẹ ìdísí bọtẹ wẹlẹ èrè ń bọtẹ. ó mọ tí ń ṣe bàjẹ́ ọ̀rẹ́ di wo bí tún wẹlé náà ibi tí ń ṣí sórí báyìí wàá rán wàá sí gbogbo wàá lẹ̀ mọ́ra wọn. owó kí ni o. èló lowó. wẹlẹ ìdísí wa wàṣọ this one wàṣọ wàṣọ méjì wàṣọ méjì. ẹ fẹ́ yọwọ́ lé yín lórí wa. wo bí méjèèjì wàṣọ ẹyọ kan tó bá gbà kíkún kan mi wọlé. lẹ́rọ̀ọ̀rọ̀ wàlẹ́ ikọ́ sọmọ lẹ́rọ̀ọ̀rọ̀ ni. ìdè ń burú bá ìdè ń burú bá. kí ni ìṣòro wọn kí ni ọjà sọ̀rọ̀ kí ni ìṣòro tó tún ti bẹ̀rẹ̀ wọn. kí ni wọn bẹ̀rẹ̀ kódà ó ò ní bọ́ọ̀lù. wọ́n kí ló ṣe. máa tiẹ̀ dàbí o. ti ń lulẹ̀ ìyá fíkì ti ń lulẹ̀. tó tún ti bẹ̀rẹ̀. ó lè ní ó. kí ló bá dẹbi tí tó fún mi tí mo wá débi. kí ló wá débẹ̀ ṣebí mo ní ọmọ gùn mi wọn. kí ah yàfi kí ọ̀wọ́ wà wà yàfi kí ọ̀wọ́ wà wà kí ló wá débi sítò fún mi ara sì ní ta ta ló gbé sóòfù ara ní ta á ní ìwọ ló gbé ìwọ ló gbé torí ní àyè kí ni kí n ṣe fún ọ. sún ara rẹ bí mo ti sọ fún ọ ìpín sún yà bẹ́ẹ̀ ni mo wí fún ọ tọrọ ara mi ta mi wọn ti ní ilé ọlá ìyá yín lọkọ mi gbèsè bọ́ìsì n ti ní ọlá kọ́nù ńgbà hmm. tọkọ mi sì ṣe bọ́ìsì ní ó sì fẹ́ èmi wọlé gẹ́gẹ́ bí ayò mo sì bímọ mẹ́fà fún tọ́ ọmọ tọ́dọ́ olójú nígbà tí lálọ́ọ̀dù wá wá wò pé gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ gbà á lé àwa la kọ́rẹ́ǹtì ilé ní àyìn ó sì gbéwé ẹ̀rí ilé ọlọ́pẹ́ ni ẹ gbà gẹ́gẹ́ bí chief tenant lára wa ni ẹ lọ́wọ́ afẹ́kùn wọn ò lè ọkùnrin àyìn lọ fún mi àwa nu. Yewonde onígbèsè tó ń gbèjà lẹ́nu ọ̀hún ṣùgbọ́n àwọn ọmọ ọmọ yìí lọ yẹ kọ́ńtìkọ́ńtìkọ́ náà. wá wá wá àbókí àbí kí lorúkọ rẹ ta ló ń bá wí. ikú mu ń wọrí wa wọn jẹun méjì tí wọn lè kó tó ń jẹun wéèlè mi bá wí o mo láàyè. ajá ajá ajá orí ibù rẹ wo ló ń bá wí. Ah, ọ̀daràn ọ̀daràn lóòrọ̀ yìí olórí ibú olórí ibú èkejì olóṣì ìyálà ìyá rẹ̀ lajá. má lọ ìyá fíkì yóò lè lọ. mọ̀dí ẹ má mi pé o àgbòrò pa mọ̀dí àgbòrò pa. Ah, gbogbo nǹkan lọ lọ́ra sí. ìyá mi ẹ má ah. bínú ah, ìkòkò àmùtí ń bẹ lọ́wọ́ wájú mo rò pé mi ń bẹnu rẹ̀ tẹ tẹ ìkulé lo mi ń bẹnu rẹ̀ tó ṣe pẹ́ mi nù. Eh, ẹ eh, rẹ nu ata náà ló dé bí gbèyàn bá ṣàṣẹ jẹ yìí. ìyá mi ẹ má bínú ẹ bá ń fìfẹ́ gbà ni o. fi ń tọ́mọ̀ ṣe. ìyá mi ò sí lé o. o ò sí lé bò. n tí mo rí ẹ rí o. kí la àwọn ọkùnrin sàn àfi bí sọ ẹ wò ó ojú pọ́n koko má fọ́ ọ̀rọ̀ fi ní dùgbẹ̀yìn nínú ṣé ẹ rọ́nà tó bá ti fi ni kò lè pani mọ́ o hmm? ìyá kọ́lé ẹ fọkàn balẹ̀ kọ́lé ń kọ́. Ah, ẹsẹ̀ àdáyàjá mi tẹ́lẹ̀ kúnlé ò sì lé ẹ. ẹ wo ẹ fi ìyá kúnlé lẹ̀ ṣebí kò sì kúnlé lé tó jẹ mọ̀dí lówó èsì wàlà ẹ wo bí a bá bá ewúrẹ́ nílé onígbèsè. ni. gọ́jàdì yẹn onígbèsè ni. kódà kó jágùn tán. ìyàkúnlé tọ́lá báyìí nǹkan. onígbèsè. ẹ jẹ́ àgbé ìyàkúnlé. irọ́ irọ́ o. orúkọ wo ló fi ń gbé yìí tẹ̀sí dáhùn. ẹ ni ń pè mí lóòótọ́ bẹ́ẹ̀ bá ti a máa mú yín lọ ni. ẹ ẹ má dojú ọ̀rọ̀ rú o ẹ sì á mi ṣé ńgbà tí kúnlé ọgbọ̀wọ́ lọ́wọ́ yín sẹ́mi ló fi sóńdù òní tó fi á jẹ́ pé èmi lẹ́fẹ̀ẹ́ pé ní ìsìn. bébè yín la bá ń lé. kó àwọn òpá náà mọ̀ di tẹ́lẹ̀. Ah! kúnlé dà. kúnlé ò sí lé ṣùgbọ́n bàtà rẹ̀ ń bẹ́ lé. irọ́ sẹ́ẹ̀rí. wo ńgbà kúnlé ọba jẹ̀ látẹ̀sẹ̀ dórí kúnlé ò jáde á jáde. ṣe rí ẹ mọ̀ gbọ́ ṣe rí a mọ̀ rí bẹ́ẹ̀ ṣe ńgbà tí mo ní òsì léwu àmọ́ ẹ mọ̀ wá ṣe tó bá ná ṣe ibẹ̀ ah, ẹ jẹ́ mọ̀ lọ. tó ní o ti jẹ́ ọ ní sùúrù ah. Ah, ẹ dúró ìyá mi mọ̀ bẹ́ẹ̀ lé o. n mo lérò.

èèyàn máa fọmọlúàbí kun tí bá ń ṣe ni ẹ wo hmm. tèmi ni ẹ wo Yakule. ọkọ mi ẹ. yakunle ẹgbẹ́ tí ìyá mi fẹ́ sọ. ẹ̀yin ẹ mọ̀ bọ́sẹ̀ rí bọ́rọ̀ bá rí báyìí nígbà tí tẹ pé o sí ọba nìyí hmm. èèyàn máa fọmọlúàbí kun tí èèyàn bá ń ṣe hmm. so ti nígbà ọ̀rọ̀ ti rí báwọn tí ojú sì ti kojú tí ètè ti rí dẹ́rẹ̀dẹ́rẹ̀. Yakule. ẹ kọ wa Yakule. ẹ mọ̀ mi ẹni ni ẹ wọ ẹ dákun ẹ torí Ọlọ́run ẹ ìwà bí ó ti sẹ ẹ dákun bàbá mi ẹ dákun ní ṣiṣẹ́ ṣe ará àdúgbò ẹgbà mi o mọ́mọ́ tí kúkú lé lọ ẹgbà mi o gbogbo ará abúlé gbogbo ará ọ̀nà wọ́n ti mú kú lé lọ ẹgbà mi o wọ́n ti mú kú lé lọ. Next person, what you doing? àtùkẹ́ dábírí. bẹ́ẹ̀ ni orúkọ mi ń jẹ́ báwọn. ẹ̀yin lẹ ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ṣe gàrántọ̀ yín ni Mr. Kúnlé avuapẹ́. bẹ́ẹ̀ni ṣé olódùn fún yín. bẹ́ẹ̀ni ni twenty kele ẹni ẹ nídìí. bẹ́ẹ̀ni. ẹ owó tí ẹ fẹ́ gbà yìí kí ni kókó nǹkan tẹ fẹ́ fi owó ń ṣe tẹ́ mọ̀ pé tẹ́ bá wo kí ni sábọ̀dù wáyé dáadáa ẹ̀ rí ta fi sùúrù gbowó fi ìrọ̀rùn dá padà tẹ́ bá fi ìrọ̀rùn dá padà àwa á fipá lọ́wọ́ yín ni o ní nínà gidi nínà a lè sa orí yín bọ́ tó ti a lè ta pààtì yín àrówó mẹ́tọ́ ra lè sọ ti tán pátápátá eléyìí tó bá fi lè wá òkè ẹkú tá à ní rówó gbà á rí èèyàn ta orí yín fún. ẹ wò kò lè rí báwọn sẹ́rẹ́ mi tẹ̀ ń wò yìí oníṣòwò ni mi owó ló jẹ mí yà eh. bẹ́ẹ̀ bá lè yá mi lówó yìí ẹ fún mi lóṣù kan ń dá padà yìí lè jẹ yín lówó yìí sọmọ burúkú. ẹ dá padà tẹ́ ẹ bá dá padà n tá a sọ ikọ́ lájọmọ sọ o. ẹ o bí o bí o ní òní jẹ wá lówó jẹ́ ẹ jẹ wá ohun tó bàgbà máa gbà lọ́wọ́ ẹ̀. kí n sọ ní gbèsè. àti gbọ́ yín àìmọye irú yín wọ́n ti máa tẹ́wọ́ nù mọ́ndí wọ́n twenty. àfẹ́ gbọ́ pé a lọ lójú ọ̀nà àwọn ọba kan wà o. ṣé o máa yẹ ilé tó máa fi kún ṣé o máa yẹ seven five ló máa fi kún tọ́gbà asset kì mọ́ wa o. agbára ọlọ́run kà ń sọ. ọ̀ya mọ́ni. jẹ́ irun ẹ létí dáadáa ṣé o ti rí i mm. fi rọrùn sanwó tó bá yá padà. bí bẹ́ẹ̀ kọ́ agidi. là á fi gba ipá ipá agidi nìkan kọ́. òun la máa fi gbà lọ́wọ́ àti ipá àti ipá gbà lọ́wọ́ ẹ̀. ẹ alọ́wọ̀. kà á sọ pé sẹ́wárí bẹ́ẹ̀ ti gbowó yìí gbogbo ẹ̀ sáà ti yé yín ẹ ti mọ̀ pé èlé wà lórí rẹ̀ gbogbo ẹ̀ láti láti lẹ́ fílì inú fọ́ọ̀lù mu o bẹ́ẹ̀ bá mu wá bẹ́ẹ̀ sì fáyìn yìí ẹ̀ ẹ̀ tara yín o tẹ́ bá ń fi ọṣẹ wẹ̀ tá a bá tì í mọ́ bí ọṣẹ dúdú lẹ́mọ̀ fi wẹ̀ kò sáyẹ̀ pé ń lo túra bẹ́ẹ̀ ń lo kíni kan next person next one. ní pẹ̀lẹ́ ṣẹ́gun ọ̀pálẹ̀mọ́ ah, ah. ṣé ẹ̀yin ni ṣẹ́gun ọ̀pálẹ̀mọ́ tí ń kọrin ni. Ah, rárá o èmi kọ́ ni ṣẹ́gun ọ̀pálẹ̀mọ́ tí ń kọrin o. Eh, eh. eh. wọn làwọn kọ garanto yín ni mr atunde usman ẹlẹ́fẹ́ yá tátìkì mo ti wo yin ìyàwó bọ̀ ìlẹ́jẹ̀ ẹ fẹ́ fi hàn lápínú o kí ló ṣe yín. mo fẹ́ ra mo fẹ́ fi tọ́jú ìyá mi rẹ̀. kí ló ṣe yàyín yàyín kura mọ́tò tì ó rẹ̀ wọ́n díẹ̀ ni. ara ó kò yá. bẹ́ẹ̀ni. Ah! Ah! Ah! ẹ wá o ẹ fẹ́ fi owó tọ́jú yàyín lẹ́fẹ́ gba tátìkì tẹ́ bá kó lọ sọ́sibítù tó bá tọ́jú yàyín tẹ́mi wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́mi ìyá já pàkà sórí kinní a lọ sí wọn lọ́wọ́ wọn lọ́rùn ni àbí ta ló dá padà fún wa. kọ́ tó mú mi wá síbà ni pé problem tí mo ní pẹ̀lú báńkì mi òun ló jẹ́ kí n wá síbí báyìí so ẹ ní problem pẹ̀lú owó yẹn eh. láàrin three days màá return owó yẹn. ẹ eh? three days. ẹ eh, ààrẹ ọjọ́ mẹ́ta báàrin oṣù mẹ́ta. ọjọ́ mẹ́ta ni. ọjọ́ mẹ́ta ẹ wo tí ẹ ti ká dáa kọ́ sókè fi ọ̀hún gbowó a máa fi ọ̀hún ká fún yín tẹ bá ń kà bẹ́ẹ̀ tí ń ka owó yẹn bígbà tí mo sì ní ń ka owó ni lẹ́ẹ̀rẹ́rìn tẹ́ ẹ bá fi lè mú ọlọ́run ti ẹni garantọ Mr. Túndé abikini ẹ jọ jẹ ẹ gbọ́dọ̀ dá padà o àwọn tẹ gbọ́dọ̀ dá padà ni mo ṣe lórí condition ni their suspicion tán lórí làpí wọn wọn ṣe àwọn client wọn sọ. kí n tó kó fún ẹ ṣé o ti rí i fi rọrùn ìyàwó <laughs> bí bẹ́ẹ̀ kọ́ agídí kùmọ̀ sórí bó ṣe ga yìí ló ṣe máa wálẹ̀ wo wọn ti máa ṣe kinní yẹn fún ẹ. ó máa ṣe kinní yẹn fún ẹ mọ́rùn kó bá yóò wá sùn tì í náà sọ kínú yín má dùn kó obìnrin ni ìyá ní jẹ́ bẹ́ẹ̀ o gbogbo orí yìí sẹ́yìn irùngbọ̀n yìí tó dàbí irùngbọ̀n tí wáyé tó ní kíní yẹn ó máa padà di brown ni. ọ̀dì má jẹ́ sọ fún wọn má sọ fún wọn ọ̀dì ẹ̀yẹ má dá padà. nǹkan tó sọ yẹn ni fi rọrùn yáwó fi rọrùn dá padà <laughs> tẹ́ ẹ̀ bá wá fi rọrùn dá padà àwọn ò fi pàgbà lọ́wọ́ yín tó ti yẹ fún mi mi ní jẹ́ kí orí yẹn di mi. iye kan wà. ìyá ẹkú kò káyé o orí ò fọwọ́ ti wá o. a mọ̀ rírà tó bá ti di jọ́mi tẹ́ bá ti ń bọ̀ bó ṣe apárí kan ẹ bá wà ní àgbò ọmọ adéwẹ̀lì next person third one ọlọ́lọ́ṣe ẹ má pẹ́ o. next person next person is Bílíkì Adélémọ. Ah. kìrátọ̀ wọn kan. sẹ́yìn ni Bílíkì Adélémọ. garantọ̀ yìí ni Madinat oyè sáwálé àbí oyè sálọ. oyún oyè wọlé. oyè ẹhẹ oyè wọlé. oyè wọlé àwọn ni garantọ̀ yìí. bẹ́ẹ̀ni sàn. Ah, ẹ pẹ̀lẹ́ kí ló dé tẹ káwọ́ gbéra. ẹhẹ ẹhẹ tẹ́ǹkì lẹ́lẹ́ fẹ́ gbà kí lẹ fẹ́ fi tẹ́ǹkì rà. káńsù náà gbọ́jà mi sá wọ́n ní mo pàtẹ́ síbi tí ò lẹ́tọ̀ọ́ ni. ẹni sùúrù ẹ má gbà mí wọ́n lẹ pàtẹ́ síbi tí ò lẹ́tọ̀ọ́ àbí ẹ pàtẹ́ síbẹ̀. wọ́n ní mo pàtẹ́ síbẹ̀. wọ́n ní kọ́ ilé ẹgbẹ́ síbẹ̀ ọ̀dà ẹ̀tún parọ́. ṣé owó tá a wá fẹ́ gbà lọ́wọ́ àwa yìí nìsín ṣé ẹ fẹ́ fi ra káńsù padà àbí kí lẹ fẹ́ fi tẹ́ǹkì sí ẹ mọ̀ fi jẹun. rárá sà láti but ṣe é ti rí fi rọrùn dáwó tó bá yá padà bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ kùnà agidi àádéyìn ló kún báyìí a máa wọ ikú mi tó bá dá padà ṣé gbà bó dà ọ̀hún. ọmọ di kẹ́ẹ́dá ọ̀yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí bàbá yìí bàbá yìí. ẹ gbà mí o. mo bá mo bá ẹ ti wọlé. ẹ̀dùn I am the officer of medic. ṣọ́ọ̀sà. ẹ filẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ẹ̀yin ṣe yan re nígbà tẹ ti wá gbowó ni mo ti mọ̀ pé ẹ ṣe yan re bẹ́ẹ̀ bá sì rí yín ẹ wá mi mà yẹ ẹ̀yin náà wọ kínní àṣekò ṣe first body lẹ́ ń lò mọ́ àgbàtà sì rí yín tu sáà mọ̀ pé àwọn panẹ̀ tí wọ́n ti tún yín kù wọ́n ti bá yẹ yín jẹ́ báyìí ṣé ẹ borúkọ lè ṣe wa jẹ́ ẹ wá gbowó ẹ wá sá tọ́ọ̀bà ní káwá mú yín lé ẹ níbo ni káwá káwá máa sunwó sọ fún yín ni àwa la yín ni. ẹ dákun ìdúró ẹni tí kò wá fún mi láti lọ ní àná ni ẹ dákun ẹ ah, ṣàánú mi. mo dáràn láti mú ilẹ̀ haúsá náà ti kó bọ̀ wá fún yín. òkèlè bọ́dà lónìí olórí ibú ni bó ṣe wo yìí o bó ṣe ní wọn bá ń bọ̀ ló ti ṣàwọlé o ó sọ fáwọn aráàlú pọ̀ òsì lé ni o ìgbà tá a tó wọnú lé wọn la tó rí ń bẹ o. Ah. téèyàn fẹ́ sáà pé àtẹ̀fẹ́ wa bọ̀ ẹ ṣe bí gbàtẹ́ mọ̀ gbá ẹ ní tí gbà wá ẹ gbà òsì mọ̀ ẹ ní tún lè rè é. ẹ ẹ lò ló jáde ló ẹ lò wọlé. òun náà ni àka àjẹbá kápúlẹ̀tì rẹ̀ jáde. báwo idiot yẹn èyí tẹ́ ẹ jẹ́ kó tẹ nàìjíríà náà kẹ́ ẹ máa gbọ́ ẹ lè máa gbọ́ mi o tí àwọn idiot yẹn bá wá ó yá owó ni wọ́n máa ń ṣojú àánú. ìyẹn lòun fọ́ ojú ẹ̀ gba ojú ẹ̀ kìkè ojú ẹ̀ ẹgbà mi ti gba ojú mi báyìí. tó ti fẹ́ gbà ẹ̀bà náà náà máa ń ṣojú àánú oníranu ara ẹ̀ ó ọ̀dọ̀ mi o kò wá èyí owó gan kò wá san gbèsè ti tẹ́ wọn olórí burúkú idiot what manner of animalistic kangaroo nonsense nígbà téèyàn wá yá owó mo ìṣèyàn láàánú ìyẹn kò ní problem wọ́n wọ́n. ah that is very good that is extremely good of you. gba ojú àbí fọ ojú àbí kí ni wọ́n ń pè é ìyẹn náà dáa ẹni tá à ń wá lọ báyìí ojú ọ̀nà la ti ń kó ó dáa bó o ṣe dé bá mi ṣé ó dáa kí ìwọ wá gba owó lọ́ọ̀ mi for those number of weeks kó o dẹ̀ reviews láti return ẹ̀ ọ̀dọ̀ mi nìyẹn o ọ́fíìsì mi nìyẹn o that is my commercial harbour o mọ bó o ṣe fáyìn wú ẹ láti débẹ̀ yẹn when you are in need o wá gbowó tán èyí ọ́fíìsì ò wá àtúnwá ìdẹ́lẹ̀ kò sẹ́nibọ̀dì tá a rí ṣé yẹn dẹ̀dá bẹ́ẹ̀. several times ni mo tún ti ń padà wá chẹ́ẹ̀kẹ́ nínú kúbíkù within the cubicle tó ń gbé mi ò rí ẹ ṣé ẹ̀ṣẹ̀ ni pé mo fún ẹ ní owó àbí ah, ẹ̀yin èèyàn ẹ̀ máa burú o tó dẹ̀ wàá gba owó lọ́wọ́ mi with little just little interest ẹ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe náà nìyẹn o ẹ máa mú oore sùnyàn ṣe ìwọ tún ti mú oore kan sún mi ṣe nìyẹn o ṣódà bẹ́ẹ̀ get inside and bring out my money with all of my interest anyway. ẹ rí i pé mo fi yín láàbalẹ̀ mo fẹ́ kẹ́ ẹ láǹdì kí n tó mọ̀ ibi tí mo máa bá wọlé ẹ̀yin yóò bá ẹ burú gan o kí ló dé kẹ́ ẹ máa sọ̀rọ̀ ànàdí bá mi nà ìgbà tí mo wá yáwó lọ́wọ́ yín ó ní ntẹ́ ẹ̀kọ́ ó níwèé tí mo rí ó ní gbogbo ntàjọ tọ́wọ́ bọ̀ kó tó di pé mo yáwó lọ́wọ́ yín yá owó yìí pẹ̀lú rọrùn kó dá padà pẹ̀lú rọrùn kó tí ì bá rọrùn dé rárá kó tí ì sòwò yìí mi tó bá wà mi máa ti kówó ìwá ìtẹ́ wa ń sọ ìbò lọ́sọ̀ tẹ́ wà mi rárá tó bá jẹ́ torí ọ̀rọ̀ owó yìí ni kò tí ì sòwò yẹn ńlẹ̀ rárá ni o. Ah, ẹ mi torí ọlọrun, ṣé ọrọ nìyí ní gbòòrò ẹnu náà mi, ẹ wo onígbèsè a bloody debtor a now listen ò ń sọ̀rọ̀ ìrọ̀rùn you are forgetting that nǹkan tí ìrọ̀rùn ìrọ̀rùn nǹkan tí yẹn mean convenience so you could come to my office and collect my money kí n wá débi báyìí kó o máa sọ gbogbo trash yìí ẹ máa mórè ẹ̀yin èèyàn o ẹ máa mórè o just five percent interest tó o mọ iye tí báǹkì máa charge ẹ tó bá jẹ́ báǹkì ló ti lọ gba owó yìí ó mọ àwọn idiots àwọn idiotic animalistic animals tẹ̀síjọ́ ń interact tẹ̀jọ́ ń gbowó lọ́wọ́ ara yín wàá wá gba twenty thousand naira lọ́ọ́ mi with ordinary five percent interest lóde wàá di ọ̀sẹ̀ mẹ́jọ lọ́wọ́ ẹ àbí two months two weeks péré ó di two months mọ́ ẹ lọ́wọ́ get inside get me my money with the totality of my interest. ọ̀gá tíṣà ẹ kì í wojú ni ẹ ń wojú ẹ mú orúkọ tó ń pè mí kò sórúkọ tí mo kọ sílẹ̀ ńgbà tí mo fẹ́ yáwó lọ́wọ́ yín fọ́ ojú ẹ̀ ní ẹ má jẹ́ kí inú bí mi tínú bá bí mi á máa bá nǹkan jẹ́ o máa bá nǹkan jẹ́ tínú bá bí mi o máa mójú yàn tún máa fọ́ sí máa mú tòsí máa fọ́ tún mi ò pẹ́ bínú ó dàbí ẹni pé bọ́ọ̀ yìí ò mọ̀ mí you don't seem to know me at all I am somebody with some hair of legalism and thuggery kò sí nǹkan tó gbé wá look at me kò sí nǹkan tó gbé wá tó ní rí lọ́wọ́ mi ó lè má yẹ mo kàn máa ń de táì káàkiri mi o mo níwèrè gan I have some measure of madness within me mi kàn kí display ni o. ẹ ń lérí sí mi fọ́jú ẹ̀ ló wà níwájú yín tẹ̀ ń lérí sí. you go inside and get me my money. adúyín ló ń ṣe èmi ọ̀gá tí sadarin yóò bá ṣe máa fọ́ ojú yín o. èmi yẹn mi máa fọ́ ojú yín o. níyẹn mi màá fọ́ yín o. that is a cake and excommunicated. ṣé wàá fẹ́ bá mi jà ni. ṣé mi. àkóso ti ṣàmọ̀ ṣé fẹ́ bá mi jà ni. Ah. Eh. educated stock ma ni eh. ah, kí ló fi ń ṣeré yìí eh. you don't know anything. ẹ dúró ẹ jẹ́ kí n lọ báyìí owó yín wá. get me my money onírànù tí mi ò bá ṣàkárọ̀ ìbáyẹn kò ní mọ̀ pé ó yẹ kí owó mi jáde interest i know i don't ah tó bá bá lọ you can hold on to tó fẹ́ ṣe kí ni tó fẹ́ ṣe gangan. èyí tó kù báyìí sí ni pé owó ti wà nílẹ̀ báyìí sí mi ìdẹ́fẹ́ fojú olóore gúngi kí n dá owó yẹn padà báyìí sí kí ọkàn mi fúyẹ́ báyìí. ṣẹ́gun ṣẹ́gun dúró ná òkú ẹ̀wọ́ ruru káwá ruru o tó ti yọ lóòótọ́ owó ti wà lọ́wọ́ rẹ èyí á máa pọn mí lẹ́dọ̀ọ́gbẹ̀ owó ti ń bẹ lọ́wọ́ rẹ mẹ́ẹ̀kọ́ lẹ̀ dákun tí àárẹ̀ bá tó kọlù yà lójijì náà dókítà pé ọ̀ pé ìyá o pop wọn ó tó ti ń ga sí o àti pé ọlọ́mọdé arógun tátà àtàkì táwọn dókítà bá tó pé òun pé àárẹ̀ ìyàtọ̀ padà wà dákun sọ fẹ́ mọ yáwó ẹ̀ méjì ni ẹni tá a sì yàwó lọ́wọ́ rẹ̀ rè kò fogun wọn wípé dandan kó o kọ́wọ́ wá tó ti yọ báyìí wá ni èmi ni mo introduce ẹ símọ̀dí àbí tó fi lọ yáwó èmi náà ni mo mọ bí n ó sì lọ bá mọ̀dí wípé owó tá a wá gbà ń yọ sí o àti ìrí o ìyá ara yìí ètí ìyá o dóná ẹ̀kọ́ lẹ̀ fún ìyá jẹ́ nígbà tí ẹ ti ń sàárẹ̀ ṣé ìyá ti jàmàlà ni ẹ lọ fẹ́ owó rẹ̀ lùbọ́ gidi kẹ́ ẹ̀rù kan fẹ́lẹ́ kẹ́ ẹ wéwé dùn sí i tó ti yé ọ nísì kí ìyọ̀ máa pé kọ́ máa ṣe pàkàn pàkàn pàkàn ìwọ máa lo owó oṣù èmi ni mo máa bí wọ́n ṣe kọ́ọ̀kù mọ̀dí pé àìrí owó yìí o aláàánú sì mọ̀dí tó ti yé ọ ìdínú. Ah, kò dáa kí èèyàn gbowó olówó kó má dá padà o torí ìdí èyí mo mo ní ọkàn mi sọ fún mi pé kí n dá owó yẹn padà. lóòótọ́ ni èèṣà alájẹmọ́ra ni tó bá ṣe pé sáàmúra ni ọ́ ni ó tiẹ̀ ní ẹ̀dá sọ ṣùgbọ́n èmi ti máa sọ fún ẹ wípé má ti ìdá padà èèyàn ọlọ́pàá mi lẹ́ẹ̀dún ọ̀gbẹ́ni tó ti yọ ní ìsìjọ́wọ́ wọn wà lọ́wọ́ rẹ kẹ́ mọ́ fún ìyá lóúnjẹ tí n bá dọ́dọ̀ ọmọdì ṣé lásán ló rò pé ń pè mí ládé mẹ́tọ́ ni àtòrí bẹ́ẹ̀ wà dé mẹ́tọ́ àtòrí bẹ́ẹ̀ wà dé mẹ́tọ́ ẹgbẹ́ ẹsẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ nǹkan mọ́ mẹ́tọ́ ni. àtòrí bẹ́ẹ̀ ṣé kò ní lẹ́yìn nígbà tó kọ rẹ jẹ́ lánlẹ́yìn kò lé lẹ́yìn fún ọ tó ti yọ àwa tá a lè sọ wípé yọ lẹ́yìn rẹ̀ àwa yìí náà là ń sọ pé kò lè lẹ́yìn tó ti yọ sórí jẹ́ nǹkan kankan fún ọ ibi kọ̀mẹ̀tọ̀ bá dé tí ò rí nǹkan gbà bọ̀ táwọn adébẹ̀tọ̀ bá débẹ̀ wọ́ọ́rọ́wọ́ là á gbà tó ti yọ tá a rí nǹkan mú kú òun bẹ́ẹ̀ ebi mọ̀dí ni èmi mú ní mọ̀dí mọ̀dí ló ní mi èmi mo sá sọ fún ọ pé kọ́ ọ lọ́ọ̀dọ́ mọ̀dí orí gbà àbó orí gbà mo rí gbà. tí n bá tó wá dọ́dọ̀ ọmọdé fúnra ara mi pé ọmọkùnrin yìí o ara ìyá rẹ̀ tí ìyá o ojú òun ìwálẹ̀ o tó ti yọ nísìn àti ìròwó. mo ti àgbà bẹ́ẹ̀ ni ìwọ máa lo owó nsòná sọ gbọ́ sọ gbọ́ bó ṣe ń wò mí àánẹ káàdùn lèmi o ẹsẹ̀ mi káàdùn ọmọ ga ọwọ́ gùn ẹsẹ̀ gùn. adémẹ̀tọ̀ adémẹ̀tọ̀ adémẹ́tọ̀ gbogbo nǹkan tó sọ mo gbọ́ o hmm. ó mọ̀ pé ará èkó lè mi hmm. ará èkó ni mi o hmm. tí gbogbo ẹ̀ bá ṣe ó máa lọ dáadáa bó ṣe sọ yìí. ẹ̀yin èkó ẹ̀yin lè sì burú jù ìwọ tó wálé ládẹ́kọ́ ọ̀bọ̀gbọ́ ẹ̀ lẹ́burú jù tó jẹ́ pé tẹ́ bá fọ fọ́ọ̀lì báyìí ẹ ti yọ pọ́ọ̀sì mọ́yàn lápò nu eré ilẹ̀ èmi ò yọ pọ́ọ̀sì èyí sọ pé ọ̀yọ́ mo ní gbogbo ẹ tí ń gbé kò bí wọn náà bá wà sọ pé ó ń ṣerú ẹ kò ní mẹ́nì nígbà ojú mi ò tẹ́ kò lọ́dọ̀ ọmọdé sọ gbọ́ fọ́fọ́ balẹ̀ mo ní lọ́ tí ká jọ lọ sọ́dọ̀ mọdé. àbíjọ débẹ̀ jà kọ wọrí yémi ni kò dá lọ àrìn kálù là wa ti yọ ẹsẹ̀ gùn ọwọ́ gùn ẹsẹ̀ gùn ibi abánà sí báyìí free ni so ti yọ kò sí nǹkan kan fọkàn balẹ̀ bá tọ́jú yẹ ẹ kó tọ́jú yẹ ẹ. tó o ṣe fọgbẹ́ni màkó mi wà lọ́wọ́. ní gbèsè. àwọn àgbàláwọ ẹ. ó tó tó ó tó. ẹ àwọn fẹ́ pè fọ́jú ẹ báyìí ẹ̀mẹ́ta ni wọ́n ní wọ́n pe òkú ní pópó. aláìsí kò ó ṣé aláìlú kó dáhùn kó kó jáde sọ. kó jáde ní aláìlú. tó bá wù. torí owó wa. ṣé a ti jáde. pópó. mábọ̀ oṣù òde. pópó. fọ́jú rẹ̀ o. fọ́jú rẹ̀ o. fọ́jú rẹ̀ o kò jáde o. ó dé ní. a fa gidi mu jáde. wájú ẹ o. ẹ jọ bá kù. àbí ká yọ ọ kù. ó dé ní. wájú ẹ o. wájú ẹ o. kọ̀mọ̀ bọ́tà. àárọ̀ ọ̀run ló pè. àárọ̀ ọ̀run. báwa eégún ló pè. nígbà tí àárọ̀ ọ̀run wá pé tí o bọ́tà àwa ara yín lápadà lọ bá jáde. báwa báwa ẹ ká tó wá lọ òkè ká gbéṣẹ́ lé àwọn tó tẹ̀lé eégún yìí kàfún ọ ní. ṣe gbọ́ ṣe ẹ̀yin tẹ̀ wá ń ta sọ ti yẹ yín ẹ̀yin dúró síta àwa máa lọ mú wa tẹ́ wa máa jó ẹ̀yin aṣáájú. luminansi. ọjà má jẹ mí hmm. tí ó bá ti jáde ẹ má jàpá o. kẹ dúró ìpàkà. fọjú ẹ o fọjú ẹ jáde wá ni kó wá sọ gbèsè tó jẹ tó bá dòlù ẹ gbẹ jáde. ó kárí kẹ́ máa ń ṣe báyìí torí owó náà yà wèrè bẹ́ẹ̀ ni sílẹ̀ mi ò mọ̀ pé pọ̀ tó báyìí. ẹ ṣe sùúrù olóòtú ò bá gbẹ mi ó máa gbẹ mi ní oko sí kọ́bọ̀ kò sí inú o máa kú dànù nìyẹn. ṣé dàkún ẹ lọ rí ẹ. ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ lé ọdí o. ṣé ngbà tó fẹ́ gbọ́ owó náà wa ṣé nǹkan tó sọ ni olówó tí ò bá gbẹ mi o ó máa ṣe èdè ìjẹ̀bú ní sọ ni àbí ẹ̀gbá. ó skip ní èdè ẹ̀kútẹ́ yé mi kọ̀ sí ni. sọ ọmọ pa agbégun wa ni agbégun wa gbowó lọ́wọ́ rẹ̀ ni. máa wà máa wà. ẹ dẹ́kun torí ọlọ́ọ̀ ni mo rí ibùsùn ẹnu ẹ wo owó ń bẹ ń lé o eléyìí ibù ni ì máa fi gbèsè sọ́rùn bá iṣẹ́ sọ ni ẹ dẹ́kun torí ọlọ́ọ̀ ẹ mọ̀ bá ń pa. ẹ má bínú ta ló sọ̀rọ̀ nù yín. ìyàwó ẹ ló sọ̀rọ̀ nígbà tó fi yáwó tó fi wá yáwó lọ́wọ́ akọ̀wé kì í ṣe bó ṣe ṣe rè àti jẹlẹ́dẹ̀ yìngbàyìngbà àti sẹ́wọ́n rẹ̀ wá di tìkọ́tìkọ́ ṣé onígbà tá a bè fi ẹ̀ṣẹ̀ da ikùn rẹ rú ó kówó jáde ihi ihi. ọ̀ya ọ̀ya òwúrà. ìwọ ti sòótọ́ ọ̀rọ̀ wọlé kó jáde. fàkàtì fàkàtì tó bẹ wọlé kó jáde iná mọ. ẹ jẹ́ ń fẹ́rẹ́ gún ọjà rẹ̀. fẹ́rẹ́ gún fẹ́rẹ́ gún ọ̀rọ̀ ẹ ah, bó ṣe mú ìkórè mi ò rí bí bàbàrà tó tó bá o èmi ò rí tó lé mbẹ o. ó lé ó lé kò sí ní ó lé oh, oh. ìgbà ọlẹ ń bínú sí ìyẹn mọ́ ṣerú ẹ̀ ni ọ̀pọ̀ orí ń jò ti délé ayé pé ẹ̀ẹ́dẹ́gbẹ́gún jáde láì jẹ́ pé àṣàmùsùn ẹ̀ ká ṣe. ẹ ẹ dákun ẹ mọ bínú o bàbá alàgbà ní ìsinmi ẹni igba arúmọlẹ̀ sáwọn tá a ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ní odidi igba arúmọlẹ̀ tán lọ́hùn ah, ó fi kún wéètì wọn ni wọ́n lè fi hàn pé arúmọlẹ̀ igba two hundred nínú ìgbà wọn mọ̀ bínú lẹ́ẹ̀kan náà ariwo ní pọ̀ gan wọn èyí ni máa gbáriwo wọn. ẹ wo bàbá. kọ́ńbọ̀ ìbínú ọmọ rẹ̀. àti pé ẹ tiẹ̀ máa wá gbọ́ná ntàwá fẹ́ ti fún àti ṣe wọ́n ní ọ̀bẹ rẹ gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀rẹ̀ ọ̀bẹ ti ṣe ní tó fẹ́ ṣe àwa ti lò fún ta fẹ́ lò fún ó sì ti ṣe ní ta ni kò ṣe níta yìí bá wá fẹ́ káwá sí òun gangan ní kẹsàn báyìí ẹ fọ̀rọ̀ hmm. àwọn ẹgbà èèyàn lẹ̀. ẹ ti dáràn ẹ̀jẹ̀ nù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. bọ́mọdé bá dáràn mhm. tọ́wọ́dé bá sunmi búkú èsì búkú nù ènù ń di ẹ ti dáràn ọ̀tẹ́wọ́ dáràn ni pé ohun tí ẹ fi tan. bàbá wọn tiẹ̀ tún ti wá gbàgbé ni pé eégún ò ní bá ọ̀rọ̀ lódò kọ́ mọ́ sẹ̀jẹ̀. ẹ jẹ́ ẹ̀ ní ká sọ fún wọn. Ah, ah. tó bá jẹ́ báwọn oh. yóò dà fún ọ. ẹ wá gbọ́ ntẹ́sẹ̀ rèé o ẹ lọ wá epo wá. bẹ́ẹ̀ ṣe epo pẹtiró àbí kẹrosínì. ìtọ́ bí n tan fìtílà ni. sọ fún un wọ́n tó sún márùn mọ́lẹ̀ irun èyí yẹ gbẹ́mú náà lọ lọ́dọ̀ tiẹ̀ náà náà fẹ́ tan jẹ́ ni. Eh, eh, epo pupa lẹ́mùú wa ẹ̀wà orógbó tọ́pọ̀ ẹ̀wà obì tọ́pọ̀ ẹ̀wà lọ́wọ́ àkùkọ wa tọkọjáyé tọkọjọ́run àti ọ̀pọ̀lọpọ̀ owó torí owó ńlá ẹ̀bà wọn gba arúmọ̀lẹ̀ kọ́mọ́ bínú. ẹ babaláàgbà ẹ ní orúkọ tèmi mọ̀dì agbowópa amárepo wàsó orógbó twenty naira. ẹ ẹ ẹ èmi tó wá fẹ́ fún ọ̀rọ̀ mi kí ọ lẹ́yìn lẹ́yìn orógbó torí ó dàbí ìgbà tó ohun àwọn arúmọ̀lẹ̀ ti yá a fi tọ́mtọ́m twenty naira sí i òun ó lè là á tún bá wọn wá mẹ́ńtọ̀ ọ̀pọ̀lọpọ̀ mẹ́ńtọ̀. ẹ rí mo rí i pé bígbà tí ohun àwọn rúmọlẹ̀ ó dà pé òun wọn ti yá ni torí kò ní í sínú kéèyàn máa ṣe ọ ọ ohun wọn gbọ́dọ̀ wá a bá wọn ra tọ́mtọ́m oní twenty naira sí pẹ̀lú orógbó àti mẹ́ńtọ̀ ohun ó lè tètè là. ẹyin lákàyè ẹyin lákàyè. sáwà báwọn. ẹyin ẹyin lákàyè. gbogbo ìtọ́nù sọ pé wàásù ó ti pọ̀ jù. Ah, ah, irúnmọ̀lẹ́nu ìyá ten naira bá fi ti di irúnmọlẹ̀ yàásí lọ́dún tí mo yẹn tó lè bá mẹ́ nígbà tí pé èèyàn ọmọ mú. ẹyìn ẹyìn ẹyìn ntí ọba ti mọ èyí dá sí o ẹ dákun dákun dákun ẹdó bàbá àní onísùúrù. kéènì ní ìṣẹ̀lẹ̀ nù jẹ ìdí ẹdọ múra kankankan ọ sojú pípọ́n bí gòtà. ọ̀dọ́ máa tọ̀run mo ti mú wa. lọ́wọ́ ọ̀rọ̀ nǹkan gidi. wo ẹyìn dákun kí ló kọ tiẹ̀ kí ló kọ tiẹ̀. kí ló dé ó kọ ó mọ̀ lọ́fọ̀ ọ̀run mọ̀ lẹ́yìn. nígbà tí farun mú ẹgbẹ̀yìn tí mo ti fárun mú mm. kò sí bíléèdì ń ta ni kí n ṣe àwọn rúmọlẹ tó fẹ́ jẹrun mọ́ mi ni àbí báwo. Eh, àwọn rúmọlẹ ó jó náà ni. wọ́n jọ irun gbọ̀ngàn mi náà láì sẹ́ran rárá. tọ́ba sọ yìí ẹ̀kọ́ sọ. kí ni ṣé ìdí àṣọ yìí sìn oní oṣù ti kéré dùn ní àbó ti pọ̀ jù. kò ní bàjẹ́ fún ọ n tẹ ẹ̀kọ́ sọ látàárọ̀ nù. ebi wọ náà àgbàlagbà ní ìṣòwò garawo epo mẹ́rin. wọ́n fẹ́ dín kára ń bẹ̀ ni. ẹ eh, ṣé wọn rúmọlẹ̀ ń a kò tiẹ̀ yé kí ló dé. sẹ́mi lẹ́ ń bi léèrè sẹ́mi lẹ́ ń bi léèrè. ìwọ ìwọ ni tàbí díẹ̀ ni wọ́n. ìjẹ́ wọ́n bínú o. gbẹ̀gàn ni. káwọn ọmọ bínú o. bẹ́ẹ̀ ni bàbá. orógbó tó pọ̀. ndo mọ̀ bọ̀ alàgbà sọ pé mi àti làgbàlagbà tó wà hàn yín gbogbo nǹkan tí ò ń kà lẹ̀ ló ń pé ọ̀pọ̀lọpọ̀ orógbó ọ̀pọ̀lọpọ̀ obì mo ṣàkíyèsí pé ó ṣeé ṣe kí kó tó bẹ́ẹ̀ lóòótọ́ mọ̀ pọ̀ ọmọ sìgá mu torí mọ̀lẹ́ gan ọba gba sìgá nù tá à ń sọ yìí torí mọ̀lẹ́ ló fi lè gborógbó tó gbòbì yóò gba láìta àti sìgá. àkókò wà nù ẹ o. ẹ náà mò ń sọ máa bọ màdìyìnbó ti sọ wípé ìgbà ni irun o tó bá tó wá jẹ́ pàrọ̀ mọ̀lẹ́ yẹn o ṣe family planning sẹ́yìn yóò ti kọjá agba èyàn ti àwòkọ́ ẹ̀jẹ̀ àwòkọ́ kò ti pọ̀ jù ẹ̀yà àmọ́ gbogbo ṣe ń sírò rẹ o láàrin èmi àti ẹbí àgbàlagbà ṣé Mándélé nìkan lọ́dọ̀ rẹ ni àbí adìjọ pín lọ́dọ̀ wa. kò sẹ́ni mò ń gbé lóòdì ọ̀run ni bẹ́ẹ̀ mo sọ fún wọn. mo ah. rò pé ọjà wèrè pẹ̀lú rúmọlẹ̀ ọ̀n gbẹ́kìnrin lóòdì ọ̀run ah. ṣé rúmọlẹ̀ fẹ́ẹ́ tó ló gbóta ni ah, wọ́n bá sígẹ̀tì tọ́lọ̀ máa ní ó gbé epo pupa lọ́rùn ọlọ́dọ̀ tí ọ̀run. ọgbọ́dọ̀ dúró tí wọ́n fi dé ni. sẹ́yìn òun ṣẹbẹ̀ ni. ẹ tán bá ṣẹbẹ̀ bóyá wọn kò lè ń bọ́ dà ní. ẹ jọ sáwọn fẹlá pè é pé bí ń pa àwọn lọ́rùn. ọgbọ́dọ̀ dúró tí wọ́n fi dé ni o. tí àdá ní ibi ìrùmọ̀ ló fi dé. màá dúró tí ẹgbẹ́ epo tí wọ́n fi dé. ọ̀rẹ́ jẹ́ ayé mi èrò pé fárí èrò pọ̀ fárí mọ́ gan-an irunmọ lè lọ́ba sí permanent. Ah, ah, ah, àánú ẹ̀ ṣe mí irunmọ lọ gbọ́ létí rí. ǹdọ́ òun lẹnu mi ọwọ́ irunmọ lẹ́kọ̀ọ́. kọ̀pọ̀ ó sì máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ bí ó ṣe rí rè ẹ wò ẹ kọjọ ọmọ sọ ẹbẹ lè ní irúnmọlẹ̀ ló gbá èmi náà létí. mo fẹ́ sọ náà nù. ọwọ́ irúnmọlẹ̀ owó náà ni mo sọ. irúnmọlẹ̀ fọ́ọ̀kẹ́ ló mọ̀ jù báyìí lọ. ẹ̀yin wo ayédùn ayédùn làwọn sìn there is something I cherish in my life which is time time is money. ẹ eh, excuse me sir money is time too bí mo ṣe wà mo fẹ́ jáde tí a bá rí tá a bá rí tá a bá rí pé àwọn àyọjúmọ́ ẹ jẹ́ ká gbà pé bó ṣe wà nìyẹn. no no they told me wọ́n ti sọ fún mi wọ́n ti sọ fún mi pé àwọn ti gba owó yẹn like they collected the money from that idiot since yesterday. ẹ eh, wá ti yé mi kí wọ́n ló lè fà á. ó ti yé mi tábà tí wàá rí wọn ẹ jẹ́ àwọn lọ sí sọ wọn ìbí wọn lè sọ. tí màá fi darí kòkò tó lọ. èmi náà ló máa sìn. ẹ ẹ bá mi bẹ ọkọ ẹsẹ. Probe. Exactly. Probe ló. Ee yan bí ẹ wá láre. Mọ̀dí. Ee yan bí ẹ wá láre. Mọ̀dí. Báyìí sí o. Ẹjọ ẹjọ ẹjọ ẹjọ sọ̀rọ̀ náà ẹjọ. Alaye mo sì wà mímú mọ́ra mi o kí ni ó fẹ́ fa ká máa yọ ṣé ṣé ọ̀wọ́là ṣé ọ̀yàn mi wàlà ṣé ẹjọ sórí kìlẹ̀ wa ẹjọ sórí kìlẹ̀ wa nìyẹn. ṣé bí wàá wá kí ẹ wá pọ̀ jù ní. ẹyìn yóò ṣe ṣe tribal mark kọ́ nìyẹn tribal what. bẹ́ẹ̀ tó wà náà. èmi ti bìlẹ̀ ni ẹ o ṣáà pọ̀ <laughs> náà. please excuse me i'm no tribal mark for play. Ah, ṣé o kọ́ la dùn. Eh, i don't play like that. wo wo wo ayédùn má jẹ́ kí a fi ọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ you see money has come. Ah. yes yes money money is oh, taken. ó mà ní bọ́ọ̀dì dé ìyàlọ́ yọ ọmọ tó dágbára. Ah, ah, ah. èmi ti kọ́kọ́ fẹ́ máa mo ti kọ́kọ́ fẹ́ máa ní ìtẹ̀lẹ̀. màdìmàdì eh. ọmọ òsì kọ́kọ́rọ́ tọ́lẹ́ẹ̀tì ìwọ ló sì ìwọ ló fọ. Eh, eh, àwọn ìlànà máa ń kọ́ bẹ́ẹ̀ níta. ìlànà máa ń kọ́ bẹ́ẹ̀ mọ́. ẹ ó yẹ kọ́ nìyẹn ni wọ́n ní bọ̀dá gbowó pa bọ̀dá gbowó pa. lọ àwọn ẹ̀ma sọ pé àwọn nọ́ọ̀sì mọ̀dí mọ̀dí ọmọ òfo. ọmọ òfo kì í ṣerú situation báyìí kì í ṣerú situation báyìí ló yẹ kó máa crack irú àwọn nonsense joke báyẹn. ṣe ah, illiteracy is a disease. kò yẹ kó ṣe máa máa crack gbogbo nonsense it's, it's too expensive. ẹ mm, um, eh, eh, wo <laughs> eh, you see àti yín expect yín no, ó ti tó hours. oh <laughs> take my pills <laughs> ló mm. ṣe twenty thousand naira. ẹ yẹ ká ẹ yẹ bá fún wa. ọmọ yẹn ò mọ̀ pé ìyẹn idiot yẹn ọmọ. ẹ ká wó. ok kẹlẹ fún mi tẹmí fẹ máa lọ nìkan báyìí. Ah, idiot yẹn ò mọ̀ pé èmi láwọn èèyàn lẹ́yìn ni ah, ṣọ́ọ̀fì one thousand naira. Ah, ẹ ká wó <laughs> àwa ọ̀nà sí pọ̀ hmm. ọ̀nà pọ̀ owó kòtà fẹ́ lọ flóòdù bí adilé ni. Ladies and gentlemen, there is a kind of noticeable calamity here wọ́n ti ṣẹlẹ̀ be by? báyìí nǹkan tí mo dì mú yìí common sensically you know parcel kan ni parcel méjì ló dẹ̀ yẹ kó jẹ́ because the nomination yìí in ten ten thousand ni you see. kí ló bá dé hundred of this. ìdílé bá ń bẹ̀. ẹ káwọ́ kẹsẹ̀ tó bá ń bẹ̀. twenty thousand ló máa jẹ́ twenty la twenty ló máa jẹ́ ẹ eh, eh. eh, twenty la ní kẹ́ bá a gbà. ẹ lè rí ẹ lè rí. a lè kí ni. ẹ a ti yọ ọ̀dà mẹ́wàá. kí lẹ yọ. ẹ wo bí mutu ala wɔyi ni tòtù ni bambaṣi lagbɔ tɛntɛ tɛntɛ tɛntɛ. ɛ ibi tɔjà ti ń ta lɛ ìbéèrè eh, eh. ẹ yóò béèrè bóyá kádàrá yín rọ ọmọ àbí ó rọ eh, ọmọ wo àwọn àti ìjọ ti wà o. Hmm. ẹ wo ẹjọ ẹjọ tọrọ lọhùn ṣe wà yìí kì gbogbo nǹkan mo gbà sẹ́yìn àrùn ga alákàyẹ ẹ jẹ́ kó wálẹ̀ o èlò lọ́ọ́ ká gbà lọ́wọ́. ọ̀rọ̀ in fact in the real sense of it lẹ́yìn twenty thousand naira there is supposed to be additional in terms of interest one thousand naira to make twenty-one thousand. okay this is ten. ti dìjà ní twenty one lówó ta fẹ́ gbà lọ́wọ́ wọn. exactly ẹjọ èló lẹ gbà lọ́wọ́ ẹ. ẹ jẹ́wọ́ wọ́n. ẹ ṣe ṣé wo dàgbà yìí ojú wa tó rí ó dàgbà yìí tójú wa rí agbẹ́kù torí ẹ̀ aṣáwọ́ ọlọ́jẹ̀ ara ṣìnàbù ara bàbá parí ara ọ̀rẹ́ àdúgbò mm. ọlọ́jẹ̀ lówó eégún ẹni rẹ̀ kú eégún àárọ̀ òrùn kan pariwo pé ẹ fún wa sọdún eégún. a kò sọdún ga ní eégún lálọ́ fi gbowó lọ́wọ́ ẹ tó jẹ́ ilé owó ṣé ẹ bọ́ yìí sì ni. ọ̀dà ẹ ti wá sọ ó ní bàbá sí. báwa. ten ten. ọ̀yá dá padà fún wọn dákọ̀lá kò náà kò rí wa. pa ló fẹ́ gbowó mọ́jì agbowó pa agbowó pa mọ́dí agbowó pa ẹ bá mi ṣe o agbowó pa mọ́dí agbowó pa. ẹ lábíbi ó yà wọlé tó bá rí iṣẹ́ ẹ̀gbọ́n bóyá gbígbé bóyá wíwọ́ bóyá fífà ó ṣáà ti kówó tiwa jáde. ó parí ó yà wọlé. àwọn tá lè kówó sàlẹ̀ omi <laughs> ó mọ̀dí mọ̀dí níṣó. ìyá mọ̀dí lè dílé tí o kí bàbá mọ̀dí san lórí bẹ́ẹ̀ mọ̀dí gan kí n tún gbá lórí ara fani fatima wà o mi ìran yàn mi ìran yàn láàyè èèyàn bẹ́ẹ̀ ni owó owó tún ni àbí wọ́n ń kọ́ ọlọ́pàá. Ah, ah, money is good time is this na. òṣùpá ló ọ̀fọ̀ ti ṣẹlẹ̀ o. irú ọ̀fọ̀ rù o. àbàṣẹ́gun lé o ìyá rẹ̀ làbá o ìyàtọ̀ wà ní ìdìbò láìsàn. ló ń pò kàkàkú báyìí ló ń gbọ́ báyìí. ṣẹ́gun ti pòórá. ẹ ẹ pòórá ẹ kò wá sí wàhálà ẹ tí ṣẹ́gun bá ti pòórá tí ìyá ń pò kàkàkú ìyá òṣà ti kù ẹ tí àbá tí wọ́n á kú ńkọ owó tí wọ́n máa fi pọ̀ sí i ó yá pàṣẹ ẹ pàṣẹ kan ṣe kinní <laughs> you officer. yes i'm the officer of madi. you see we are doctor ṣé kí ni yẹn. let's go now let go. ẹ lọ ṣe kí ni yẹn. ó ń pẹ ẹ ṣáàtì kò bá kó ṣe kí ni ó ń pẹ lọ. tilẹ̀kùn tilẹ̀kùn. ẹ owó tí wàá ló ṣe. knock the door. yes. olùdáàbò. tilẹ̀kùn mọ́ yàtọ̀ kókóró gbàmọ́. olùdáàbò ṣe kò ní dáàbò. tilẹ̀kùn ìyá ò bá kù. ó pàkà. ó pẹ̀ ni. ó pàkà ni. ṣé kókó bá ṣe kí ni. ò bá kù ó ti wà lóṣù ọ àbí báwo la bèbè àwọn yàrá àyà wọn kí ló kọ́ àpẹẹrẹ tí wọn ẹ ó yà dáhùn. ìbọn ni kí n ṣe kí n jù nínú àbí kí n gbé mi. ní kò fi kọ́kọ́rọ́ pa mọ́ tilẹ̀kùn mọ́ ìyá kò fi kọ́kọ́rọ́ pa mọ́. lábẹ́bẹ́ ìyáwá o. wọ́n ní bíṣọ̀bù àpẹ yìí. ẹ̀yìn pẹ́ṣẹ́ ọ̀yà jẹ́ ká tẹ̀síwájú. gbẹ́bọ́dì ọmọ ìbọ́dì ọ̀yà lọ́lọ́ gbéra sọ gbéra sọ gbéra sọ. àbúrò pa ẹ bá mi pé o àbúrò pa mọ́dí àgbọ̀n wọn pa mọ́rí àgbọ̀n wọn pa. mọ́rí àgbọ̀n wọn pa tí ń bára rẹ̀ lẹ́rù o. mọ́dí kan abúlé kan ìjọ̀gbọ̀n kan fúrúùtù kan. irú ah, kí lélẹ́yìí torí ọlọ́run ah, kí ni màá ṣe báyìí. ṣẹ́gun rèé hello ṣẹ́gun. hello bọ́dà. ṣẹ́gun máa rí. àlàáfíà ni o gbogbo nǹkan ò rọgbọ rárá o. màámi ńkọ́. wọ́n ti ti màmá mọ́lé báyìí o. wèrè wo ló ti màámi mọ́lé. mọ̀dí agbowó pálọ́ á tì wọ́n mọ́lé o. ṣé òun jọ́lọ́pàá ni mọ̀dínà ó jọ́lọ́pàá ni ìgbà tí mo fi lọ yá owó lọ́wọ́ wọn ní ọjọ́ sí thirty thousand naira owó yẹn ni mo fi treat màmá. àá ah, ṣé ó ti gbé wọn lọ court wọn ti sentence wọn ni àbí òun ìwọ ṣebí wọn ló yáwó kò ṣe gbé wọn tó ṣe jẹ́ màmí ló gbé. wọn kò ṣe police station inú ilé wọn ti màmá mọ́nú ilé báyìí báyìí mo yín báyìí sọ̀rọ̀ mi ì tiẹ̀ lè wọ́nú ilé lọ bá màmá báyìí sìn. a ah, a ah, wo mo wo ọmọ tó ṣẹlẹ̀ mò ń bọ̀ nílé tí n bá délé ni màá dé láàárọ̀ la. ẹ mú sójà dání o. ọkọ ló máa sọ fún mi pé kí n kó sójà dání náà ìwọ fìyẹn lẹ mímọ nǹkan tí màá ṣe. ẹ̀gbọ́n ẹ̀kọ́ tí mo àlàyé tí mo ṣe fún yín ni pé ẹ má mú méjì àbí mẹ́ta o. bẹ́ẹ̀ sójà mo fẹ́ kẹ́ máa bá wọn kẹ́ máa bá mi kó wọn bọ̀ kán tó fifty àbí sixty bìkọ́ mọ̀dí yẹn ó ya wèrè gan ni òun pẹ̀lú bàbá ẹ̀ wọ́n ya wèrè gan ni o. ẹ má pẹ́ ẹ má pẹ́ ẹ má pẹ́ màmá expect yín ohun tí mo ṣàfẹ́ sọ fún ẹ ni pé ìwọ má fún wọn lára tó bá jẹ́ bẹ́ẹ̀ máa bẹ̀ wọ́n má fún wọn lára títí tí màá fi dé ṣùgbọ́n má fún wọn lára jọ ah, wọn ti màá mọ̀ lè fún kíni irú nọ́sẹ̀nsì wo nìyẹn. èrò ah, kí lélẹ́yìí torí ọlọ́run. Ah, àbí ń jálẹ̀kùn fún ara mi àbí jálẹ̀kùn fún ara mi ni ah, ẹ̀dà mìíràn yóò wọ́n ti bí mi tí mo ti délé ayé sọ́jọ́ ọ̀fọ́kàn mi rí mo kàn máa ń gbọ́ ròyìn wọn ni bàbá kíkẹ́ gan náà ní pé ọdún karùn-ún tí sójà lù ló kú pé kó sójà náà ló kú ẹ̀mí mi gan ti fẹ́ bọ́ fọ̀ràǹdà ah, mo kàn gbọ́ ròyìn wọn ládàá ẹlẹ́dàá mi sójà ah, inú mi ń ṣe pèpèpè àbáwọn aràn yín gángan tó bí ni sójà sójà tí wọn lẹ́kọ̀ọ́ yàsìn mímí ti fẹ́ bọ́ fàràǹdà oníwà mórílé báyìí o tètè lọ sọmọ yẹn náà sójà ó tún awítà ìwé ó tún tààtì àbí fọ́tì sójà rẹ pé àwọn gan ìdí ìbọn fi mọ́ náà ọwọ́ wọn gan ìbọn ti mojú wọn ti dàbí ìdí ìbọn ṣe ń jálẹ̀kùn ni ara mi gan tiẹ̀ ti fúyẹ́ ara mi ti wù wọn ò lè já nǹkan kan sójà tí wọn lẹ́kọ̀ọ́ lé tí wọn lẹ́kọ̀ọ́ ta ẹni nàyàn pa mò ń fẹ́ mo na sójà òun tẹ̀fẹ́ gbà báyìí nìyẹn. ìyẹn dà. mami eh, kí lè sọ kó ṣẹlẹ̀ eh? kí lè sọ kó ṣẹlẹ̀. sórí àwọn sójà eh. sójà wọn náà ń bọ̀ wá ká ọmọlé wọn náà ń bọ̀ wá náà wá pa. láyéláyé láyéláyé mi ò ní kẹrù mi láti ọdún mo ti fẹ́ mi láti ọdún mo ti fẹ́ mi ò ṣe kíni mi ò yọ ẹlẹ́nu mi ò lè kẹrù mi mi ò lọ bí kankan ah. mi ò lọ bí kankan. ìyá sinabu kí ló dé fara balẹ̀ báyìí wo ọmọ tó ṣẹlẹ̀ já méjì yẹ lẹ́yọ kọ̀ọ̀kan ká sọ sí létí. àwọn sójà wọn náà bọ̀ wá pàwọ́ lulẹ̀ lọ́dọ̀ wa. ẹ tó fẹ́ mi ta ẹ bá káṣọ́ mi lọ́jà ẹ bá káṣọ́ mi lọ́jà torí ọlọ́run mi ò lè kájọ mi lọ sọjà mi ò lè kájọ mi lọ sọjà mi ò lè kájọ mi lọ sọjà. màámi ẹ dúró a lọ sójà àlọ ra kókó lọ́jà wọn ní sójà ń bọ̀ ṣé fẹ́ kó pa wá ni màámi ẹ jẹ́ àmà sá lọ. yàtí mo ní sọ̀rọ̀ o kò sí ẹni ọkọ aṣọ lọ ta gbọ́dọ̀ mi wo fún mi ti gbapọ̀ ọkàn mi ká ti ń yòrò báyìí àti àwọn sójà wọn fẹ́ wá ka wà mọ́lé dé ìgbérò ká máa lọ ká máa sá lọ kí sá lọ. Eh, irọ́ irọ́ irọ́ mi ò níbi tí mo kọ lọ jẹ́ bẹ́ẹ̀ lórí kó ọdẹ ẹrù mi ẹ má níbi kó ọdẹ ẹrù mi. sinabu sinabu sórí ara tí sábùsù sì lè fura tíyàwó rẹ̀ fi fàyè láyé lọ́lẹ̀lẹ̀ wò já lọ ọ̀rọ̀ rẹ ti gbọ́ báyìí nígbà sójà bá gbọ́n di ìmọ̀ ètí rẹ̀ ọ̀la. ẹ bá ẹ pè mọ́ ẹ fún wọn dáadáa. kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí sẹ́nàbù kọjá. màmí sẹ́nàbù màmí mi. ò kẹ́rù mi lọ sọ́jà. nígbà sójà bá pa. sẹ́nàbù sẹ́nàbù mọ̀jẹ̀ kọ́tà. já lọ. nǹkan tí ń ṣe bàbá ẹ̀ nǹkan tí ń ṣe bàbá ẹ̀ wọ́n lọ́ọ́ lọ́ọ́ wọ́n yọ̀ọ̀dà wọ́n náà fún yàrá ẹ̀ ńgbà ibi sójà bá jẹ yín kùdé ẹ̀ bá ń bẹ̀. nǹkan ṣe bàbá ẹ̀ má ló jẹ́ gbẹrú mi lọ bá mi gbẹrú wọlé mi ò lọ mi ò lọ bí kò má bẹ bá mi gbẹrú mi lọ. o àgò pa mọ̀dí o àgò pa ó yọ̀ lọ ẹ jọ mọdàrú mọdàrú tani bẹlẹ ayé mi sọjà rẹ mọdàrú. ọ̀dà mi olórí wọn gan lélẹ́yìí. èmi èmi kọ. ìwọ ló ti yánu mọ́lẹ̀. èmi kọ èmi kọ ìwọ mọ̀lẹ́. take him out. mọdàrú mọdàrú mọdàrú mọdàrú tí mo fẹ́ kọ. yé àtò kí wọn lọ. dájú àtò kọ́. Soto! Soto! Soto! Yeah, yeah! I don't kill me! I don't kill me now! Soja! Yeah! bàbá bàbá bàbá bẹ́ẹ̀ ayé òkúta ayé bẹ́ẹ̀ oye jọ́nà lọ́bùrọ̀ ọ̀sùn. ìwọ wá tẹ̀lé wọn eh? wá tẹ̀lé wọn. èmi ṣe bẹ́ẹ̀ ìdíyalé mo kàn fẹ́ fún iná mọ̀ nǹkan ni ṣe rí sí sójà tẹ bá ní ọdún mẹ́jọ tẹ́lẹ̀ láti lò tí sójà bá fún yín ní ẹ̀ṣẹ́ kan ah. ọdún méje ó ti kúrò nínú ọdún orí yín àwọn ẹbí wọn la máa pè. Show ɗan iska Ṣomẹ́ni. Ah, Bọ̀dá Ṣẹ́gun. Ah, mo ti di Bọ̀dá Ṣẹ́gun. So ìwọ ló ti màámi mọ́lé. Èmi ni kọ́kọ́ àpọ̀. Ẹ ọwọ́ tiẹ̀ ti tẹ àwọn tó kùnà but I will make sure I give you a VIP treatment. Ah, Ìyábọ̀dì! Ìyábọ̀dì àti bẹ́ẹ̀. Ìyábọ̀dì! Ìyábọ̀dì! Ah! ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ mọ̀ ní bọ́ọ̀lù ẹ wo mo dúpẹ́ ẹ kú oríire. ẹ ṣe ẹ káàbọ̀ ṣé rí ọmọ mi tẹ́ ń wọ yìí ẹ ṣe ló máa ń ṣe bí ọkùnrin àwọn bẹ́ẹ̀ ṣe wá ní ìṣẹ́jú gbẹ tó ẹ fún lóye sí yẹn kò sí wa ẹ jẹ ẹ máa kú wọlé ẹ máa. ìyá mo jọ́ bẹ́ẹ̀ lọ parí ẹ̀ sí i. ẹ lọ sí i. ayé ọmọ ẹni yóò. ìyá mo ọmọ mi. mọ́mí. lè ọmọ yìí báyìí. <laughs> Ah, mo dúpẹ́ ṣé o how many people sójà go kill o how many people sójà go kill he go kill us tire he go kill you tire ẹ wo ẹ gbà ọmọ kan gbogbo ìwò jẹ́ ká wọlé ẹgbẹ́ ẹ má di sójà ẹ ìwọ má jáde sójà filẹ̀ wọ́n jáde ó lẹ̀ má di ọ̀dọ̀ mi ó lẹ̀ mọ́ èyí kọ́kọ́rọ́ ní ayé ẹ tó fẹ́ ti tọ̀run. ọkùnrin alóbi ọkùnrin kẹyọ ọkùnrin kẹyọ ọgá sójà ọgá sójà bí àwọn kò wọlé àwòkọ. látànà àfìyà ah, máa jẹ mi ó sì wá lóun lọ́rọ̀ ògùn wa. mami ẹ má bínú àwọn tó dá wàhálà lẹ́rẹ̀ lélẹ̀ yìí wọ́n tilẹ̀kùn pa ni mo bẹ̀ wọ́n títí títí wọn ò gbọ́ lánàá rárá. ẹ̀yin olórí burúkú ṣé mo sọ fún yín mo ní mo mẹ̀tọ́ adẹ́mẹ̀tọ́ ni mí ẹ fi mí pa mí rìn ẹ̀tọ́ mi lóde yìí o. ṣẹ́gun ebi mo sọ fún ọ̀njọ́ sí mo ní ọmọ tí ìdòwò padà ó ní tí mi sùn tí mi sùn lóde yìí o wọ́n ti sọ pé ń ò mẹ̀tọ́ ń ò mẹ̀tọ́ mo ní à adẹ́mẹ̀tọ́ yọ́gbẹ̀tọ́ rẹ̀ mo gbẹ̀tọ́ mi lọ́yìn àbí gbẹ̀tọ́ mi lọ́yìn ẹ̀yọ́ lé ó tiẹ̀ tẹ́ yìí mọ̀ di tọ́tọ́ gbogbo ẹnu náà dáná dorí burúkú ọ yẹ fi irun sómókè ni sátán wọn nà ipa lásán yìí ni wọn nà ipa ni. màmí ẹ ṣàfarabalẹ̀ gbogbo wọn pátápátá la máa kọ́ ní ọgbọ́n. bẹ́ẹ̀ni ẹ wo ẹ wo ẹjọ ẹyẹ ẹ wo ẹ̀yin sọ́jà ẹjọ ọmọ fọlọ́ǹbẹ yín ẹ wo ọlọ́run ẹlẹ́dàá mi tèmi náà mọ̀ pé èmi kan gbà wọlé sísẹ́ ni èmi ọmọ kébí ọdún sísẹ́ náà ẹ̀sẹ̀ sẹ́kùtẹ̀ ní gbòòrò rẹ̀ ọjà èmi ọmọ wọn kàn dáná sí mi lọ́rùn ni ọjà ẹni sọ ní. èmi ti gbogbo ọ̀rọ̀ gbogbo kó ọjọ́ alẹ́ gbogbo ẹnu ẹ ìyá bá wọn wèrè sísẹ́ ó ní wọ́n mọ̀ nàyàn náà wèrè ṣé àwọn tout tó yẹ kí wọ́n máa gbà síṣẹ́ rèé. èmi ò mọ̀ pé tout ni wọ́n èmi ò mọ̀. tout ni wọ́n tout ni wọ́n létí ẹ kò gbọ́. mo fi eléyìí fa ìlétí lẹ́yìn èyí wà á rí nǹkan máa bẹ ṣe fún ẹ. Ah, ẹ bọ̀ sẹ́wọ́n sẹ́wọ́n. dé ẹlẹ́dẹ̀ orí mi o. ọ́fíìsà ẹ fún gbogbo wọn pátápátá ní vip treatment. ẹbí lẹbẹ fún wọn ni ẹ bọ sí sẹẹdì kẹ ẹ nà wọn yóò lórí burúkú. ẹ bọ sọ fún wọn kò sẹ́ni tí ò lè gbowó lẹ́mọ ṣe máa gbowó pa ìbàdàn lẹ́mọ lẹ́mọ láìgò agbowó lẹ́mọ ṣe máa gbowó pa. alágbó bá ti tún gbọ́ngbọ́n alágbé bá fọ̀hún gbọ́ngbọ́n alágbó bá ti tún gbọ́ngbọ́n alágbé bá fọ̀hún gbọ́ngbọ́n alágbó bá ti dún gbọ́ngbọ́n alágbé bá fọ̀hún gbọ́ngbọ́n tágò bá ti dún tágé fọ̀hún àgò bá ti dún tágé fọ̀hún àgòwò pa ló fẹ́ gbowó mọ̀dí àgòwò pa àgbòho eh, pa bọ́dí àgbòho pa ẹ bá mi pé o àgbòho pa bọ́dí àgbòho pa bọ́dí àgbòho pa ẹ bá mi pé kémi gbà. Eh, mọ̀jí ti dé báyìí o eh, kólókó máa rògo kólódò onílé sọ́jú lé làmàdo. mọ́dí gan dúdú gan. Tágo bá ti dún, tágbé fọ́ọ̀rùn. Tágo bá ti dún, tágbé fọ́ọ̀rùn. Àgbòwò pa ló fẹ́ gbowó mọ́dí. Àgbòwò pa, àgbòwò pa mọ́dí. Àgbòwò pa, ẹ bá mi pé o. Àgbòwò pa mọ́dí. Àgbòwò pa mọ́dí. Àgbòwò pa, ẹ bá mi pé kémi gbà. Àgbòwò pa, àgbòwò pa mọ́dí. Àgbòwò pa mọ́dí. Àgbòwò.